fayé dé o. Ebi alásàárò ọ̀gànjọ́ dé o. Gbogbo ibi tí ọ̀gẹ̀dẹ̀ bá dọ́jà sí, gbogbo ẹyẹ ló máa ń nà. Ẹ̀yin ìsìnkú òru ẹ o. Ẹ bá mi jà sáró mi o. àwọn ìwé pàtàkì pàtàkì. bó lọ. ó gbóná bẹ́ẹ̀ sí bẹ́ẹ̀. kí ló tún ṣẹlẹ̀. ẹ̀rù bà mí ẹ̀rù bà tí gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní jáde ó wá ṣe bíbí pé kí n sá lọ àmọ́ mo wá rántí pé ẹni gbogbo bá ti bẹ̀rẹ̀ sí ní jáde lẹ́yìn ní méjì ní mẹ́ta pé mi ò gbọ́dọ̀ sá o eh. ẹ̀ pé ó léwu òun ni mo ṣe wá dúró tí mo wá fún wọn lásàárò jẹ. àyà rẹ já. Ah, bẹ́ẹ̀ ni bàbá ó dàbí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ìlú sí bá mi wá ní. jáyà mọ jáyà mọ jáyà mọ kò sí kókó lẹ́fọ̀ọ́ gbogbo ẹ̀ lọ́bẹ̀ ọmọdé ò ní débi ẹ̀rùkẹ́rù ò mọ̀ bá wọn ní ṣinṣin amọ́ ọkùnrin mi wọ́n wọ́n adífá fún odò mẹ́rìndínlógún tó lógún ẹrú tó pò lẹ́ni eṣinṣin amọ́ ọkùnrin mi wọ́n wọ́n adífá fún odò mẹ́rìndínlógún tó lógójì wọ̀fà tó pò wọn ó ní bó bá ṣe bíi tèmi ni olùhàjẹ́kọ́ ọmọ bá mi dó wọ́n ti bọ́ ọ dó wọ́n ti bọ́ ọ gbé ìsìnkú ọ̀run àti tayé wọ́n ti tẹ́wọ́ gbà ó ti dọmọ ayé ni ó ti dára wọn. kú oríire ọ̀pọ̀ èèyàn là ń ṣerú rẹ̀ fún tí ò ní rí wọn wọn ò sì ní wá débi tí wọ́n yà lọ́dọ̀ rẹ̀ débi tí wọ́n béèrè kí ni ń ta dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá rẹ̀ àwọn orúmọlẹ̀ ti gbẹ́bọ́ àwọn àlìjọ̀nú ayé òun ọ̀run wọn ti ó ti di tẹ́wọ́gbà lọ́wọ́ wọn ti dọmọ ayé nù ṣé wọ́n bọ̀ rajà. Ah, bàbá wọ́n jẹ́. Ah, bàbá wọ́n jẹ gbogbo ẹ̀ tán. nípa àwọn òkú tó ti jẹrà tipẹ́tipẹ́. olùjáde tí mo kà fún. ohun ẹ̀rí ẹ̀rọ ohun ẹ̀rí ẹ̀sán ó dùn mami yeye alásàròdé. ẹ wo ìyá wa àsáró ọ̀gànjọ́ alásàrò lágbà ọlọ́run tó máa ní kẹ́ máa ta àsáró òyìnbó lóun jẹ́ kẹ́ a ah, àmì àṣẹ. ẹ máa máa tà àmọ́ wá jẹ ni. àmì àmì àmì. Ah, bàbá dúdú báwo ni èmi ni bàbá dúdú. àdìgún ṣé wọn mọ̀ dúdú ni ah, àdúdú ni ẹ. dúdú sẹ má bínú sí i <laughs> aláwàdà ló. kódà ẹ má bínú. ẹnjìníà ẹ ló lẹ fẹ́ ẹ jí náà èlò ní kọ́tà wá. ẹ wo ẹ fún lásàrò five hundred ẹ fún lẹ́wọ̀ seven hundred. Ah! ṣé ní fún alásàrò ní báyìí. sisi lè wé ṣe ṣáà lórí ejò. Ah, ah. ìwà àtàwọn àwàdà ẹ̀ kò sórí ejò bíbà. ó yẹ fún mi látàrí àtẹjà. sílé ìwé aláwàdà. èmi ò ṣẹ̀ṣẹ̀ máa jà sáré oyin láti jẹ́ tí mo dẹ̀ ti ń wá bí mi lè má wá bí lọ́jọ́ kan. àwọn kọ́sítọ́mà gidi. ẹlòmíì. ẹ ìsanwó o ẹ sọ wọn torí bẹ́ẹ̀ ṣe nìyẹn. ṣé a ti wá dìde ni. ẹ ṣáà sọ gbogbo ẹ. ẹlòmíì eléèlò lẹ fẹ́. ẹlòmíì wà kò wó báyìí ni nítorí pé a ti kóra wa pọ̀ tá sí ní jẹun pẹ̀tọ̀ má bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí pé mo yíbo. ẹ lo ẹ mo wà ń bẹ aláṣà o ẹ mo wà ń bẹ. ẹ ló dá ṣe mi ló ń bá lójú ẹja. ẹ dúró ṣé arákùnrin tó kọjá ìṣó ti sanwó oúnjẹ tó yẹ. àsanwó ń bọ̀. àsáró ọ̀gànjọ́ àkàrà oṣù ló ṣọ́ọ̀rẹ́ ẹ̀kọ́ gbígbóná kámúyọ̀gàn kábídáyọ̀gàn lára ọ̀rọ̀ mi lọ òwe. àsáró elépo rẹ dẹ́rẹ́. wọ́n ní tó ti bímọ. bákan náà ni kì ah. í yà mí lẹ́nu kéèyàn rọ bí ijọ́ mẹ́ta kó má bímọ eléyìí wá tó dúsú mi o eh, eh. àwọn àgbà ní kò bàjẹ́ láyé olúgbọ́n kò bàjẹ́ láyé àrẹ̀sà kò gbọ́dọ̀ bàjẹ́ nígbà tèmi o àmọ́ ń tá wàá ṣe báyìí ni pé eh, ó wàá lọ báyìí ó lọ wá ẹgbẹ̀rún mẹ́wàá A tún ra nǹkan àwọn ètùtù lóríṣiríṣi á tún dọ́gbọ́n sí i bóyá wọn gbarúmọlẹ̀ wọ́n lè bá wa gba ètùtù ìyẹn ló wàá lọ ní kíákíá kíá wàrà ṣẹ̀ṣà báyìí ẹgbẹ̀rún mẹ́wàá. ẹgbẹ̀rún mẹ́wàá. mẹ́wàá. mẹ́wàá. a ah, ní ìjẹta ìrìn àrùn. Ah, ah, má kà wọ. mo ní tìrí ẹ ṣàánú mi. mo ní tìrí. ṣàánú ìyàwó rẹ ṣàánú ìyàwó rẹ. ṣé ṣé tí n bá ti ṣé tí n bá ti mú ẹgbẹ̀rún ẹ jẹ́ kí n lọ wà. bàbá ti ṣe tutù oh, ọgbàrúmọlẹ̀ ó gba ètùtù fún wa ẹ̀yin gbárùmọlẹ̀ ẹ má jẹ́ ń ṣe léyìí tí o kẹ́ ẹ tì mí lẹ́yìn kẹ́ ẹ má tì mí lójú o ẹ wọ́n ní ẹ̀yin la láṣekù tẹ́ ń ṣe nǹkan parí ẹ jẹ́ ń ṣàṣeyọrí eléyìí o ẹ má jò ó tì o ẹ̀yin gbarúmọlẹ̀ ẹ tì lẹ́yìn ẹ má tì lójú o kẹ́ jẹ́ ń ṣàṣeyẹ o. ọlọ́run mèrè mèrè nínú ẹ wá lóhùn kẹ́kẹ́ pàǹkẹ́ ìmú rí mọ́ra kùtẹ́lú di tọrọ pàǹkẹ́ kẹ́kẹ́ pàǹkẹ́ ọmọdé ń jẹ lọ́ba lọ́ba ń jẹ ọlọ́lọ́lù. ẹ mọ orí mọ rà kíbe lúdì tọrọ kí ni mo ń ṣe yín náà. kí tẹ̀ ni mo ń ṣe ẹ̀yin tí mo ń ṣe yín tí mo bẹ́ ẹ mọ bẹ́ẹ̀ dáhùn láàmú gẹ́gẹ́gẹ́gẹ́ kí ló ṣẹlẹ̀ gẹ́gẹ́ kí ló ṣẹlẹ̀ gẹ́gẹ́ kí ló a sì wí a wí ó sì ó sì ṣe bíi pé kínní bíi pé bóyá àbí àbí àbí bóyá ó mọ̀ jù wá lọ ni ṣékèsè pé ìyàwó rẹ̀ lọ́fẹ́ bímọ ni ìyàwó rẹ̀ kọ́ nínú obì ni ó sì ń gbọ́n ó sì ń gbọ́n ó sì ń gbọ́n gàgàgàgà ó sì ń gbọ́n gàgàgà ní pé bóyá ní pé bóyá nítorí wà lọ káàkiri tó ń dára rẹ̀ láàmú kiri kì í ṣe lẹ́kùnlé yín lọ́wọ́ àní àkúlé yín lọ́wọ́ àjàre lẹ́kùnlé ọ̀dọ̀ rẹ̀ tó bá mú ewé ewúro tó gbó tó dá sínú omi kan àbomi dùn ṣé tó bá fún ìyàwó rẹ̀ mu kò ní bímọ ni pànkẹ́ pẹ́kẹ́kẹ́ pànkẹ́ bí mo rí mọ̀ rà kó tẹ lúdi tọrọ. kókókókókókókókó pàǹpẹ́ bí mo rí mọ̀ rà kó tẹ lúdi tọrọ pàǹpẹ́ pàǹpẹ́ pàǹpẹ́ bẹ́ẹ̀ ni rí mọ̀ rà kó tẹ lúdi tọrọ. wọ́n bẹ̀rẹ̀ ìwé rẹ̀ ní ìgbà ìgbógun gbogbo tó ń sọ yìí kò jẹ́ mi rárá bí n bá tiẹ̀ fẹ́ ṣe nǹkan tó sọ nǹkan n ò ní ṣe mọ́ èmi jàwọn tó máa ń sọ fún pé kí wọ́n máa lọ sí kinní kan ni. dáadáa tàìdán ọlọ́run ní jẹ́ dáadáa ni ohun ẹ̀rí ẹ̀rọ ohun ẹ̀rí ẹ̀sọ́ ọdún mami yeye alásàrò dé àsàrò ọ̀gànjọ́ alásàrò mà dé àsàrò ọ̀gànjọ́ àkàrà oṣù ló ṣàárẹ̀ kọ́ gbígbóná. àìná kámúyàn kan ìdí oúnjẹ yìí náà ni abolo oúnjẹ kú oúnjẹ la rí ẹ sí kí ló ń jẹ yìí. àsáró ni màá. àsáró yéègé ni níjẹrin mo ṣe bẹ̀ sílé mo rò mọ̀là àsáró ló lọ rà lẹ́ni náà bákan náà àpà. gbogbo tẹ̀ sọ yẹn kò wù mí jẹ ẹ̀kọ́ tó wù mí jẹ ni mò ń jẹ àsáró yìí ó dùn gan. ìwọ̀n owó tó pa sílẹ̀ tó yẹ ká rí lò ló fi lọ́ọ́ rà àsáró ó ti yé mi. ẹ má bínú màsáró yìí ó wù mí jẹ èyí mi wá jẹ ń bẹ ó dùn. kémi wá jẹ ń bẹ ó yẹ kó kíbọ̀ mi lẹ́nu ni ọ̀dẹ̀ òponu bọ́lá nílẹ̀ tó gbèsè iṣẹ́ kékeré. arákùnrin ẹ kó ewu ọmọ àná ọlọ́run á wọ ọlọ́run á dá sí àjèrè rẹ̀ ìyàwó rẹ ti lè lọ́lé báyìí. ṣé kí n wá lọ gbé wọn. Ah, o ti lè lọ́lé ara rẹ ti le. àmọ́ kinní kan ló rú mi lójú o ní àná tí mo ní kó o lọ wówó wá bó o ṣe lọ báyìí lèmi náà jáde ni mo fi ìyàwó rẹ lẹ̀ àtàwọn ọmọ nílé kí n dẹ̀ tó padà bọ̀ látòde ìyàwó rẹ ti bímọ mo wá béèrè lọ́wọ́ ọmọ báwo lẹ ṣe ṣe wọ́n ní ọkọ rẹ̀ ló gbómi kan wá irú omi wo ló wá gbé wá wo arákùnrin. bẹ́ẹ̀ là bí ní ọjà rẹ̀ ìyá mi ṣe rí ìgbà tí mo kún bí ìlànà mo ń ronú bí mo ṣe rí owó mo wá ń lọ mo ń lọ mo ń lọ mo yẹ bẹ́ẹ̀ bí gẹ̀rẹ́gẹ̀rẹ́ ìsàlẹ̀ lọ́hùn n bá pàdé wèrè tí máa ń ṣe pàǹkẹ́ kútẹ́lú pàǹkẹ́ ah, mo fẹ́ kọjá báyìí ó ń dì mí lọ́nà mo fẹ́ fẹ́ kọjá ó dì mí lọ́nà wọn máa ta kí ló dé ìwọ ọkùnrin yìí ló bá ní à ìwà tó yẹ pé o mọ nǹkan kan òyàwó ẹ fẹ́ bímọ ó wá ń wówó kiri wọn á dúró pé kí ló dé ó ní ìwọ tó yẹ kó lọ jẹ ewúro lẹ́yìn kò lé ẹ kó o fi omi dùn kó o gbó pọ̀ lura wọn kó wá lọ gbé fún kó mú. Ah, ṣé mi ni wèrè wa ń bá sọ̀rọ̀ báyìí <sighs> mo ti dọ́rọ̀ ẹnu ni wọ́n ní mi ò ní gbà tí wọ́n gbà mọ́ ah, àròkè àkùmẹ́wàá ìran ni ń wá wá n ò sì rí owó yìí jẹ́ kí n ṣe nǹkan tí wèrè yìí sọ ná bá ní kí n gbìyànjú ẹ o àfi bẹ́ẹ̀ ṣe ránṣẹ́ pè mí pé ìyàwó mi bímọ lánàá o ṣe é rí bínú mi ṣe dùn tó ọlọ́run ló lè sọ kò yẹ kí ọmọ kó ọ̀rọ̀ wèrè dànù pàápàá jùlọ èyí tí ó ń ṣe pàǹkẹ́kù tẹ́lú yìí nínú ìlú yìí ó ń gbìyànjú. kábíyèsí rẹ ọlọ́run kẹ́ẹ̀sì máa wo ọlọ́run gbé wèrè yìí kalẹ̀ sí gbogbo àwọn ará abúlé wa yìí tí wọn ò ka ọ̀rọ̀ kù ó sì ní ntọ́lọ́hún gbé kalẹ̀ tó wá ṣe tó ràn wá ṣe nínú ìlú yìí kò jẹ́ wá òun lọ́lọ́hún wá lò fún wa àtìyàwó rẹ̀ tíyàwó rẹ̀ fi bímọ nírọ̀wọ́rọ̀sẹ̀ tó báyìí ìyàwó rẹ̀ ti lè lọ́ọ́lé o kò wá lọ gbé ìyàwó rẹ̀ àtọ́wọ́. ọwọ́ ayẹpẹ wá yan ni wọ́wọ́ sí. ajé ọmọ ní sọ́ọ̀bù. inú mi ò yé. Mami! Oh ah! yeah. Ah! Mami! Ẹ má jẹ́ kí n kú! Òun lè ra! Yé! Ah! Ìlú o! Yé! Bàbá ẹ jẹ́ má jẹ́ kí n kú! Ah! I know. I know. I know. Kí ló ṣe ọ́? Lọ́dọ̀. I know. I know dákun ikú kì í fẹta lójú náà o I know I know ah àìgbọ́ ọkọ ẹ̀dán ní lẹ́dí I know. bàbá iná sọ̀rọ̀ mọ́. bàbá ẹgbẹ́ mi wọ ẹjọ́. ní sùúrù dákun jọ má pariwo I know I know. o àsáró ọ̀gànjọ́ alásáró máa ti hmm. dé àsáró ọ̀gànjọ́. ikú tó ṣẹlẹ̀ yìí náà ilẹ̀ ti ta sí i ó ti pẹ́ díẹ̀ náà wọ́n ah, ronú mọ́ ọ̀rẹ́ mi ronú torí yẹn kì í ṣe nǹkan tó dábàá yìí lágọ̀ọ́ ara ó máa ń ba gbogbo ara jẹ́ ni jọ ọ̀rẹ́ mi ẹ má ronú mọ́ jọ ó ti hmm? tó ó tó ń ṣe kúkú ti ṣẹlẹ̀ ọ̀rọ̀ lórí ń bá yín sọ látàárọ̀ ìlú èdè ìjọkẹ́ má pèrò ló ṣe ráyè ṣe. èmi mọ̀ pé kó àìnà kò ń ṣojú lásán mo mọ̀ pé wọ́n pa mí lọ́mọ rẹ̀ mo dẹ̀ mọ̀ wípé ẹni tó pa gúnugún ní kadun ẹni pàkàlà máa gbò ní pọ́ṣù ẹni pa kátàkátà kò ní pọ́dún mẹ́ta mo máa gbẹ̀san. lọ́wọ́ ta ni. àǹtí mi ẹ ṣe sùúrù àǹtí mi àǹtí mi wítíwítí ah. èrò yà wá o ẹ wá dá sí àwùjọ o tàbí ọwọ́ àyẹ̀pẹ̀ wá yan ni wo sí ajẹ́ ni mo pè ajẹ́ ni mo pè o dandan tàìdán dandan tàìdán dandan ni ohun ẹ̀rí ẹ̀rọ ohun ẹ̀rí ẹ̀sán ọdún ọ̀nì. wá sí wábí wábí. ah yasiri wá ń bí máa ń lọ. mo ti ń fojú wọ káàkiri mo ti ẹ̀rù kọ lọ sí. mo wà ń bí níbo ló ń yọ lọ. ẹ mo fẹ́ sáré dé ẹ mo fẹ́ sáré débì kan ni. níbo ló ń lọ. àmì ìdúpẹ́ tí bá dé ni. ní sùúrù owó mi tó kún ní sùúrù. mi gbọ́. àní ní sùúrù. bẹ́ẹ̀ ah, farabalẹ̀ jáde ọmọbìnrin kí ni gbogbo rádaràda yìí. irú ẹ̀sùn wo ló fi ń kàn mí yẹn ṣé káwọn aráalé máa fojú olè wò mí ni àbí káwọn ará àdúgbò kó di pé wọ́n wà nǹkan nú ọdẹ wọn káwọn á sọ pé ẹja lọ bèrè lọ́wọ́ bá sídìí o bóyá wọ́n bá wa rí. kì í ṣe bí bẹ́ẹ̀ yẹn bọ̀ tó wọ́ mi tó kó nulẹ̀ nǹkan ẹnì ló ti ń kó o èmi kọ́ lèmi ti ń kó owó. Ah, ah, Basidi. owó wo ló kó sínú ilé tèmi kó. owó wo lìwọ kó. èmi èmi ò kówó kankan àbí èmi ò kówó kankan jàre. ní sùúrù ọbí ah, wọn bọ́mọ níbi ibi tí mo lọ mọ̀ ń kánjú jàre. àní onísùúrù baálé mi wọ́n ti lọ ní sùúrù ṣebí mo ṣáà lè tú àpò rẹ̀. ọ lè tú àpò mi torí ọ ọ wọ lọ tọ́jú nǹkan sí mi lápò nítorí fi mọ tú mi lápò. ìbọkọ mi ni ẹ jẹ́ ń wò ó yé ni láti. Eh, mm, mm kí ni. ní sùúrù àní onísùúrù. Ah, kí ni pépà àwọn bẹ́ẹ̀tì tí mo kó sápò. ẹ jẹ́ ń wò ó. Ah, ah, mo ti tún gbàgbé ẹ eh, two thousand tẹ́nìkan fi rán mi iṣẹ́ lánàá tí mo kó sápò. ẹ eh, two thousand two thousand tẹ́yàn kó fún mi tí mo kó sápò ni. Basidi ní sùúrù ṣó ti rí. ṣó ti rí. so ó máa ń di mẹ́ta ni mi ìmọ̀gbà tó wòye ní three thousand bóyá three thousand náà kó fún mi eh, èmi mo lówó ṣé mi ò lè lówó lápò ni. owó tèmi lè lé owó oṣù oníṣù. ìyá Sidi. owó oṣù oníṣù. ah kí ló dé owó ọjà ọlọ́jà mi ìtì rí pé. àtowó sọ àtowó ẹ̀gẹ́ kọ́ lọ sáà máa fowó kankan wá wá lọ ẹ̀ ẹ̀ ó dẹ̀ ti ìgbà tí gbogbo ẹ̀ dẹ̀ ti wá rí bó ti rí ẹ̀ ó dà fún mi ní wàánu ẹ̀. mi ò gbọ́. mo ní di wàánu ẹ̀ ò sì ló gbọ́. nínú èlò. nínú kìíní mẹ́ta tó wà lọ́wọ́ ẹ̀. o lè rí. mi ò lè rí. o lè rí. five hundred. o lè rí dajì. two fifty. o lè rí. one fifty. o lè rí. <laughs> bẹ́ẹ̀ ni a ti hundred naira. àná ò tiẹ̀ lè rí. ó ti yé mi olúgbòhùngbòhùn mi o àṣẹ tí ń bẹ lẹ́nu ọká kó máa bọ̀ lẹ́nu mi lónìí oró tí ń bẹ nírú àkèké kó máa bọ̀ lẹ́nu mi lénìí nítorí wípé ẹni pagúnugún ìkádùn ẹni pa kàlàmàgbò epo ṣù ẹni pa kátàkátà kì í kọ́dún mẹ́ta gbogbo ẹni bá lọ́wọ́ nínú ikú mi ọmọ mi àìná kó ṣíyán láyé kó lọ gbọbẹ̀ lọ́run. ilẹ̀ mọ̀ bí ìmọ̀ rí nǹkan kan ẹ dákun. Ah, ah. Ah, mi ò ẹ. dandan kàìdán. lóko èmi kúkú ń jẹ wọlé àbí mo gbé e báyìí mo sì lọ́jú rẹ̀ mo dá sọ́ọ̀bù kí ló wá gbàsáró lọ́nú ni ẹ dákun kí ló dára ayé àtàrà ọ̀run pọ̀ àyèyàn méjì èèmọ̀ ẹgbẹ́ mi lé nǹkan ara ayé gbẹ̀mí lé nǹkan ara ọ̀run náà gbẹ̀mí lé kí tèmi ọkọ ọ̀run mọ̀ ọmọ gbọ́ ǹjọ́ mo ti gbọ́njú wọn gbọ́ ìyàwó ọ̀run rí táwọn àkùnrin ìyàwó ọ̀run mi lọ́wọ́ àjàsáró kí tèmi àtàrà ọ̀run lukumanu sọ́ọ̀bù kàmí lóhùn ni kí ni ó ṣẹlẹ̀ mo ní kí ni ó ṣẹlẹ̀ elétèbi ìparí ọmọ wo kan ta ó sì tún láyà láyà ó lè sọ wájú mi pé èmi mọ jẹ tó ikú èrè ò pé bí wọn borí ayọ̀rọ̀ eléèdú yìí kí la gbé kí la jù ṣé tí ó bá yìí pé mo fògùn eku mo fi sínú oúnjẹ ṣé mo ṣe jẹ náà nù ẹ kí ló dé tó ń jẹ fún ìrẹ báyìí tí wò ní làákà ìkankan àfúnjẹ àfúnjẹ kí ló tó fi jẹ. ẹ̀gbọ́n mi tún mi wọlé mo bọ́ oúnjẹ lórí tébù o lè sí pé èmi lè rà fún mo sì jẹ́. Ah, ẹ ò gbọ́n oúnjẹ sọ yín bíi kó mo ń gi ẹ wá wá yín tó jẹun ọ ọ wọ́n ló gbé bẹ́ẹ̀ wọ́n ló gbé bẹ́ẹ̀ wọ́n bá lórí ẹ̀ tètè má bàa nà kí má bàa kí. lógú lógú lógú lógú ọ̀dọ̀ àwa jẹ wọ́n mọ ọmọ ọmọ sí ẹni gbàgbé gbàgbé ó sánù ha ah, tẹ̀mí ó jẹ olóúnjẹ rí mi lójoojúmọ́ ọ̀fẹ́ jẹ́ rárá tábàkú jẹ́ náà tètè ìgbọ̀nsẹ̀ ni. lógú lógú lóko ọ̀mọ́ mọ́ lóko lóko lóko màmá ọ̀dúnrẹ́ ni lóko lóko lóko ti kú ayé gbà lóko mọ́ ayé gbà lóko mọ́ àwọn tí wọ́n bá rọ̀kọ̀ lọ́la ayé gbà lóko mọ́ sáńtà lọ́sọ̀rọ̀ ayé gbà lóko mọ́ Dada ni. Ah! owó yàgò. ọdún àmì yeye alásàrò dé àsàrò ọ̀gànjọ́ alásàrò máa dé àsàrò ọ̀gànjọ́. ìjọba pé bàbá wèrè ní ẹja ìjọba pé orí ẹ ti dàrú mi wá pa wọn fẹmi pé ìwọ ìwọ ò tí gbowó. a ò rẹ nísìnyí mo sọ pé mo gbowó. bẹ́ẹ̀ wà tàbí mo ní o ti gbowó wọ́n sí. mi gbowó. o gbọ́ ọkọ̀ ọjọ́ àdìjọ kí ló ṣe. àtijọ́ ọdẹ mọni ọdẹ mọni àgbo lọ́wọ́ ẹ àgbo lọ́wọ́ ẹ àdìo àdìo ọdẹ mọni ọdẹ ó máa fún mi lówó ó máa fún mi lówó. kí ló fi gbà kí ló fi gbà ọjì ni o kí ló fi gbà ọjì ni o ọjì jìjì ọjì àdìo àdìo àdìo ọdẹ mọni jàgbá. kí ló fi gbà kí ló fi gbà kí ló fi gbà ọjì ni o. Thank you ẹ má lọ wáṣọ aláboyún kan fi sí wèrè lẹ ayé kàńké mo mo rà pẹ̀lú ìdòrò ẹ wo ẹ wo bí ẹ̀gbọ́n àjọ àti àjà ẹgbẹ́ tí ẹ ti má parọ́ fún yín ọ̀rọ̀ ní pàǹkì ti sọ yẹn o ẹ sì pé àsọ̀rọ̀ máa yẹ ni ó tó bá sọ débẹ̀ kọ̀ọ̀fà ni o ó ní ká lọ wá aláboyún ká fi sílẹ̀ ni. ibo ní ìṣẹ́lá lọ́gbọ́yún àwa ni àwa dájú o àwa nìyẹn ló jẹ́ kókó báyìí ẹ má jẹ́ káwọ́ ọ̀rọ̀ ìyẹn ló jẹ́ kókó báyìí ẹ jáwọ́ aláboyún lọ ibùdó àgbẹ̀rẹ̀ aláboyún báyìí ẹ ṣe dúró yìí o bó bá ti pẹ́ ọkọ̀ ẹ̀mí ẹ̀ lè bọ̀. mi ò mọ̀ pálárùn ni ẹ bá mọ̀ pálárùn ni sẹ́mi àmọ́ abẹ́rẹ́ ni àwọn jẹ́ kó fi rádaràda rẹ̀ lára á di o yá dìde o gbogbo tó ń ṣe kò rọ mi owó wà lọ́wọ́ ẹ o èmi dẹ̀ máa gbowó mi. yasiri yasiri yasiri ẹni sùúrù àníkẹ́ ẹni sùúrù lóòótọ́ ẹ ti bá mi sọ̀rọ̀ lẹ́ẹ̀kan àmọ́ ẹ̀kọ́ lè pè mí wá síbí báyìí sì kẹ́ni kí n tọ̀ sí lẹ́nu ah. báwo ni mo ṣe máa tọ̀ sí lẹ́nu tí nǹkan bá lọ ṣe mí kí n kọ́ tọ̀ sí lẹ́nu kò sí ìwọ̀n tí ó sí ọ sọ orí nǹkan tó ọ̀dà ilẹ̀ kò sí ìwọ̀n tí ó sí ọ ìyá sídìí ọ̀ọ́ni sọmọ́nù ọ̀ọ́ni sọmọ́nù adìo. ẹ wo bí ẹni ṣe ẹ ìyá sídìí èmi fi dá yín lójú pé kò sí nǹkan tó máa ṣe yín ẹ kọ́ bá wà tó sí lẹ́nu lásán lásán kò sí nǹkan ẹ ṣe ẹ ṣe. Kò sí nǹkan tí ó sí ọ ìyá sídìí kò sí nǹkan tí ó sí ọ kò sí nǹkan tí ó sí ọ ìyá sídìí kò sí nǹkan tí ó sí ọ. Adio. Adio. Adio. Olúwa ṣeun o. Adio. Adio. Olúwa ṣeun. Olúwa ṣeun. Adio. Ilé. Owó. Ṣàpò ṣàpò ẹ̀ lówó wa. Owó òsì wo lọ ń béèrè? Ṣé ìgbowó mi? Adio. Adio. Adio. Ẹ bá wa lówó mi kó má bínú jàre ibi tí mo sáré lọ nù ìgbà tí mo wá délé náà ló ti wá béèrè fún mọ pé ọ̀dọ̀ sọtẹnu ẹ̀ ń bí lọ́ọ́ mo wá ẹ sọtẹnu ẹ̀ dákun gbé mi náà bú bó ṣe bọ́ ọ̀rẹ́ mi bù. kí ló fẹ́ o ṣàlàyé ẹnu ẹ̀ kí ló fẹ́. ẹ mo ti sọtẹnu àná fún mi ní àgbo sọ́wọ́ tẹ̀mọ́ tí mo. ìlú èwo ló fẹ́ ṣàlàyé wẹ́lẹ̀ tó bá fẹ́ torí mi fẹ́ wàhálà. èwo ni mi fẹ́ ó dà fún mi níjẹ̀dí àtàlẹ́ tó mọ fún wa. tí mo mọ kí tíyàwó wọn wá fojú mi rí bí mi ò tiẹ̀ fẹ́ kọ́ máa wá ṣọ́ọ̀bù mi mọ́. sọ tẹnu ẹ. yàwó wọn yẹ̀yẹ́ mi ń bí tẹ bá dádúró ọ̀rọ̀ tíyàwó wọn sọ wọn lọ máa jọ̀wọ́ yàwó wọn yàwó wọn ní bíbá iná náà sí. ṣé ṣe ń tẹ́ lọ ọjọ́ ni ó náwó yẹn. ọ̀rọ̀ ọ̀rọ̀ nulẹ̀ ṣé ilé oníjẹ̀dúlẹ̀ ẹ̀ka ti wá parí ẹ̀. o wa fẹ́ máa yẹ̀yẹ́ ọ̀rẹ́ mi. ẹ lọ́kùn bàbá ọkọ mi ọlọ́wà ti yín ni mo ṣe fẹ́ ta ọjà fún wọn torí bẹ́ẹ̀ ṣe rí mi mo ga jàbùkù lọ mi ì fẹ́ wàhálà ẹ kò sẹ́ni náà tí ò ga jàbùkù lọ tí ẹ bá ṣe ẹjọ́ rẹ kan ẹjọ́ yasidi ni tó kọrọ ọnu ilé tó kó wa ta sọtì sọgbọ olùtẹ ìsẹgbọ olùtẹ bọ́sẹ̀ olùtẹ kíni kíni kíni nǹkan náà kíni nǹkan náà wọn à lè dọ́dọ̀ mọ́lá gan kéèyàn má wọ́n wọ́n wọ́n lè mọ́ jánu bẹ́ẹ̀ bá ra súyà lọ́dọ̀ mọ́lá àwọn máa ń gba tẹ́sì kéèyàn fẹ́ ra tòkun bọ́mọ tó àbọ̀ kàdà gan èyàn ó gùn lọ níjà wo la mo jẹ̀dí bí ta tẹ́sì ah, ẹ̀ ọjọ́ wo la mo jẹ̀dí ta tẹ́sì ọjọ́ wo la mú rí ṣé bá kan mú náà ni. ọ̀rọ̀ wọn ta jẹ̀dí ẹ̀ mọ tẹ́sítì ẹni lára mi. ẹ má gbà mí. wo baba sí ẹ gbà mí. baba sí ibi ìfẹ́lẹ́ ìgbà ẹ gbà mí. ẹ gbà mí lọ́wọ́ ẹ gbà mí lọ́wọ́ sọtẹ́nu ẹ. Ah, sọtẹ́nu ẹ. ilé fẹ́ o bàbá wa. ẹni mọ̀ kébì olè má wà mí lójoojúmọ́. Eh, àwọn ẹkùn ilé fẹ́ sọtẹ́nu yìí o bàbá ọkọ mi. ẹ fún mi ní jẹ̀dí kí bá mi fi alẹ́ sí nǹkan ti fẹ́ nìyẹn. <laughs> ṣé pé mo ní pé àlè tẹ́kọ̀lẹ̀ ẹ̀ fẹ́ mi. ìlú ọ̀hún ṣe bẹ́ẹ̀ o. tòlótòló mi tó ń jà lùbọ́sà ó ń pèlú ara ẹlẹ́ni o torí mo níṣẹ́ ti fẹ́ fi ṣe lálẹ́. látọjọ́ tí mo ti máa ń rí yín mo máa ń rò pé kí ni rọọdù. ẹ ohun mi ní kò ṣiṣẹ́ o ìjẹrẹsàn ni o ẹ ṣe. ẹ pẹ̀lẹ́. dàlàyé ẹlẹ́dẹ̀bí bá fún yẹn máa ìyàwó wọn ò sì lè ṣe kó má wàá bú àmì. Ah, ah, ah. ẹ gbà mí ẹ gbà ẹ dọ́kọ̀ ẹ bá ń gbẹ bá ń gbẹ ẹ bá ń gbẹ bá ń gbẹ. ẹ mú sọ tẹ́lẹ̀ ah, ah, ah! kíni ní sùúrù jàre ẹni ẹlẹ́ni tó ti mọ̀ gógóró yóò ń bi tó ti mọ̀. ẹ wo ẹ ọkú nígbà táyìn náà mọ̀ pé ẹ ti yóò ń bi tẹ́ ti mọ̀ ṣé ẹ kẹ́ tó béèrè alẹ́ ọ̀pẹ́ yìí ń ẹ wo bí tẹ́ wá lulẹ̀ sí nìsín ọkú. tèmi bá mi bàbá ọkọ mi ẹ má bínú ẹ má wò pé torí pé mo bu ilé ẹ̀kọ́ ẹ dákun ẹ mọ̀ tí. èmi ò máa rí tiẹ̀ rò ọkú get up stand up ọkú ẹ sọ pé ó ti lọ hello. wọ́n bọ̀ àmọ́ bá ti máa ń jáwọn lógógóró bíi ẹgbẹ́ wa báyìí ẹ̀yẹn ní sùúrù. ẹyẹ mọ ilé ti ni lẹ́dí ẹ̀sìn gbódìdí ẹni lọ́wọ́ ẹ̀yìn òwe. ẹ kú ìjókòó ẹ mà ṣeun bàbá a kó ọ̀rọ̀ ìlú tiwa ò ní ṣòro sí. awo kárọ̀ lè ọ̀nà. ẹ ṣeun a ò ní fi yín ṣàwátì. Hmm. àwọn Yorùbá bọ̀ wọ́n ní àgbà òṣìkà ni yóò sọ pé òun bá ajá lẹ́nu hò tóun ò mọ ohun tí ajá lé débẹ̀. sáàwó sì ni a fi gba àdá lọ́wọ́ àgbẹ̀ bọ́rọ̀ ṣe wá délẹ̀ báyìí ṣebí yorùbá bọ̀ wọ́n ní ọ̀rọ̀ oníkọ̀ọ̀kì kó kọlẹ̀ kó má níbi kan àbíkà gbogbo wa la mọ̀ tí ó ń yọ wá lẹ́nu nínú ìlú tí gbogbo ọmọdé tàgbà tí wọ́n ń kú pìpìpì awo o n tó mú wa pè ọ́ nù àbí wọ́n ní tó bá rú ni lójú abilẹ̀ léèrè. torí bí ọ̀rọ̀ bá kókè tó kọlẹ̀ nìkan là á yé ta. awo bá wa bí fá bá wa bí Ọ̀rúnmìlà bá wa bẹ́ẹ̀ndínlógún sọ̀rọ̀ kíni kíni ọ̀hún gangan ti ń pa ni táwọn èèyàn fi ń kú pí pí pí. ẹ dàgbà ẹ tún dùgbò pẹ̀lú àṣẹ olùdókòwò rẹ̀ ìfọ̀gbọ́ olókun àsọ̀rọ̀ dájọ́ ẹlẹ́rìí ìpín erigi nílẹ̀ adó àràbà ló tó fi ara àdójúmọ́ ti mọ́ wá ìfadàkùn dábọ̀ mọ́ fi dúdú pé funfun mọ́ kó lòlò fún ọ̀wá lògèrè ìta dákun kọ́ dábọ̀ dábọ̀ kọ́ dákun èyí tí ń ṣẹlẹ̀ nínú òlu wa èyí tí ń pa wá pèpèpè. awomọ ní ifá gbogbo àwọn ìlú náà rí awomọ níyẹn o èmi nìkan ṣoṣo èmi nìkan ṣoṣo lọgbẹ̀rì tó bí káàró bá gòkè àjọdún rẹ̀ àtọ́lé ó tó kó igúnnugún bà lórùlé ọ̀yá o ológun ilé mi tàjọ̀ dé ẹ̀jẹ̀ rí tilé tó kó ọ̀rọ̀ mi làgbọ́ ọ̀pẹ̀. àṣàrò ọ̀kànjọ́. àṣàrò ìwọ làwọn èèyàn wa ń jẹ́ lórí tọ́ fi kú o ẹ gbọ́ bí fàyè ṣe wí ni ó lékún relé eku ẹja ń relé ẹja àwọn àdàbà dirò fẹ́fẹ́fẹ́ adé afẹ́ ìwọ̀ lọ. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ṣẹkẹlẹ ṣẹkẹlẹ ṣẹkẹlẹ. wọn kò má gbogbo lẹ́nu. bàbá àwo àwo àwo àwo àwo àwo ara rẹ̀. awo awo awo awo awo ẹlẹ́rú sókè o èkúté sì rò fẹ́fẹ́fẹ́ o èkúté wa ti sì rò fẹ́fẹ́fẹ́ báyìí báyìí àwọn èdè lọ. àṣàrò ló mà dárúkọ kó tó àwọn èdè lọ. Thank you ẹ kú jókòó ah. ẹmu wà ẹran ọgbẹ wà. ṣé bá fẹ́ kẹ́ ẹ bèrè lọ́wọ́ rẹ̀ òye ká tó sọ tá a sọ. lásìkò àrìndó la wà. wo ọmọ ọlọ́ làlùbáríkà tá a bá ṣe tán bí kò síbi táwọn ọmọ ara yá ni. ẹ wá o ẹyin olóyè. òun ni òun ni nílò yìí ká ni mi o ṣé bá ti ìlú òtùbà ìlú òtùṣẹ ẹ ẹ wá wo awo tí a gbójúlé ipe adáfá fún wa o gbogbo a máa lọ létòlétò àwọn oṣù kìíní olóyè wèrè èèyàn yóò fún un ti ṣẹlẹ̀ láàrin ìlú wa yóò kápẹ́rò wọ́n sì láì lásọ lọ́rùn bàbá ó tàpérò mọ́ ọmọ boríwo. bẹ́ẹ̀ni ẹ̀já wá wọ̀rọ̀ káyọ̀ sí bàbá lórí ọ̀rọ̀ yìí. ṣe rí ah, èèmọ̀ ní kápẹ́lẹ́ yìí kò tiẹ̀ wá yé mi mọ́ ẹ mọ bí tẹ́rù ti bà mí ẹ̀rù sì tún bà mí bí bá lẹ́rù bà mí kí nǹkan má bàjẹ́ ni n tó bà mí lẹ́rù bẹ̀rẹ̀ àṣàrò ǹjẹ́ ká ṣe má béèrè pé ah, àṣàrò bíi ibo ò ní ń dà wá láàmú níbo ni wọ́n ti ń tàta ní ń tà ah, la fẹ́ máa béèrè àfi pín bíi tí láti yí ń dà láàmú. ohun tẹ́mi bá ń gbẹ̀yìn yìí pé èkó tẹ́sẹ̀ rò pé èkó tẹ́sẹ̀ rò pé ọgbọ́n yìí mọ̀ gbọ́. sẹ́yìn ni ìwọ gbọ́ nígbè mi gbọ́ kìnìún kan bá lòrú lè ó bá lòrú lè làwọn bá ṣe kí ni. làwọn dájọ́ ìwà irú eléyìí ni kẹ́ máa gbà ní. nígbà téèyàn sọ̀rọ̀ àṣàrò tó sì kú pín àbí ẹ ẹ kò yé mi o kò fi bì kò kàn yé mi o ọ̀rọ̀ àṣàrò yìí o àbí ta ni ń tàṣàrò kan jẹ́ ká bẹ̀ yóò bẹ́ẹ̀ ni o. ìbá àṣàrò ọ̀gọ̀dọ̀ ni. káfọ ọ̀gọ̀dọ̀ tó fi sí ló bọ̀rọ̀ jẹ o ó kí nǹkan kan bọ̀ dà kó àṣàrò mi lè ní. sẹ́rẹ́ mi bí ṣe wà yìí obìnrin bí ọkùnrin ni mi o àṣàrò ọ̀gọ̀dọ̀ ni àṣàrò ọ̀gọ̀dọ̀ ẹ̀mí bẹ́ẹ̀ wo. mọ̀jà láàfin rẹ o. ó láṣàrò ọ̀gọ̀dọ̀ ni. ó dà ó dà ó dà. adékìlá ṣẹ̀ṣẹ̀ ń pariwo àṣàrò àṣàrò àṣàrò ọ̀gọ̀dọ̀ gbọ́dọ̀ ti àṣàrò ọ̀gànjọ́ ni bẹ́ẹ̀ ni òun ní pa wọ́n pi pi pi nínú rẹ̀. nígbà tó o bá ń tẹnu àṣàrò ọ̀gànjọ́ àṣàrò ọ̀gànjọ́ obìnrin àwọn obìnrin ní í ṣe àṣàrò níbo lọ mọ̀ tó ti ń ṣe àbíwọ̀ lọ́ ń tà ní àdúgbò má dùn ọdún àṣàrò mọ́ ní ìsìn ọ̀rọ̀ ń tẹnu mọ́ kí ni gan. bóyá nu lẹ́yìn náà ti ń ẹ má sọ mọ́ ṣe é rí ẹ wo iye mi náà o ẹ dúró náà bíyá oko etílé tá ń run lórí ti babaláwo ni bàbá bàbá pọ̀ sókè rajà lórí àwọn babaláwo káyọ̀ lè mú babaláwo míì wá àwọn tí wọ́n kó sásá àwọn agbọ́ sásá má sá àwọn agbọ́ yàyà má yá àwọn awo tó mọ inú inú ìgbìmọ̀ kára wọn bá bá lọ wa lọ bóyá wọ́n rí nǹkan sí àwọn ìlú wọn. Ah, ẹ ẹ tó. Hmm? kó dídò eré ọmọdé ni tí ẹnìkan lè pera rẹ̀ láwọnú ìlú wa yìí àgọ́ tó gbọ́ sásá ẹ̀bì típa bẹ́lẹ̀ ń ta sí olóṣè àbárapọ̀jọ ta ni ó pera rẹ̀ láláwọ̀ ìlú kò sólúwa rẹ̀. kò sí pé torí aláwo tá a mú láti wà tó wá dífá tó kọ̀ dárúkọ àsáró ọ̀gọ̀dọ̀ péré báyìí ṣe ló pípẹ́. ẹ lọmọ ìgbẹ́nu lásàrò ìmọ̀ ọ̀rọ̀ wà ń bẹ̀ ni. èmi ò bá ní ọ̀rọ̀ aláwo yìí torí bá a bá tún ní kápẹ́ aláwo mi nínú ìlú wa yìí náà tóun náà tún mẹ́nu lé àṣàrò tó tún kú péye ṣé wọ́n ní wọn kà sí alọ́run bá fi wọ́n bọ́ni. Ah. tó bá wá rí bẹ́ẹ̀ àní dákẹ́ náà ni àní káwọ́ bọ́tọ̀ á tẹ̀síwájú ni inú ìbá ti ká pọ̀ sí kẹ̀rajà lórí ọ̀rọ̀ aláwo ká lọ lè pẹ̀lú ní ìlú ká lọ ọ̀rọ̀ ara wa lọ ká fà ti bí lẹ́nu àmọ́ tó tún lè ṣẹlẹ̀ bá bá pẹ̀lú ní ọ̀tún yín ń gbọ́. ẹ wá mọ tí mo fẹ́ fi kún aláwo tá a bá rí ìta a ní mu wà lùwà kó wá dáfà á ti kọ́ dáfà mi lè bẹ́ẹ̀ni tó bá wá kú sí sọ́hùn ọ̀ràn àwọn mọ̀lẹ́bí rẹ̀ kó kó sí kó sẹ́nu sẹ́nu. bẹ́ẹ̀ni òun náà ìbáwò kó kú pè é sẹ́nu sẹ́nu. ṣé ẹ ní tá a bá ti ń sọ̀rọ̀ yìí tó bá le kókókókó báyìí ní ojú ẹja. ah bí olóyè ò bá ti ìyá ìdí ẹwu ni mo ń sọ̀rọ̀ tó nílò àwọn ọ̀rọ̀ lọ́sọ̀. Àwọn ẹni mami mami. ṣé n bá yín bomi. Ah, ah, ṣé má ṣe báyìí kí ló ṣe é. ẹ gbà mí o ta ló wà lé ah. mami má ṣe báyìí ta ló wà lé o mami mami ẹjẹ má ṣe báyìí fún mi ẹ má ti lọ ẹ gbà mí ọ̀rọ̀ àlẹ ta ló wà lé o. Thank you. Ah, màámi, ẹ ti dé? Ara ẹ̀ mà balẹ̀ gan sílé lẹ́nujọ́ mẹ́ta. Torí mi ò tiẹ̀ gbọ́ kó wá bá mi pé kò fẹ́ padà lọ sí school. Ọmọ màámi, two weeks péré ló wù mí kíkọ lọ nílé pẹ̀lú mi tí lo three days lẹ́tí sọ pé school school school máa padà yẹn. Ó má kánjú. Má kánjú láìpẹ́ láì jìnnà ṣùgbọ́n máa ṣetán nílé ìwé fún ah. àwọn ẹgbẹ́ ẹ̀ níbo náà wà àwọn àléwì hmm? owó tí mo san sílé ìwé yìí má jẹ́ kó waste dàrí. not in two weeks. no no no no èmi ò fẹ́ two weeks o two weeks ti pọ̀ jù ah, ká wọ́n ṣe test ní school nǹkan onílé bá wọn ṣe wọ́n á pè wọ́n á pè so báwo ló ṣe á fẹ́ kàwé fún un. Oh, Ah, kí ló kí ló kí ló kè ṣòro ẹ kò sí wàhálà kankan fún wa mọ́ ayé ìgbà yẹn ti kọjá nígbà tó máa fi wá láti iléèwé wa jókòó jókòó jókòó jókòó jókòó torí kiri náà rèé torí pé kò sówó tá a máa fi rán ẹ padà lọ sí iléèwé àmọ́ a ti gbà pẹ̀lú Ọlọ́run náà ti gbàkóso. Hmm? màmá mi lóòótọ́ Ọlọ́run ti bá wa sọ ọ́ gbogbo ẹ̀ di ìgbà ọ̀tún báyìí. olúwo ṣe. but màmí two weeks ò ti pẹ́jù kí n mo ló ti pẹ́jù èèlò ló fẹ́ kémi fún ẹ lówó kó padà lọ síléèwé àmọ́ rántí o ó sọ pé ó fẹ́ ṣe àwọn shopping kankan. kò hmm. fẹ́ ra dájọ́ ọ̀rẹ́ mi ni wọ́n fẹ́ ṣe birthday ọ̀hún ọmọ aṣọ gbọ́dọ̀ yẹn it's thirty k right yeah thirty thousand naira gbọ́dọ̀ but ọmọ gèlè bẹ́ẹ̀ mi ẹ̀ kẹ́mi ò láì gèlè òun àlàbí gbẹ́jọ́. So, Madeshirun, Masha Makeup. I'll now do some other things. Mama, sure, 30,000. Yeah, now 30,000, yeah. yeah. Oh, forgive. No, No, forgive. Wara gèlè. Wàá ra bàtà àti mm-hmm. báàgì. Yeah, now Madeshirun Makeup. Mm-hmm. Wàá ra, ó yẹ Ah, <laughs> thank you. èmi náà mọ̀ bó ṣe ń lọ ń gbòòrò ah. èmi máa ràn wọ̀ ọ̀rẹ́ mi tó bá lọ pàtí èmi gan dẹ̀ tí wá ṣe kíni èmi gan ti jọ́ ìwọ̀n báyìí èmi náà ti ń lọ pàtí so àmọ́ ọkọ tó ṣẹlẹ̀ máa ń fún ẹ ní èlò oníwọ̀ fẹ́. Mm. ẹ fún mi bí i two fifty. two fifty. yá. aṣọ bàtà mm-hmm. Mm-hmm. bẹ́ẹ̀ kò lè bẹ́gbẹ́ pé dáadáa. okay. Oh, ah, mommy! Okay. Thank you. I'm so happy, mommy. Thank you. Ma. Oh, God. Nípa ti jẹ̀yà sẹ́yìn. Àti mo ń rìnà pàpà. Wá. Àsìkò wa rèé. Àti gbàdúrà. Wọ́n ní ọkọ̀ tó bá ṣẹ́kù sí ló máa ń jáde ibẹ̀ ṣùgbọ́n ìwà àti ẹ̀gbọ́n ẹ̀ ti gbìyànjú fún mi púpọ̀ nígbà tí ò sí nǹkan ká máa jẹ ẹ dúró tì mí gbogbo ẹ̀ dẹ̀ yẹ yín ẹ̀ dẹ̀ bá mi faradà ṣùgbọ́n àrí nísìnyí tí owó ti dé dandan ní pé kí ládùn owó tí mo ní ṣùgbọ́n àrí mi tó wọ gbogbo ibi tí mo bá ń rìn sí nísìnyí fàdérera alásàrò fàdérera alásàrò èmi náà sọ pé kí ni ìgbà ọ̀tún ti dé ìgbà ọ̀tún ti dé. kàṣà dúpẹ́ lọ́wọ́ ìlọ. alhamdulilayi. kàdúpẹ́ lọ́wọ́ ìlọ wọ́n ní ìlú ìwé ipò tí ẹ̀dá bá bára ẹ̀ láyè kó ṣàmà dúpẹ́ ni àkọlùmọ̀ ló o mo o àpadà sí burúkú má jẹ́ kó jẹ́ títí wá o. àmì o àmì àmì àmì àmà ah, mi. má bá ẹ mi kò máa ń gbogbo nǹkan tẹ̀ máa jọ ṣe. Eh? Eh, ah, ẹgbẹ́ mo kiri yín ah, mami mo rí gbogbo ẹ̀. ojú owó ìwọ ọmọ rẹ. sọ̀rọ̀ mami hmm? two weeks ni ó máa pè é. two weeks. ààrẹ eh, mami two weeks. èyí ni kí ni èyí ni Saturday tó bá di monday afárá ilé ìwé yá. ọdúnlẹ́jọ́ ní gbogbo ẹ̀ dìde sọ́run. ṣòwò máa rí kiri ọ ó máa dún láìpẹ́ yìí. ọ̀rẹ́ mọ̀ mi ẹkí máa wọlé. ọ̀rẹ́ mọ̀. ilé ti sì mọ kò fẹ́ padà lọ. gbẹ̀yẹ́ kò ti rí tẹlifíṣàn tó wò kẹ́ gbogbo ẹ̀ ló ń gbádùn sí i. ọmọ nífẹ̀ẹ́ kò rí ọmọ ohun tájé ń jẹ́ ọmọ ohun tájé ń jẹ́ wítíwítí èrò yà wá o wítíwítí èrò yà wá o ẹ wá rẹ ohun tí àwọn tàǹkó tàbí rán jẹjẹun ọwọ́ àyẹ̀pẹ̀ wa yan ni wo sí ajẹ́ ni mo pè ajẹ́ ni mo pè dandan kàìdán dandan kàìdán dáadáa ni. tanke tanke ah, ẹyin ẹ̀rá wọn ẹ̀rá wọn àwọn òpònú àwọn dìndìnrín ẹ̀rọ ba ni sẹ́fẹ́ sọ pé ẹ̀rọ ba àbí ẹ̀ mọ̀ pọ́ yẹ kẹ́ ẹ kọ́ ba. ẹ mọ ibi tó ń kájú lọ kílẹ̀ kílẹ̀ ń kájú sí gangan tẹ̀ ń bá káàkiri wọ́n sì ń lọ gàn gàn gàn gàn gàn gàn bí ẹni pé ibi tẹ́ ń lọ òun ó lè tó sọ̀rọ̀ wọn sá ọ̀dọ̀ àwọn délé dàrú pẹ́ lọ òun ó lè tó sọ̀rọ̀ yín ni. sáfẹ́ gbọ́ sábà fẹ́ gbọ́ ẹ padà sílùú ọ̀dọ̀ yín nílùú tẹ̀ ti wá tẹ́ni tí ń dàrú tí ń dà tí ẹrú ń kọ lọmọ tẹ́rú ọmọ ń kọ lẹ́rú tọ́bọ̀ òjókòó tí ó yòyò fọkànbalẹ̀ ẹ padà síbẹ̀ etí yóò padà bá yín tó sọ̀rọ̀ yín yóò bá yín bẹ̀ láìpẹ́ kí lẹ́yìn bá káàkiri ẹ wo ẹ wo ẹ wo ẹ wo ẹ wo sá ṣé èmi ní ọ̀pá ń bí ṣé mo lè rúrú kẹ mo tó ládé mo ládé pànkẹ́ pànkẹ́ kẹ́kẹ́kẹ́ pànkẹ́ bí mo rí mọ́ra kútẹ́lú di tọrọ pànkẹ́ pànkẹ́ kẹ́kẹ́kẹ́ pànkẹ́ bí mo rí mọ́ra kútẹ́lú di tọrọ pànkẹ́. ọ̀tún ayédè ọgbọ́n àbọ̀gbọ̀ ayédè tó tó ayé hmm. àkàmọ́ra tó tó tó ayé àkàmọ́ra mo fi rùyọ̀ mo fi rùyọ̀ ọ̀tún ṣé òní tó ṣẹlẹ̀ yìí ṣé o mọ̀ wípé ìwògbè làwọn arábí fi wò wá. bíyì ọ̀tún mọ́kẹ́wé ọmọdé ní sẹ́ni àgbẹ̀ ṣèyàn gbọ́ntọ́ sọ. So bóun ló ṣe mọ̀ pé ilé awódélé là ń lọ. <coughs> ibi tó yẹ ká sọ̀rọ̀ sínú. bóun ló ṣe mọ̀ pé ìlú wa ń dàrú. èyí <coughs> hmm. tó wá jọ mí lójújú o hmm. ó ní ká padà lé. Hmm. wọn ò fẹ́ ká débi tá à ń lọ rèé o. wọ́n mọ̀ pé bá a bá ráwó délé gbogbo ohun tí ń ṣe wá yóò di pẹ̀sẹ̀. ṣé bí wọ́n bá tiẹ̀ tẹ̀lé wa jáde ṣé wèrè ni wọ́n wá fọ̀rọ̀ wa sí lẹ́nu. Oh. ẹ ǹlẹ́ o bàbá olóyè ẹ ká sọ ṣé ìbínú pé mo ṣàyọnu sọ sọ́rọ̀ yín ṣe rí ohun tí wèrè yẹn bá yín sọ gbogbo ohun tó bá yín sọ pátá òótọ́ ni o kò sí rọ̀kọ̀ ń bẹ̀ gbogbo ohun tó bá ní kẹ́ ẹ ṣe òun ni kẹ́ ẹ ṣe tí òkú bá kú sílẹ̀ báyìí mm. tó bá lòkù yẹn máa jí òkú yẹn á jí o bẹ́ẹ̀ ni láì ṣolùgbàlà bẹ́ẹ̀ ni bókù bá kú lẹ̀ tó bá fi lè sọ pé òkú yẹn máa jí ó máa jí gbogbo nǹkan tó bá ti bá yín sọ òun ni kẹ́ ẹ gbọ́ sí lẹ́nu o. ọ̀sọ̀ rere tó bá ní kó kì í jí á jí n ò pé ìwọ wá gbọ́dọ̀ já padà. bàbá tiẹ̀ máa padà ibi tá à ń lọ ká tiẹ̀ àbí. ọ̀tún. lámúyangàn kábídáyangàn lára ọ̀rọ̀ mi lábí o ìdáhùn bẹ̀rẹ̀ ẹ wò ó kò wá kò wá wà nǹkan tuntun kò fi tẹ ẹ ó máa lọ sẹ̀rẹ̀ ni abáyé kọ̀ká kọ̀ká kọlà. ọmọkù ó sì ń kọ́ ọ eré mọ̀. tó kó dùn báyìí bọ̀ kó ojoojúmọ́ ni máa máa jẹ́ bíbà. ọgbọ̀n pálákọ̀wé pé ń jàsà. àwọn ilé ìdùn o wọ́n mọ̀ ń sọ pé ó máa ń pọ́rẹ́jì àwọn. ẹ yọ ní bàbá mi ẹ. àyà bàbá. Ah, màmá mi ẹ káàbọ̀. ó jẹ́ bó ṣe ń gbé. ẹ káàbọ̀. màmá mi ẹ wò kéèké kí ṣe yìí pẹ̀lú bàtàrọ̀ fún àwọn ọmọ ọmọ ní burúkú bá ṣe àwọn ọmọ bàtàrọ̀ fún. ní ó lè jókòó oúnjẹ. adéyíkẹ ah, ṣọ́fọ́ oúnjẹ sí ẹni mo ní ṣọ́fọ́ oúnjẹ sí ẹni ṣé òtí ìjọ nǹkan tó kúrò lè ní dábìlì òun. ọ̀dẹ́ mọ́mí àsáwọ̀ yẹn gun àwọn ọmọ ìjì ẹgbọ́n jẹ́ eh, eh, eh, ẹ má mà dá lóhùn ẹ má dá lóhùn. ẹ mọ̀ kan tó ṣẹlẹ̀ bí mo ṣe máa ń dáná àsáró ti ṣọ́ọ̀bù bẹ́ẹ̀ ni mò ń dáná ti ilé mo tún gbé tílé sílé ti ṣọ́ọ̀bù lélẹ̀ ṣé wọ́n ní àsáró ìbò ṣe wà yìí ó ní iye tí mo fẹ́ fi pa ó fẹ́ gbé ṣọ́ọ̀bù rú ni ó fẹ́ gbé ṣọ́ọ̀bù rú ni ẹjọ ah! kékeré tó jẹ ẹran mi ò rò bóyá nǹkan tó yí pọ̀ jù tó lè jẹ ẹni. Ah, ah, ìgbà tí o lè yí ẹ. alákọ̀wé. ó pọ̀ ó pọ̀ bá jẹ́ báyìí lẹ́nìí tó tún jẹ́ lọ́la ìgbádùn ni kó gbà wọlé. ọ̀rọ̀ business ni woman yìí ń sọ àwọn ẹgbẹ́ à ní gba nurses èèyàn tó ti jẹun lé ó máa jẹgbẹ́ lónìí yẹn ẹ lè lè lè tó máa wà lórí ẹ̀. Mami! Mami! Ah, what is that for? o sọ pé o ti jàsáró lè. bí mo ṣe rí táwọn èèyàn jẹ́ lèmi náà ṣe ní kí n ah, jẹ́. tó bá yẹ pé mọ́mí ń bínú ni ẹ lọ́wọ́ ara mi ẹ bá mi fún lásàrò two hundred ẹ ràn hundred naira ẹ máa sanwó lọ́wọ́ ara mi. ọ̀rọ̀ ọ̀rọ̀ burúkú iná ni. ìyá wa ìyá kúkú ẹ̀wọ̀ mi ó tẹ̀ pẹ̀lẹ́ má bínú. ọ̀rọ̀ tí ó kàn yín lè máa dá sí. ọ̀rọ̀ tí ó kàn yín lè máa dá sí mo lè sọ fún yín o. ẹ ṣe ọ̀bọ̀ ọ̀bọ̀ mo ní ká má fún lásàrò. mo ní ká má fún. Baba, Baba, iná pẹ́ bọ́ta bàbá bàbá Baba, bàbá ó wà ó kọ̀ balẹ̀ kí ló ń ah, ṣẹlẹ̀ ọ̀dà ilé ikú la ti ń jẹ́ wárùn kí ló ṣe ọ́ kí ló gbomijé lójú rẹ̀ ah, adédèké ọmọ mi ni. farabalẹ̀ farabalẹ̀ ilé ikú láti jẹ́ wárùn kò sí ohun tó le tílẹ̀ ò lè gbà kò sí ohun tí ń bọ̀ lókè tílẹ̀ ò gbà kí ló ṣẹlẹ̀ fọkànbalẹ̀. adédèké ọmọ mi bàbá kí ló ṣe ọmọ rẹ. ó ti jẹ fáró ó ti jẹ́ bàbá. bàbá ẹ dákun ẹ wọlé lọ kẹ fún mi lẹ́rọ ẹ bàbá ẹ̀rọ ni mo fẹ́. bàbá ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí n dìde ẹ ní ẹ wọlé lọ kẹ fún mi lẹ́rọ ẹ jẹ́ kí n lọ́ọ́ bàbá. ǹdẹ́lẹ̀ ń ọgbọ́n tó wí tó wí àbí etí mi ló gbọ́. Adédèké ọmọ mi bàbá. ọmọ rẹ ó jẹ àsáró. ó ti jẹ. tẹ́ ń ṣètà. bẹ́ẹ̀ni bàbá. fáwọn arábí. bẹ́ẹ̀ni. tiẹ̀ ta. bàbá bàbá ẹ jọ ṣe lórí wọ́n ní ká wí fún ni ká gbọ́ òun ní yí ọmọ ẹ̀dá ká sọ̀rọ̀ fún ni ká gbà ní yí ọmọ èèyàn àwí ìgbó àfọ̀gbámú ó mú ní tàkà àbámọ̀ bọ́nu ni ṣé wọn ò wí fún ọ ni. ní kété tó o pẹ̀yìn dà mo wá ń ronú nǹkan kan pé ìjẹ́ mo rántí sọ fún ọ ṣé mo rántí sọ fún ọ wípé o ò fẹnu kàn nínú àṣàrò tó mọ̀ ta fún àwọn aráàlú ọmọ rẹ náà ò sì gbọ́dọ̀ tẹ̀lé. wọ́n tó hmm, wá ṣe fáwọn òsìnkú ọ̀hún ṣé o ò tí ì fẹnu kàn. mo kí ọkọ orí rẹ nítorí èèwọ̀ ni o ò gbọ́dọ̀ ọmọ rẹ ò sì gbọ́dọ̀ fẹnu kódà gbogbo ará ilé rẹ kò sí tó gbọ́dọ̀ tọ́ síbi rẹ̀ lánàá èyí tí mo ti ṣe àbí èyí tí mo ṣe máa ṣe bàbá. rárá o láti sìn lọ gbogbo ohun tó bá mọ̀ ṣe fáwọn tó láyé ara ilé rẹ̀ ọkàn gbọdọ̀ jẹ́ lọ. kì í má jẹ́ ń bẹ̀ káwọn ọmọ mi má jẹ́ ń bẹ̀. ẹ bàbá àwọn àgbà ló máa ń sọ wípé ohun tá à ń jẹ kọ́ là ń tà owó ilé òun lọ pẹ̀lú tá à ń tà ń jẹ bọ́ọ̀ ni mo ṣe máa pètèpèrò oúnjẹ tí mi ò ní tọwò. ewọ ò ń gbọ́dọ̀ tọwò ó léwu ewu ńlá ni ìgbọràn sàn jẹbọ ríru o ìgbọràn sàn jẹbọ ríru o ajá tá a wí fún tí ò gbọ́ ó dájá ẹlẹ́gbẹ́ra àgbòmọ̀mọ̀ tá a wí fún tí ó gbà ó dàgbò mọ́lẹ̀ ẹni tá a bá kì nílọ̀ tí ò bá gbọ́ ó dẹni ẹbọra nu ó gbọ́dọ̀ fẹnu kàn gbogbo oúnjẹ tó kù ti wà àtàwọn ẹbí rẹ àtọmọ rẹ ó mọ jẹ òkèlè ní kẹ ẹ mọ wá ti ń sí ẹ gbọ́dọ̀ láàbọ tẹ ẹ bá fi sè é ṣùgbọ́n ah, bó bá ti ṣe ìdè nípa. bàbá pé mi fadéra máa lówó máa jẹ èèyàn. owó tí ń dẹrù bó ṣe owó tí ń bọ̀ ta nínú jẹ́ ẹ ṣeun dúpẹ́ ẹ ṣeun bàbá ẹ ṣeun. ìkúnlẹ̀ iṣẹ́ wà àwọn tá a jẹ là wà ọlọ́run kò ṣàánú ẹ̀yìn ọmọ òde ìsìn ẹ̀ ìmoore náà ni ẹ̀ ìmoore. Ah, kò tí ì ṣe nǹkan. kí ló dé tó wá ń bọ̀ bí ewé jómìnì bí kókó ojú omi wọn ni ẹni àwí fún ọba jí ẹni a kìlọ̀ fún ọba jọ́gbọ̀ èyí tí ò gbọ́ kù sí lọ́wọ́ mo ti wí fún ọ. èmi ò mọ tí èmi ò mọ tí mo mọ tó lè ṣẹlẹ̀ o mo ò sì ní ohun tí mo lè ṣe sí báyìí mo ò ní ohun tí mo lè ṣe sí. mo lọ tí ah! ẹ kọ́kọ́ máa lọ náà. Eh! Ah! èmi ò ní ohun tí mo lè ṣe. ẹjọ́ bàbá ètò ìtanú mi bàbá ẹjọ́. arábìnrin. Ah, bàbá ìpátá pọ̀ mọ́ ọgbẹ́rì gbọ́dọ̀ pọ̀ máa wo bẹ́ẹ̀. wò mí wò. bàbá ìjà kò ẹ ṣàánú. ìgbà ìkúnlẹ̀ ìrànràn tí ń bẹ́lẹ̀ yìí. ha. wo. bàbá. Ah! aṣọ tó ya ti ń rẹ́rìn abẹ́rẹ́. ẹjọ ah! ẹ bá jẹ jáde níta. ewúrẹ́ tó wọlé olóògbòjò tó jèrè ó ti jẹ́wọ́. bí òkú yóò yá ní gbólúkí. Ah! bàbá ìjọ. mo bá fẹ́ sòótọ́ fún ọ. bàbá ìjọ. kí kí n ṣe. ẹ fún mi lẹ́rọ̀ bàbá ìjọ jẹ́ kí sáyé lọ́ọ́ lọ́ọ́ fún bàbá ìṣàánú mi ẹ̀rọ ni kẹ́ ẹ fún mi ẹ̀jọ̀ bàbá ọ̀pá ni èmi ò mọ tí mo lè ṣe báyìí o èmi ò nẹ́rọ rẹ̀ nílé. Ah, bàbá ẹ jọ̀ọ́ bàbá ẹ jọ̀ọ́ bóyá kó o mọ̀ wá lọ ná. Ah, eh, bàbá ẹ má jẹ́ kí n lọ bàbá ah, ẹ má jẹ́ kí n lọ bàbá ẹ ṣàánú mi alẹ́ fún mi lẹ́rọ ẹ wọlé lọ kẹ́ mẹ́rọ jáde ẹ wọlé. kí n mẹ́rọ tí o sì ṣé kí n gbé rọlé ọ lọ́wọ́. rárá òótọ́ ni òótọ́ ni mo fẹ́ òótọ́ ni mo fẹ́ bàbá. ó dá mi wá lọ ná wọ́n mọ̀ ronú sóòótọ́ tí mo lè fún ọ. ẹ má jẹ́ kí n lọ. o lọ. o ti bá lọ ó léwu bàbá ó léwu hmm, ó léwu. ijó rẹ̀ ó pàpà di ijó àdájọ́ orin rẹ̀ ó padà dorin àdájọ́ ah, ah, ah, nígbà tẹ́mi bá fi ọ́ lẹ́mi. bàbá. I didn't care. I didn't care. I didn't care. ẹ̀bẹ̀ sọ́gbà adébíkẹ́ mo ní kó bá jà sáró. you aláwọ̀ wọ́n jẹjẹ ẹ má pa ẹ má pa ẹ má wà. Utenini tutara panke. Bí mo rí mo rà utenini tutara panke. Bí mo rí mo rà utenini tutara panke. Bí mo rí mo rà utenini tutara panke. Bí mo rí mo rà utenini tutara panke. Panke panke. Èmi Fadéyẹra alásàárò gànjọ́ dé o ẹ̀yin ìsìnkú ọ̀run ẹ wá bá mi jà sáré mi o ó dùn ẹ̀yin ìsìnkú ọ̀run ẹ wá bá mi jà sáré mi o fọdíre ra lọ́sàárò bọ̀jọ́lé o ẹ̀yin ìsìnkú ọ̀run ẹ wá bá mi jà sáré mi o. Ah. Àlá mọ̀ àṣàrò bọ́lí ni ti gbogbo ẹ ṣàánú mi àṣàrò bọ́lí jẹ́wọ́ jẹ́ ẹjọ́ bá mi jẹ́ sọ́rọ̀ mi ẹjọ́ ẹ̀ṣá ni mi bá mi jẹ́ sọ́rọ̀ mi ẹjọ́ ẹ bá mi jẹ́ àṣàrò ni mo ní jẹ́wọ́ jẹ́ àṣàrò ni ẹ jà sọ́rọ̀ mi ẹjọ́. Ah. <sighs> <sighs> ṣe ọlọ́run ṣe alálàsán ni alálàsán ni ha ha ṣe ha ha. Bẹ́ẹ̀ ni wọ́n wá bẹ̀rẹ̀ lẹ́fọ̀ọ́ kan. Ilé ti tutù ju o aṣàánú abọ́ látàárọ̀ náà èmi máa fẹ́ jájọ. ẹ̀yin ọmọ ẹ káàbọ̀ ẹ káàbọ̀. kí ló ṣẹlẹ̀ àwọn oníbàárà wa ń kọ́. ẹ wo wọ́n ṣe gbé fóònù náà ló ṣiṣẹ́ wa wọ́n ní kò sọ́jà rẹ̀. kò sọ́jà. pé àwọn oníbàárà wà. rárá ààrẹ nìkan kan tiẹ̀ béèrè pé kí là ń tà. èlò lẹ ti pa. àpá nǹkan kan kódà tún polówó bóyá wọn ò gbọ́ a tún polówó àsáró edédé. nobody tó dá wa lóhùn. ààrẹ ni béèrè pé kí là ń tà. mo ti gbọ́ ó yá ẹ máa polówó ẹ máa polówó ẹ máa polówó àṣàrò gbóná wà bí o ó ń gbóná fẹ́dífẹ́dí aláṣàrò yín ti dé o. obìnrin jẹ ọkùnrin jẹ ọmọdé jẹ lọba. ó fẹ́ nà mí ta bó ṣe ń yọgi ló ń yọ ló ń yọ àdá wọn máa gbà lọ́wọ́ mi bàbá wọn ò ní gbà á ṣé orí àlá tó kó láyé táwọn òsìnkú ọ̀run tí wọ́n yọ pónpó tí wọ́n yọ kò mọ̀ tó ń yàdá àti pé tọjà tó tún ní kò tà ti gbogbo ṣọ́ọ̀kù gbẹ lórí èèwọ̀ kan náà tí ọmọ rẹ tó dolóògbé jẹrìí náà ni. èyí adébíkẹ. ó mọ̀ pé mo sọ fún ọ níjọ́ ọ̀hún pé ewu tó pọ̀ ń bẹ́ẹ̀ lórí èèwọ̀ yìí kan náà ni. ṣé torí ẹ ní àwọn ìsìnkú ọ̀run ò ṣe gbóúnjẹ lọ́wọ́ mi mọ́. nítorí rẹ ni. bàbá ẹ dákun ẹ lè wò mí ràn bàbá ẹ dákun ẹ ṣàánú mi ẹ ṣàánú mi bàbá nítorí ẹ̀yin àgbà náà lè sọ wípé tẹ́rù bá kòkè tó bá kọlẹ̀ ó níbi kan tẹ máa ń gbé há bàbà hmm. ẹ dákun bàbá ẹ ṣàánú mi. ojú ibi táwọn àgbà ń gbé sí. bẹ́ẹ̀ni. tó bá kó òkè tó kọlẹ̀ lóòótọ́. bẹ́ẹ̀ni bàbá ilé tí mo ní sáté ra gẹ́gẹ́ bí olówó táwọn ìsìnkú ọ̀run bá kọ̀ tó bàbá mi rajà mọ́ báwo ni mo ṣe máa tà olóòmọ kí n rá padà sẹ́yìn burúkú bàbá. àánú àbíyá ló ń ṣe ìdánwò àpá àánú rẹ̀ ṣe níbi tọrọ wá dé dúró yìí fọkànbalẹ̀ ò ní bá wọn gbénú ìṣẹ́pẹ̀ tán la ò ní dẹni àtijọ́ ò ní dolówó àná èmi náà wàá gbìyànjú wọ́n tọ àwọn àgbà lọ wọ́n fi ìrìnkúrìn wọ́n tọ àwọn tó láyé wọ́n fèjì tẹ́ta n ó wá àwọn tó ń jù mí lọ tó ń nímọ̀ jù mí lọ kájọ pawọ́ pọ̀ ah. kájọ wá àtúnṣe sọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ ṣé o ti lọ. ẹ má jẹ́ kí ayẹyẹ mi kó padà di yẹ̀yẹ́ o ẹ dákun bàbá padà sẹ́yìn burúkú ẹ má jẹ́ kó jẹ́ ti tèmi o ẹ̀yin náà nìkan ni mo gbójúlé bàbá ẹ ṣàánú mi. ọmọ rẹ ní ká kọkàn ah. tẹ ṣùgbọ́n. ẹ ẹ ó wá wo báyìí bàbá. Um, tí ò bá fi tó wòye ọ̀tún la kò lè padà ní kò pẹ́ lórí àgbà. àwa àwa èmi lè máa jí bàbá ẹ ṣe kó fẹ́. àwa àbọ̀dá sí àwa wọ̀rọ̀ mọ̀ ṣẹlẹ̀. ẹ ṣe bàbá ẹ ṣe kó fẹ́ wọn kọjá. bí ẹ pẹ́sẹ̀ rẹ. Ah, ah. alásàrò dé àsàrò ọ̀gànjọ́ alásàrò máa dé àsàrò ọ̀gànjọ́. ẹ̀yin ìsìnkú ọ̀hún mo wí fún un mo nínú bíbí ẹrú ní pẹrú mo pé ẹ̀dọ̀ funfun wọ̀fà ní pa wọ̀fà dífá fún òfo à nígbà tí ń bẹ láàrin àwọn ọ̀tá ayé mo ní bí kú bá ń ṣẹgbẹ́ mi pa ọ̀tọ̀lọ̀yẹ̀kú ó yà mí sí bárùn bá ń ṣẹgbẹ́ mi ṣe ọ̀tọ̀lọ̀yẹ̀kú ó yà mí sí lóòótọ́ gbogbo àlàwé obì ní kú pa ọ̀tọ̀ láyé òfo obì sí mo ní kú ò lè pawó mọ́ ikú yẹ̀ lórí awo mo ka ohun ẹbọ mo ka èrò àtúkéṣù mo wí fún un pé kò gbọdọ̀ jẹ̀wọ̀ èyí tá a bá pè léèwọ̀ ìwọ̀ ni ohun tá a bá pé àìṣe àìṣe èyí tá à ń ṣe ló gbọ́dọ̀ ṣe àmọ́ ó ti wá jájó lọ́wọ́ báyìí o àánú abiyamọ ló ṣe mí ló jẹ́ kí n tọ̀yún wá èmi náà mọ̀ pé kò lẹ́tọ̀ọ́ kí n tún wá bá yín àmọ́ èdè òyìnbó mi ẹ gba tèmi wí ẹ gbóhùn ẹnu mi ẹ sọdàṣẹ ẹ mú un lọ ṣáájú ìdí ọ̀run ẹ jẹ́ kó ló gbóhùn ó gbà ẹ̀yin tó láyé. Hmm. Hmm. ó mà ló mà lè wọ̀ pọ̀ rẹ̀ ní bá jalè ó ṣe náà láwí. àwọn pè ní o. mò ń jáyé o. àwọn pè ní mò ń jẹ́. títorí tiẹ̀ títorí tiẹ̀ àtìdárí àtìdárí ah. àtìdárí kọ́ kọ́ ọ̀tọ̀ wà pẹ̀pẹ̀ ó mọ̀ pé ó mọ̀ pé ẹ̀ láàrin oṣù mẹ́ta láàrin oṣù mẹ́ta wọn nígbà tí wọ́n wọ́n nígbà tí wọ́n wọ́n lọ́tẹ̀ wọ́n lọ́tẹ̀ ìjọ mẹ́jọ ìjọ mẹ́jọ mẹ́jọ oṣù oṣù. àjẹbẹ àjẹbẹ onírú yọ tí o bá wá sí bẹ́ẹ̀ mọ́ a wò láti ṣe o tẹ́ ẹ fẹ́ nù ó ti di ṣíṣe níbi tí abiyamọ ti ń bọ́mọ sọ̀rọ̀ títí ń gbọ́ ni wọn ó ti bá sọ̀rọ̀ yóò sì gbọ́ ìlérí mi ṣe fún yín ẹ ṣeun mo dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ o mo dúpẹ́ o mo dúpẹ́ o ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun. ṣó dùn mm-hmm. ó yá ó yá ó yá ẹ máa jẹ ẹ máa jẹ ẹ máa jẹ tẹ bá jẹ tán ó sì kú o ó sì kú dáadáa ẹ ṣeun ẹ ṣeun ojú òní tì í ẹ máa jẹ ẹ máa jẹ ẹ máa jẹ ẹ máa jẹ ẹ máa jẹ ẹ ṣeun ẹ ṣeun mo dúpẹ́. adérera o mọ̀ kú oríire o mọ̀ bọ́ yọ orí rẹ ò gbàbọ̀dé àti fohun ẹbọ fẹ́ bọ àti fi tèṣùféṣù a pe àwọn tó láyé wọn ti jẹ́ wa ní òwò tiwa wọ́n ní kí n wí fún ọ pé kó o mọ̀ ọ lọ pé kò séwu mọ́ wọ́n ní kìkì ọ̀rọ̀ ló kù lọ́rọ̀ rẹ̀ fúnná burúkú ni wọ́n ṣe mọ́ wọn kò mọ̀ jókòó mọ́ lò hmm. rí gbogbo àwọn tí wọ́n pọ̀ tán láwọn ò ní jẹ́ ìjó tán kọ̀ lẹ́yìnjó tí tán láwọn ò ní jó òun náà ni wọ́n padà jù hmm, àṣàrò rẹ̀ tán kọ̀ tán láwọn ò ní jẹ́ wọ́n láwọn ti ṣetán láti máa fọwọ́ méjèèjì kò jẹ báyìí <laughs> kíákíá ló wà láyé wàhálà kan ló kàn náà ṣé o mọ̀ pé ẹ̀ẹ̀kan lóṣù mẹ́ta ló ń gbé pèsè àwọn ìsìnkú ọ̀fun wọn ní yóò dẹ̀kan lọ́sẹ̀ báyìí kì í ṣe ẹ̀ẹ̀kan lóṣù mẹ́ta mọ́ ọ̀sẹ̀ẹ̀sẹ̀ ló mọ̀ ṣe pèsè tiwọn fún wọn. ìṣòro ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní tó o bá ti lè ṣe yìí èrò mọ́ wá èrò mọ́ ọ̀bọ̀ gbogbo wọn tó padà sọ́dọ̀ rẹ̀. bàbá kí ni eégún mi sí tí ò bá rọ̀ jù. Ah, ó túmọ̀ sí pé wá tún sí jaburata ni. owó tún o. bàbá mo ṣe tán <laughs> ah, bàbá mo ṣe tán ah, mo ṣe tán. òjíṣẹ́ tó rán ni àkọ́bẹ̀rẹ̀. bàbá ó ní nǹkan tí mo ti ń ṣàkíyèsí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí mi ò dẹ̀ rántí láti béèrè lọ́wọ́ yín àmọ́ ọkàn mi máa ń wà níbẹ̀ pé kí n bí ní gbogbo ìgbà mo ṣàkíyèsí wípé àwọn tó ń bá mi ra àṣàrò ká sọ wípé èèyàn mẹ́wàá bá mi ra àṣàrò màá kàn déédé gbọ́ pé nínú àwọn mẹ́wàá tó wó ra àṣàrò ìkan déédé kó láàrin wọn mo dẹ̀ wá wò ó lọ́sù ah, mo rí wípé ó jọ gátí kò jọ gátí bíi pé àṣàrò tí wọ́n ń rà lọ́wọ́ mi àmọ́ kò yé mi mo ní kí n bí yín bàbá. ṣojoojúmọ́ wọn wá ń kú ni. ojoojúmọ́ ń kọ́ bàbá pẹ̀lú àkíyèsí mi ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ mo máa ń gbọ́ pé wọ́n fòṣọ lẹ́tọ̀ọ́ kù. ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ ẹ kí ló wá ń jọ ọ́ lójú ṣé wo mọ̀ pé jalè jáǹjẹ́ sanra ni. ó yẹ ó yí kẹ́ ọmọ ẹranko ò bá bàjẹ́ tọmọ èèyàn lè sún wọn mo ti wí fún ọ tẹ́lẹ̀ àwọn yóò mọ kú ó mọ gbúrò lọ́sẹ̀ẹsẹ̀ ọ̀sẹ̀ tó o bá gbúrò pé ìkànnú oníbàárà rẹ kú kó o fura ewu ń bọ̀ lọ́dọ̀ rẹ nu sórí bó o ṣe ń gbọ̀hún òun nìkan náà tiẹ̀ bó o ṣe ń gbúrò wọn pé ìgbé ẹkún nílé ẹnì kọ̀ọ̀kan lọ́sẹ̀ kọ̀ọ̀kan òun láyọ̀ tiẹ̀ òun lówó tiẹ̀ fi ń pọ̀ o ti kú oríire bọ́ọ̀ bá kú owó rẹ ò lè pọ̀ o.

panudé. Ah, ìkà ni ah. ìkà ni. ọ̀rọ̀ yìí àbí mi. Ah, gbogbo ọ̀rọ̀ tí mo ní àwọn tó pè é ló pèsè ọ̀rọ̀ wá fún mi ló pèsè ọ̀rọ̀ wá fún mi bàbá. àṣà àti sọ gbogbo eléyìí tẹ́lẹ̀. bàbá ẹ sọ kúlẹ̀kúlẹ̀ ẹ sọ délé bàbá. wọn ẹ sọ kúlẹ̀ fún mi náà gbo ìtọ̀sẹ̀ ló lọ̀yọ́ bá a ti ń tọ́ ló lá ń tẹ̀lé gbogbo bá a ti rìn ni wọ́n ń sọ fún wa ní kọ̀ọ̀kan. ẹ wo bàbá jẹ́rìí mi sáà dé mi ò ṣe o ò ṣe kí. mi ò ṣe mọ́. o ò ṣe kí ni mọ́. a ní mi ò tàṣàrò mọ́ bàbá. òun burúkú ó jà. mi ò tàṣàrò ikú mọ́. òun burúkú ó jà lóun burúkú. òun burúkú ó jà lóun burúkú. ẹ̀gún ẹ̀wọ̀n aṣubú lẹ̀gún ta. òun burúkú arẹ́ lura mọ́. bó o bá kọ̀ tó o lóò ṣe mọ́. o rí o ṣàgolóde pọ́tà. o rí pépà ó pè lówó àwọn tí wọn ò mọ̀ wọn ò kẹ́dùn wò ah ah bàbá ṣé bẹ́ẹ̀ ni mo sọ pé eégún mi fẹ́ jó tẹ́lẹ̀ tí eégún bá fẹ́ jó bá dẹ̀ jó mọ́ bàbá kò ní ìwọ mi ò ṣe mọ́ sí ẹ̀. gbogbo ẹnu burúkú sọ̀hún o ò ṣe kí ni mọ́ wo ojú rẹ̀ ò rí tó láyé ó ya wèrè ẹ̀mí tó dẹ̀gùn ó sọ di kúkú mọ́ra rẹ lọ́wọ́ ó kú àmọ́ kó o tó kú ó mọ̀ra rè o. Ah, ìyá ó mọ̀ jẹ́ o ah, ah, àwọ̀ rẹ̀ ó mọ̀ sí eh, kì í mọ̀ sí e mo wí tèmi fún ọ. àìdébẹ̀ ká tún náà wọbẹ̀ mọ́ àìrí ká tún pààrí mọ́ bó o bá ti wò ó gbọ́dọ̀ pòórì kí ló ń wí. Eh, àìdénú omi ká tún mọ kígbe òtútù. síbẹ̀síbẹ̀ mi ò ṣe mọ́ mi ò ṣe mọ́ ẹ wá kó ẹ wá kó gbogbo nǹkan tí mo ti ní gbogbo. lọ tọ́jú rẹ̀ fúnra rẹ̀. a ní mi ò tàṣàrò mọ́ bàbá ẹ bá mi wọ́n nà mí ẹ má jẹ́ kí èèyàn kú mọ́ mi ò fẹ́ kú èèyàn mọ́ mi ò fẹ́ máa pa àwọn èèyàn mi lè kú kémi bá fi ṣọ̀rọ̀ bàbá ẹ dákun ẹ jọ bàbá. tó o bá tà mọ́ ìwọ ló mọ̀ kí ló kàlà bá nu apẹ́ ẹ̀dán àìwí ká tún láàwí mọ́ alásàrò dé àsáró ọ̀gànjọ́ alásàrò máa dé àsáró ọ̀gànjọ́ àkàrà oṣù ló ṣàrẹ̀ ọdún gbóná. ẹ má ṣe bẹ́ẹ̀ ni mo sọ fún yín èèyàn kì í kẹsẹ̀ bodò tán kó tún máa kí bí òtútù bẹ́ẹ̀ ni ṣé ti pa ah, ah, ah. tó bá ní eégún bàbá ẹni fẹ́ jó tó bá sọ pé òun ò jó mọ́ ta ló fẹ́ mú yàn sí. kì í ṣe bí tọ́ ó lè mi ò ṣe mọ́sẹ̀. <laughs> wọ́n ṣọlá ẹ máa ṣe bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ máa ṣó ti di dandan kẹ ṣe kí ló dé ṣé fún ẹ mọ wàhálà tó máa tẹ̀yìn ẹ̀yọ́ tẹ̀bà ṣe ni bẹ́ẹ̀ ni mo sọ fún yín náà. ẹ̀yin náà ẹ rí báyẹn ṣe change ṣe bẹ́ẹ̀ yín rẹ̀ ni mo jókòó tì ẹ ti gbàgbé ni kí n tó mú yín lọ sọ́dọ̀ bàbá ẹ̀yin náà máa dúró ìyà tó jẹ yín mhm. bàbá dẹ̀ gbà yín nìyẹn ẹ láìfì yín ti bẹ́tà ilé yìí sí ẹ̀yin lẹ́kọ ẹ tún láwọn míì tàn ṣe ń kọ́ lọ mhm. ṣé ẹ̀rọ báyẹn yín ṣe dá inú yóò dùn báyẹn yín ti bẹ́tà kẹ́rọ pé bó ṣe fẹ́ máa dá lọ lẹ́ ń wà ní. àṣàbí màá wọn náà máa dájú. wá jóná kí ni àǹfààní owó téèyàn ní tí ò fi ní lọ́kàn balẹ̀ kí ni àǹfààní owó téèyàn ní téèyàn ò lè sùn ẹ wá ṣé o mọ nǹkan tí bàbá sọ ni kí n ṣe máa kiri àṣàrò lóòrùn fáwọn òkú bẹ́ẹ̀ táwọn alàyè bá ti ń rà lọ́wọ́ mi ní àárọ̀ kó tó di alẹ́

àìdébẹ̀ ká tún náà wọbẹ̀ mọ́ àìrí ká tún pààrí mọ́ bó o bá ti wò ó gbọ́dọ̀ bóòlù nínú wí. àìdénú omi ká tún mọ kígbe òtútù. síbẹ̀síbẹ̀ bàbá mi ò ṣe mọ́ mi ò ṣe mọ́ ẹ wá kọ ẹ wá kọ gbogbo nǹkan tí mo ti ní gbogbo lọ tọ́jú rẹ̀ fúnra rẹ̀. a ní mi ò tàṣàrò mọ́ bàbá ẹ bá mi wọ́n lọ mi ẹ má jẹ́ kí èèyàn kú mọ́ mi ò fẹ́ kú èèyàn mọ́ mi ò fẹ́ mọ pa àwọn èèyàn mi lè kú kí mi bá fi sọ̀rọ̀ bàbá ẹ dákun ẹ jọ̀ọ́ bàbá. bó o bá tà mọ́ ìwọ ló mọ̀ kí ló kàlà bá nu apá ẹ dán àmọ́ àìwí ká tún náà mọ́ ohun tí mo fẹ́ sọ fún ọ. mi ò ṣe mọ́. Tọ́kọ mi ò ṣe mọ́, mi ò ṣe mọ́ bàbá, mi ò ṣe, mi ò ṣe mọ́, mi ò ta. Ojú aláìkọ́rọ̀ rí ìgbẹ́. Alásàrò dé, àsàrò ọ̀gbọ̀n, tàbí lọ. kí ni kò lè bí sí i. Mama mama ṣe o. Lórí burúkú ni bàbá yìí. Ibikíbi tí bàbá yìí bá wà kò ní nísinmi bí èmi fadéyẹra ọ̀ṣẹ́ nísinmi bàbá yìí ò ní nísinmi. Ah! Ah! Kéèyàn tẹ̀sẹ̀ fún mi, èmi sọ pé yóò kó bá wíyàn lótútù. gbèsè àṣà bíbá mi dé. sọ́jà ní ẹni tó mẹ́ta yìí rárá. mi ì tí ọ̀wá mú èyí tí mo fẹ́ sọ báyìí ẹ má bínú láti bí ọ̀sẹ̀ mi lẹ̀ sí ní kò sọ́jà kò sọ́jà owó oṣù tèmi lèmi wá gbà. ṣé wàá rí gẹ́gẹ́ bí mo ṣe sọ kò sọ́jà ní ìjẹ́ tètè wá sanwó oṣù tí mo gbà láwìn lọ́dọ̀ yìí ṣé wàá rí ìgbà mí gan-an pápá àti àṣàrò tí mi ò bá rẹ́ni jẹ́ àwọn adìẹ ló máa ń jẹ́ gbẹ̀yìn ìdùnnú má bínú ṣé rí sùúrù tẹ́tí bá mi ní tipẹ́tipẹ́ ìlú rẹ̀ ṣe máa ń bá mi wí sí i. tó bá di ọ̀túnla tó bá jẹ́ pé bí gbogbo àwọn tó ń bá mi rajà ṣe ń bá mi rajà ni wọ́n ti gbagbá lórí mi. ẹbí mi náà kọ kọ̀wé mi náà bẹ́ẹ̀. kọ̀wé yín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni kọ̀wé yín bẹ́ẹ̀ ọjọ́ mẹ́ta lẹ fún mi báyìí kò sí wàhálà ọjọ́ mẹ́ta. Ah, ah. mami mami mami mami. Màámi, ẹ jẹ́ má fi ìrònú ṣera yín léṣe. Ẹ jókòó sí ibà ẹ̀ mọ ìgbà tí mo ti wà lẹ́yìn yín bíbà tí mo ti ń pè yín. Màámi, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo fọlọ́run bẹ̀ yín. Ẹ jọ̀ọ́ ẹ rárá ẹ wò ó sìn. Ẹ wò mo ìfowókò yín sẹ́wé sáré ṣe. Ẹ màámi ẹ Ma ní kí n má ronú. bẹ́ẹ̀ni. ó kì í ṣọmọdé mọ́ àgbà ló ń dà lọ yìí tó túmọ̀ sí wípé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nílé pátápátá gbogbo ẹ̀rí yìí ẹ̀ ṣé ti bàbá láńlọ́ọ̀dù kí n sọ ni tá a ti rówó lé san àbí àtijẹ àti mu tó nira fún wa. Ah, wánà kí wàá ní wíwà láyé mi tí mi ò lè tọ́jú ọmọ méjì tí ọlọ́run fún mi nírọ̀rùn. màámi màámi mi ṣe gbogbo nǹkan tẹ́ ẹ fẹ́ fún yín kí wàá láǹfààní mi. ìrònú kọ́ ló máa sọ̀rọ̀ ẹ̀ màámi ìrònú kọ́ ẹ màámi ẹ wò ẹ má yẹ kí sísí náà sì tún pè wá kó máa tún máa pè wọ́n nípèjà pé ìfúnpá yín tún ti ga màámi ẹ̀jọ̀ torí ọlọ́run ìrònú kọ́ ló máa ṣe é ẹ má mẹjọ torí Ọlọ́run ẹ jọ má. ṣé o ti gbàgbé nǹkan tó sọ fún mi lálẹ́ àná ni. mọ́mí mi ò gbàgbé. wípé gbogbo iṣẹ́ tí àwọn olùkọ́ yín fún yín nílé ìwé pé kò sí èyí tí wọ́n lè ṣe nú ẹ̀ tó ṣàlàyé fún mi wípé o ò ní owó tó máa fi ra háǹdì tí àwọn eh, olùkọ́ yín pè handout ni àti wípé àwọn olùkọ́ kan wà gẹ́gẹ́ bó ṣe ṣàlàyé fún mi pé tó o bá rà á bí wọ́n máa fẹ́ẹ̀lì èèyàn ni. bẹ́ẹ̀ ni màá mi. ṣé wàá rò pé nǹkan tó máa dùn mí mi nù ni kò lè dùn mọ́ mi nù. ẹ màá mi síbẹ̀ náà ẹ bẹ́ẹ̀ mo mọ̀ mo understand nǹkan tẹ́ ẹ sọ bọ ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run màá mi ni mo bẹ ẹ máa bẹ mi ṣe ṣe pé next week mo gbọ́dọ̀ padà sí school ẹ jọ̀ọ́ màá mi ẹ jọ̀ọ́. ààrẹ báyìí àbó gbọ́ nǹkan tí wọ́n tún sọ kalẹ̀. Ah àti kò falẹ̀ ifá ti ń ṣẹlẹ̀ kí n bá ẹ wówó lọ́sẹ̀ tó ń bọ̀ ha níkẹ́ ibo ni kí n ti rí ibo ni kí n ti rí nígbà tí kì í ṣe pé bí mo gbé igi kan sẹ́yìn kùlé tó ń ṣe owó fún mi àṣàrò tí mo dẹ̀ ń tà kò tà mọ́. ìgbọ̀n máa ń mi ṣèbẹ́yìn náà lè ń gbé bùkátà wa bọ̀ láti kékeré lóòótọ́ lóun ló ń bá yín gbọ́ ṣé èyí ti fi ọlọ́run yẹn sílẹ̀ tẹ́ máa ń ké pè ní. tẹ́ bá ti nígbàgbọ́ nínú ọlọ́run màmí ẹ máa rí ẹjọ́ torí ọlọ́run màmí ẹ má ronú mọ́ ẹjọ́ màmí ẹjọ́ torí ọlọ́run ẹ má ronú mọ́ ẹjọ́ ẹjọ́. ẹ̀yin náà ti jókòó rẹpẹtẹ jù ah, jókòó ẹ jókòó mo ń tiraka mo ń tiraka dáadáa èyí tiraka ni kọ́kọ́ ni mo sọ ṣẹ́yìn ẹ̀ mọ̀ pé àṣàrò tẹ̀yìn ń ta ẹ̀ oúnjẹ àwọn ayé ni ẹ gbọ́dọ̀ jókòó kẹdìrà tán ni ẹ kàn lè má pàṣàrò bẹ́ẹ̀ yẹn. Ah, èmi rò pé oúnjẹ ayé tó máa ń sọ ní oúnjẹ àgbáyé kò fún pé wọ́n kàn ń sọ bẹ́ẹ̀ ni pé kò nítumọ̀. àwọn ìtumọ̀ ah, wọn kàn sọ bẹ́ẹ̀ ẹni yẹ kí n wá oyin ẹsẹ̀ ẹ bá wọn ẹ bá wọn jẹ bá wọn ẹ darapọ̀ mọ́ wọn ẹ fara wọn inú kéèkì gbogbo nǹkan lè dà warawara lè máa ta gbogbo kò sí kò sí yìí àdóhùn gbàgbé. mi ò mi ò fẹ́ torí tí bá ti ń gbọ́ àwọn àgbà àwọn àgbà ah, ṣàbí àwọn ará tó jẹ bẹ́ẹ̀ àwọn àjẹ ló ń jẹ bẹ́ẹ̀ ah, ah, kí ẹni sùn ó lóun ní jẹ́ tó yà máa ṣe eh? illustration kan fún mọ́mí ṣọlá ẹni tó bá ti pè tó bá ti jẹ́ àjẹni kàn pariwo sí kò tó gbẹ́gbẹ́ ẹ̀wò bíi tẹ́ ẹ̀ bá fẹ́ lọ sọ́nà ọ̀dọ̀ àwọn àgbà yìí tó lọ́nà mi tí mo lè gbà bẹ́ẹ̀ ni mo ní bàbá kan tí mo fẹ́ yìí bí godfather ni bẹ́ẹ̀ ni gbogbo bó ṣe ń dùn tó ń dán fún mi yìí kò ṣẹlẹ̀ bàbá yẹn eh? ah. tẹ bá mọ̀ pé máa tẹ̀lé mi lọ máa mú yín débẹ̀ gbogbo nǹkan tẹ fẹ́ ẹ fẹ́ máa ta o iye tẹ fẹ́ máa pa lọ́jọ́ ẹ̀ẹ́kùn ṣàlàyé fún bàbá. ṣé ah, o máa supply ọjà fún yàn ni ẹ̀rọ àwọn supply ọjà wọ́n máa ṣe kí ni bí àwọn tó mọ ọ̀rọ̀ tí ewé ń jẹ́ ọmọ ewé wọ́n lè pè ní ajé o wọ́n máa pè lájé wọ́n kàn lè sọlẹ̀ tó bá sọ pé ajé kò lè tó yẹn àwọn ló wà níbẹ̀ tí ògò fi ń dúró ẹ̀rọ ayé bùrọ̀ ẹ̀rọ nìkan ni mo lè sọ fún un bí mo ṣe mú yín mo mú yín gẹ́gẹ́ bí ọmọ ìyá mi gangan ó ti mm. aṣọ ṣàbíyọ ah, ṣe. rí bí ẹ rí bẹ́ẹ̀ fáìn nìyẹn kò wá jókòó tẹ́tẹ́rẹ́ ẹ kiri lọ ẹ kiri bọ̀ ẹ máa máa tàṣàrò ẹ tó pé wọ́n máa máa bò yín ni àwọn yóò máa máa ṣòro bò yín. ìgbà wọn máa lọ bá wọn. àtẹ̀yìn bá ti rédíò yìí ti ó ti ṣe dùn ìwà ní sùn ṣe bí bẹ́ẹ̀ yìí ìyá ní ìdá tí kọ́kọ́ lọ bá bàbá pé wọn kò ṣe wọn àlè màmá bẹ́ ṣe máa débẹ̀ kọ́ kékeré ni. Ah, mo ṣàbùrù àjọ ìpẹ́ kò ṣe bá dúpẹ́ àjọ àṣàkí àjọ ilé àwọn ọmọ akọ mi ó ti ń pẹ́ jù ọ́ ṣọlá ẹ ọmọ sẹ́yìn ló ṣe fún ilé ẹ̀kọ́ kó lásìkò ẹ̀kọ́ ẹ̀yẹ máa bẹ̀rẹ̀ àṣẹ ṣe déédéé. Ah! Aṣọ́bọ̀dé jọ ah, jọ ṣàánú mi kí n lè fi ra ajá kí n ra aṣú kí n ra gbogbo ẹ̀ kí n tútù tà náà ni. Ìṣọ̀lẹ̀ ah, yìí náà mọ̀ pé mo kàn ń kọ́dínéètì àjọ yìí kì í ṣe pé mo rí kankan bẹ̀ ẹni tó bá dẹ̀ ti ń gbọ́ tẹni ẹlẹ́ni ọlọ́run ló ń bá wọn gbọ́ tiwọn ẹ ṣe déédéé àmọ́ màá lo agbára tí mo ní màá fi tí mo bá láì tì tẹ bá lọ gbogbo tẹ bá lọ sá lọ ńkọ́ ah, àṣàbí ah, ó dá ẹ lè sá lọ pẹ̀lú gbogbo problem tó wà nílẹ̀ yìí kò jọ nǹkan tí ẹ máa lè rí gbà kíákíá ẹ jẹ́ ká ṣe bẹ hmm, ojú ló pẹ́ sí farafara ọsẹ òun pẹ́ lọ. Màjá máa wà o. Àṣàbí tó ń dán. Sorry. Olúṣọlá, báwo ni ọkọ mi? Kí ni? Ó fẹ́ ṣe kí ni? Mo fọ́ náà bàbẹ̀. Ṣọlá jọ, má wà ní o. ìbéèrè wo ni ọ̀n bí mi kí ni mo rò pé a lè ṣe sí so bó o ṣe rí mi ṣé wọ́n sọ pé èmi àti ikú àjọ jẹ́ wọléwọ̀de àbí bẹ́ẹ̀ lèmi àti ẹjọ́ ń sọ̀rẹ́ débi pé mo fẹ́ lọ bí pé kí ló dé tó ń pa àwọn èèyàn jẹ àbí irú béèrè wo ló ń béèrè lọ́wọ́ mi à ń sọ̀rọ̀ ku oníkìlá fẹ́ ṣe sí ṣé mo fẹ́ lọ bá ikú ní dáílọ́ọ̀gì ni. ẹ ṣé o àmọ̀ pé ikú tó ń pa àwọn yìí ìjọ kan ó ń bọ̀ wá pè mí àti ẹ. kò sẹ́ni tí ò ní kú àmì mi ò tí ì ṣe tán kú nìsín ẹni tó bá mọ̀ pé ikú ń wo òun kú bóyá ọ̀run tètè ń wọ òun lọ ẹ̀yin ni kẹ́ máa lọ ọlọ́run ṣàánú èmi èmi ò tí ì fẹ́ kúkú wèrè kan o ikú kan ò ní pa èmi sì má dàgbà má gbó má gbó báyìí. èmi àti ikú wa àjọ kú ni. àjọ kú pọ̀ wíri mọ́lá wọn tó máa sọ pé ikú wa àjọ kú sáàjọ wọ bọ́ọ̀sì pọ̀ ni a lè jọ wọ bọ́ọ̀sì gan bí bọ́ọ̀sì bá lásìtẹ́ẹ̀tì ẹlòmíì àmọye kẹlòmíì bá tiẹ̀ lọ kí ló dé tó yẹ pé ikú wa àjọ kú lọ́ fi rò ìwà tó lólùfẹ́ rẹ̀ ni ikú àjọ kú o ìwà àti olólùfẹ́ rẹ̀ ní kẹjọ mọ kú papọ̀ awẹ́wẹ́ àjọgbà gan ìgbà mi wà tó jẹ́ pé tíwà tí awẹ́ lè gbà rẹ̀ papọ̀ tí wọ́n bá láwẹ̀ tóun ṣe nǹkan oṣù ńkọ́ sọ̀rọ̀ ní dáwọ̀ rẹ̀ gbà ẹ má máa sọ àwọn ọ̀rọ̀ tó lè mú máa fún yín gbà jù. wàhálà tí ẹ máa jẹ ní gbogbo yẹn a ní ta máa ṣe sọ̀rọ̀ tó wà lẹ́ẹ̀gọ̀ngàn lèmi sọ. kí ni mo fẹ́ ṣe sí i torí wọ́n sọ pé àwọn tán láwọn ń dífá gan ìgbà tí wọ́n dé lé e balẹ̀ wọ́n ní bọ́ sí ní ọ̀pẹ̀lẹ̀ mọ́lẹ̀ báyìí gbàgà wọ́n sì ní ọ̀pẹ̀lẹ̀ oníbalẹ̀ kó má rí n sọ eléyìí tó yẹ kí ọ̀pẹ̀lẹ̀ ọ̀pẹ̀lẹ̀ sọ̀rọ̀ fún àwọn babaláwo táwọn yẹn bá fẹ́ translate ọ̀rọ̀ yẹn wọ́n máa ní tọ́ba ti ní ẹ àsáró rẹ́súrẹ́sú o àsálẹ̀ ìrẹ́pọ̀ rẹ́súrẹ́sú ẹ sóun lọkọ̀ ìyàwó lọ gbé àfikún náà bá ń kú mu ni à bóyá káwọn kú pílẹ̀ ọ̀làndọ̀ wọ̀ fún wọn kọ́làndọ̀ bá wọn tu àsáró ìrẹ́pọ̀ rẹ́ dẹ́dẹ́ àfikún ni à ni wọ́n sọ pé àwọn babaláwo ń bá lọ sọ̀rùn èmi wá gbé làákà ìtèmi kalẹ̀ pé ṣèṣe àwọn òòsà ló ń bínú torí àwa ní ìsinmi kí ló máa wà náà ká lọ sọ́jà ìpé ọkọ̀ ẹ̀ dàkún ẹ̀rọ àmàlà ògbẹ̀gìrì àti ewédú o ẹ bá wọn fi tan ẹ̀dì ẹ̀ sí o kí wọ́n jẹ bóyá àwọn náà ń bínú ó lè jẹ pé bóyá bóyá àsáró ló wù wọ́n jẹ ni o bóyá sàwámà ni o bóyá kíní bóyá àwọn yẹn náà eléyìí tán fi ń kí àsáró kí kan nu wọ́n tiẹ̀ kí ẹ̀ sàwámà mọ́ ẹ̀ pọ́tàǹkì ẹja bóyá kú ọbì náà fẹ́ jẹ wọ́n mọ̀ pé wọ́n fẹ́ gbé lọ fún wọn àmọ́ pọ́sẹ̀ ń lọ sórí àsáró tó ń lọ sórí ìrẹsì lọ sórí kíní wọ́n sàlá àwọn èèyàn kù èmi ṣe àwádìí èmi ò mọ̀ dí wa nǹkan tó ń sọ sí ni pé àṣàrò ló ń pa àwọn èèyàn. Ah, èmi ò sọ bẹ́ẹ̀ o èmi ah, wọ́n sà ní eh, ọ̀rọ̀ sàlá àṣàrò nu èmi ò sì mọ kókó. àṣàrò máa tọ ara ẹ̀ máa yẹ kó purọ́ fún ẹ àwa ni gan jẹ àṣàrò. mo ń jẹ láàárọ̀ mo ń jẹ lọ́sàn-án kódà mo tún rà lọlé. Ah. káàtẹ̀ ni pé ọ̀rẹ́ mi ó sàmọ̀ ọ̀rẹ́ mi àdúgbò. ẹ eh, ṣé wọ́n kọ àṣàrò ológun fún wọn náà ni tó fi jẹ́ pé oúnjẹ láàárọ̀ oúnjẹ lọ́sàn oúnjẹ lálẹ́ tó lóúnjẹ mi. wọ́n fi ṣe mí ni wo ó sàmọ̀ ọ̀rẹ́ mi àdúgbò. mọ́mọ́ òun náà àjọ ń lọ jẹ àsáró ni lẹ́yìn tó ti kú mo sì ń lọ jẹ àsáró yìí kankan ọ̀dẹ̀ ṣe mí. àdìgún náà ń jàsáró. tá a bá jọ iná ìlà ìwà iná ilé ìrọ̀jẹun náà kọ́lọ́ máa mi ìtẹ̀lẹ̀ sọ bóyá ọlọ́run gan forí jẹ kí lóun náà wá débi àsáró ìwọ sí lọ́kọ̀ lásáró jẹ ó ti kú báyìí nísìn ah. ah, ikú tí pọ̀jù bẹ́ẹ̀ ni òwe nípa fún ni o ìwọ tó bá ti ń sùn tó bá ti ń jí sáà máa ń retí ikú ah. torí ó kàn lè wá kó kàn wá bọ̀ lálejò. wo wo kò síkú lójú tèmi lásìkò yìí ògógóró ló wà lójú mi kò síkú kankan lójú mi ẹ tí o bá sí kú lójú ẹ nǹkan kan náà lọ ẹ ikú òmù dání ó lè jó kòkòrò ńlọrọ sí wọ àṣé ìwọ àti ikú ẹjọ ní pátínà tó fi mọ pé kò lè lù ọ pa. wo jẹ́ àfọwọ́ kúlẹ̀ báyìí wo jẹ́ àlọ́ síbi tá a ti máa ń ṣe fàájì ká tún lọ bu nǹkan mu. ìyẹn ò ṣe kókó àmọ́ sórí mi tọ́ wá pè yìí ọ ti sìnrìn báyìí sápá ń bẹ ńlẹ̀ bíi sápá tó bá mi a rí one naira débi pé a fi mú nǹkan tá a bá débẹ̀. <laughs> ìwọ ló lè lówó ṣé wàá pé mi bẹ́mi ṣe wàá ní ṣiṣẹ́ ìwọ oníṣẹ́ owó ìyàwó ẹ̀ ló máa ń kó lábẹ́ pílò ọlọ́run wá ṣe ìyàwó ẹ̀ sí nílẹ̀ níjọ́ mẹ́ta ṣé àjẹ́ alọ́ka lọ bu nǹkan mú. ọ̀rọ̀ ẹnu rẹ ò dáa bó ṣe rí lọ́rọ̀ ẹnu ẹ rí hmm. owó ìyàwó mi sówó ìyá rẹ mo jí ni hmm. ẹ sì mọ lówó ìyàwó yìí wọ́n ní tọkọ bá ní tíyàwó bá ní wọ́n jọ ní ni hmm. tó bá jẹ́ pé ìyàwó mi náà ló ya àti pé wọ́n ń pè yẹn ní jíjí èèyàn yá owó ni gbígbà téèyàn yáwó kọ́mulé láǹtà ni ọ̀sà ni wa o mo mọ̀ ọ́ o kò ṣe tá débi tá a ti fẹ́ ṣe fàájì tá a wà á ra nǹkan tá a fẹ́ rà tán sọ ma pé èmi ò tó àpò ẹ̀ o tí wọ́n wá béèrè pé owó nǹkan tẹ́ mu dà tó máa ní pélé-ta. pélé-ta bá owó wà lápò mi èrò pé máa dàbí tiẹ̀ tẹ́ pé wọ́n máa ń yẹ ẹyẹ yàn káàkiri já lọ́jọ́. ìgbà tó ti wà lápò ẹ̀ yà á lọ gba tíkẹ́ẹ̀tì kánsẹ́lọ̀ ká bẹ̀rẹ̀ pósítà bóyá ká kà pè fún un. onírànù. owó ògógóró náà ló fọlé gbígbà. ẹ ìyá sí ni mò ń bọ̀ wọ́n sáré wá pè mí fúnṣẹ́ kan abẹ́sáré lọ́wọ́ sí àgbàṣe ó mọ ohun tájé ń jẹ ó mọ ohun tájé ń jẹ. Ah, bàbá ni wọ́n pè mí wọ́n dẹ̀ fẹjọ́ ní sùn àmọ́ mo gbẹ̀rù yín jẹ ò ń lẹ́yìn ìkẹ́ ẹ̀ ní ẹ́fà sọ fún bàbá pé ẹ̀sìn kan tó ní kẹ̀ṣẹ̀ ìtúwẹ̀ ni mo ṣe wá bá yín pé báwo ló ṣe ṣẹlẹ̀ ṣé bọ́ ṣe sọ ni òye yín ni àbí kò yé mi. èmi náà mọ̀ pé ìdí ẹ̀ ló ṣe wá á dẹ̀ gbẹ̀rí mi jẹ bó ṣe rí gan ni bàbá ṣe sọ fún mi. Àṣàbí mi ò ṣe mọ́. Mọ́míṣọ́lá ẹ máa ṣe bẹ́ẹ̀ ni mo sọ fún yín èèyàn kì í kẹsẹ̀ bodò tán kó tún máa kí bí òtútù bẹ́ẹ̀ ni ṣé ti pa ni. Ah. Ah, ah, tó bá ní eégún bàbá ẹni fẹ́ jó tó bá sọ pé òun ò jó mọ́ ta ló fẹ́ múyàn sí. kì í ṣe bí tọ́ ó mi ò ṣe mọ́sẹ̀. Mọ́míṣọ́lá <laughs> ẹ máa ṣe bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ máa ṣó ti di dandan kẹ́ ṣe kí ló dé ṣé ẹ mọ wàhálà tó máa tẹ̀yìn ẹ̀yọ́ tẹ́ bá ṣe ni mo ni mo sọ fún yín náà ah, ah, ah, ẹ̀yin náà ẹ rí báyẹn yín ṣe change ṣe bẹ́ẹ̀ yín rẹ̀ yín ni mo jókòó tì ẹ ti gbàgbé ni kí n tó mú yín lọ sọ́dọ̀ bàbá ẹ̀yin náà máa dúró ìyà tó jẹ yín mhm. bàbá dẹ̀ gbà yín nìyẹn ẹ láìfì yín ti bẹ́tà ilé yìí sí ẹ̀yin lẹ́kọ̀ ẹ tún láwọn míì tán ṣe ń kọ́ lọ mhm. ṣé ẹ̀rọ báyẹn yín ṣe dá inú yóò dùn báyẹn yín ti bẹ́tà kẹ́rọ pé bó ṣe fẹ́ máa dá lọlẹ̀ ń wà ní. àṣàbí má wọn náà má dájú. jóná kí ni àǹfààní owó téèyàn ní tí ò fi ní lọ́kàn balẹ̀ kí ni àǹfààní owó téèyàn ní téèyàn lè sùn ẹ ṣé o mọ nǹkan tí bàbá sọ ni kí n ṣe máa kiri àṣàrò lóru fáwọn òkú bẹ́ẹ̀ ni táwọn alàyè bá ti ń rà lọ́wọ́ mi ní àárọ̀ kó tó di alẹ́ ṣùgbọ́n fòṣọlẹ̀ tó ń kú. kí wàá ló rà ṣebí kìtì ní màá darí ẹbí mo mọ ibi tí mo ti ń wá yín wá tẹ́lẹ̀. èmi ò ṣe tèmi bẹ́ẹ̀ o ká sọ pé mo mọ̀ pé bó ṣe le tó lélẹ̀ màá dúró láyé mi bẹ́ẹ̀ ni mo sọ màá dúró láyé mi mi ò mọ̀ bó le tó yìí. ó le jù bẹ́ẹ̀ lọ. Ah, ẹ ti tẹsẹ̀ bọ́ kò sí bẹ́ẹ̀ ṣe mọ́. àní ah, mi ò ṣe mọ́ sẹ́ẹ̀. ó wọlé máa ṣe. àní mi ò ṣe kì í ṣe tipá kì í dẹ̀ ṣe dandan. ó ti di dandan aṣáwọn òbí tá à ń wáyé wá tẹ́lẹ̀ ṣé bí inú ebútú la máa ń wáyé wá tẹ́lẹ̀ ṣé bóun la jókòó sínú sìmẹ́ǹtì orí sìmẹ́ǹtì orí táìsì la máa wà báyìí ìyá aṣọlá ẹ má má fìbí sú mi ẹjọ nítorí ọlọ́run ẹ padà lọ bá bàbá gbogbo nǹkan tí bàbá bá ní kẹṣe ni kẹṣe torí ọlọ́run bẹ́ẹ̀ ni mo sọ ó máa di wàhálà. gbọ́ ohun ayé ni wọ́n ń kà sílẹ̀ sọ fún bàbá kó sọ fún ibi tó ti máa gbọ́ ẹ èmi o sàgbègbè ra mi ò tàṣàrò mọ́. sáré bẹ́ẹ̀ ṣé wọ́n ẹ mi ìmẹ́kùn ní ẹ̀pọ̀ aláàlọ́ ọ̀rọ̀ yà ọkọ̀ níbì kan ó sì tún ra ọkọ̀ fẹ́ ń dàrọ̀ ọkọ̀ lọ rẹ̀. <laughs> bọ́lọ̀ ti lẹ́nu mi bọ́lọ̀ ti lẹ́nu mi ìmẹ́kùn ní ẹ̀pọ̀ <laughs> èyí máa bá a gbà ẹ̀hún. owó owó bẹ́ẹ̀ ó yà fún àwọn owó ká máa bá a. ẹ ẹ hmm nínú pos pos ẹ jọ. èmi ò ní machine bí kí ni fẹ́ fi pos ṣe káàdì owó owó owó ọjà tẹ̀rẹ̀. o tẹ ẹyẹ ẹmọ tí ń lọ tà kásílẹ̀sì ibi ìdílé la wa kò sówó ń tà kásílẹ̀sì production la wa. a ní owó òun lèmi fẹ́ mi ò fẹ́ káàdì kò sí ìgbà tí mo fẹ́ fi káàdì mi ṣe. ọmọ jà orí àgbò ọwọ́ kò tó lọ àwa tó lọ ní kí agbọ́n láàrin àwa ń là. ọ̀yà tábìlì gbogbo wa mi ọ̀yà pàtà nàmbà rí ẹ mú káàṣì wá jàre kí ni fẹ́ fi gbogbo àkáǹtì nọmba àti pos tẹ̀ ń gbé wá ṣe ẹ fẹ́ mi ní káàṣì. níbo la ti fẹ́ rí káàṣì ẹ sábà pa á ní káàṣì ẹ má gbé yẹn wá o. ọ̀dà sẹ́yìn gangan ní káàṣì. ní káàṣì lọ́wọ́ èmi ní káàṣì lọ́wọ́. ẹ ẹ ẹ fún wa ní káàṣì. mo ṣe máa fún yín ní káàṣì. àtẹ̀wó sí i àtẹ̀wó sílẹ̀. ẹ fún mi lówó jàre yà ó ṣàwọ̀ kùtùkùtù ẹjọ́. ẹ fún mi ní káàṣì. ẹ fún mi ní káàṣì. Ah, bàbá ibo tó jọkọ mi kò lè débi bàbá ìjà wọn náírà kó má sọ wọlé. ẹsẹ aláàní sanwó ni sanwó rẹ tí aláàní sanwó rẹ ẹgbẹjọ owó tó wà ní ọjọ. ẹ wò ló dára olóbi ń tẹ́bà ẹ wà lọ́ọ̀bù wá wé bàbá ibo. ẹ fẹ́ mi lọ́wọ́ jàre kí. owó kí ni wọ́n fún yín tẹ́ ẹ lójú tì ẹ kàn mọ́ lójú fẹ́fẹ́fẹ́ bí òrùn ọ̀sán sí ẹ lè gbọ́ pẹ̀lú yín yọ ọ̀já débi kẹ́ ní ẹ o pos ẹ wá sọ̀rọ̀ bí òwú stóòfù ẹ wà lọ́ọ̀bù wá bàbá ibo. bẹ́ẹ̀ sẹ́ owó tí ń bẹ lórí káàdì tá a fún yín tá a tún fún yín kórì họ́tẹ́lì. lọ́wọ́ kékeré lọ́rọ̀ fún àmì ọwọ́ kékeré rẹ̀ gbà mí. eleven billion bẹ́ẹ̀ ah. bẹ́ẹ̀. kí ni bẹ́ẹ̀ tí o ti bẹ̀ kú. ó yọ lára yín ẹ jọ àti owó púpọ̀ wà bẹ́ẹ̀ àti owó púpọ̀ sí owó ọjà tèmi gẹ́gẹ́ òun ni kẹ́kọ̀ọ́. ọ̀dà ni sùn ìwọ náà mọ̀ tí ń lọ ń ta ah. ọmọ tí ń lọ ń ta kò sí káàsì hmm. káàsì láìpẹ́ dáṣẹ́ làwà kò sí ah. káàsì nítòsílẹ̀ rí pé sórí ọ̀dà àgbàdà mi. kó o lè mọ̀ wípé sórí owó kékeré kí ni tó wà mẹ́ owó tó wà mẹ́ pọ̀ àwọn ò mú eléyìí a lọ fi ṣe tàǹfà wọn fọ àwà lówó hmm. a sì wà sanwó rẹ. Ah, ah. ẹ mú fóònù wa ah, fóònù èlé fóònù èlé. nínú ìkọlẹ̀ àbí ṣe transfer lọ́hùn ni. káàdì ẹ mú kí káàdì yín kẹbi lọ ṣe transfer. kí káàdì ọba lọ ń kọ káàdì máa lọ. a fẹ́ lo áàpù áàpù la fẹ́ lò. kò yí ọ ni. áàpù la fẹ́ lò. kò yí ọ áàpù rè áàpù rè. ẹ dójú tì mí ọlọ́ngbọ́ àwọn tí àwọn check point tí wọ́n lo POS àwọn Haúsá ti POS so bàtà ti lo pos so bàtà so bàtà o ti lo pos. ẹ gbà kẹ́ mo lọ fẹ́ kọ́lé gbẹ yíwa jẹ́ ní kò sí kankan bẹ́ẹ̀ mọ́ ah. adétọ́ ní ìsìn adétọ́. wọ́n ẹ̀jọ̀ wọ́n wọ́n ẹ̀jọ̀ ògùn lówó wọ́n ẹ̀jọ̀ owó tèmi o wọ́n ẹ̀jọ̀ owó tèmi o wọ́n ẹ̀jọ̀ owó tèmi o. ẹ wá gbọ́ ẹ bá wa háìsì àwọn fi yín tọ́ bá kù. àbí ẹ mọ tó ṣe ẹ fún wa ní three three méjì àti staff kó ká máa mú yẹn ká mú yẹn lọ èrò pọ̀ nílẹ̀ three three méjì. Fẹ́mi Adébáyọ̀ mi àwọn mineral náà láìsí ẹni bá ti di ẹmọ fún wọn minerals kọ̀ọ̀kan. àwa àwa la ní kẹ́mi fún ọ. ẹ máa kọ́ lẹ̀ tẹ́jú gbọ́ ọmọ ìyá fọ́tò wọn pọ̀pọ̀ dáadáa bí àwọn òní pvc ẹ fún wọn. àwọn onírà dáadáa òní ẹ bọ́ eré ó gbé sátidé lórí kò sí nǹkan ọlọ́run ṣàánú wa ọ̀rọ̀ ìlú iná ló kúkú fa gbogbo eléyìí tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ni ìgbà ò níyànjú bá máa gbé káàdì kákàkiri pé òun fẹ́ rajà à kọ́lọ́n ṣáà máa ṣàánú wa ó bá kó sí wọn nú. rachel oníyà orúkọ obìnrin two thousand and twenty-one ah ayé mi.

nìkan o. mo ní kẹwo ojú ò ṣáàdù yìí bàbá ẹ ṣàbọ̀ mi tẹ bá ṣẹ́ dé. egbò rè é. ẹ ẹ. wọ́n ṣá ọlọ́gbẹ́ ni. bisikíìtì ni. wọ́n ṣá ẹ wọ́n ṣá mi lọ́gbẹ́. ta ló lù ọ́ ládàá. bàbá ìwọ ẹ bá bèrè ìbéèrè òṣì lọ́wọ́ mi ṣé yóò mọ ọkọta iṣẹ́ ni ẹ wo àwọn ìsìnkú òṣì tẹ̀ ẹ̀kọ́ kiri àwọn ìsìnkú rádaràdà tẹ̀ ẹ̀kọ́ kiri ẹ wo ọkọ tó ṣe o ṣe ti rí nǹkan tó ṣe. ṣé nǹkan ṣe fún ọ ni. nǹkan tó ṣe fún mi rèé o. lójú ayé àbí lójú àlá. ẹ wo ìbéèrè tẹ̀ ẹ̀ èmi tó ṣe fún ọ nù. ìgbà tó dúró jù ní bàbá ṣe é rí. ọ̀dà ee mò ń kìlọ̀ fún ọ sórí ṣé wọn náà rí gbọ́ kìlọ̀ ọmọbìnrin yìí gbọ́ kìlọ̀ ó ṣẹ̀mí ara rẹ lógbòjò gbọ́ kìlọ̀ o sórí lè torí kékeré ni o késekése lórí kàṣàkàṣà ń bọ̀ tó o bá tètè ronú pìwàdà kó o ṣe tá a pé o ṣe ẹ ọmọ. ìwà dájú o ah. ọ̀dájú abiyamọ ni. ìwé iṣẹ́ àdájú ẹ̀ wá ya ọkọ yín dẹ̀ balẹ̀. lórí kí. pẹ̀lú bó ṣe ń lọ lù ú. Hmm. ẹ wo ẹ gbọ́ mi mi ò yóò padà o ẹ tẹ́tí yín kẹ́ gbọ́ mi o mo ní mi ò ta àsáró ọ̀gànjọ́ mọ́ bẹ́ẹ̀ ni mo wí. ẹ bó o bá ta mọ́ kí ni wọ́n wá nú ilé mi kí ni wọ́n. mo wá fi nǹkan tẹ̀sí wọ̀nyí ni pé kẹ́ mú kúrò. kẹ́ ẹ wá fi wọn. kẹ́ mú kúrò bẹ́ẹ̀ ni. kẹ́ ẹ jẹ́ kí ló fún gbogbo ìsìnkú ọ̀run kọ́ síbi lẹ̀. èmi mo ṣá ọlọ́gbẹ́. ẹ̀yin ni èyí àtọwọ́ ìsìnkú náà ìkó kiri ni. èmi mo ṣá ọlọ́gbẹ́ lọ́ọ́ bá àwọn tó ṣá ọlọ́gbẹ́ kọ́ mú kúrò gbà wọ́n nǹkan tẹ fẹ́ sọ nìyẹn bàbá. lọ bá wọn kàn fi ọlẹ. ẹ wo tẹ bá kọ tẹ bá ní ẹ ní mo kí kúrò ah bàbá nǹkan tí màá ṣe fún yín ara yín á kọ. èyí tí wọ́n ṣe fún mi. bẹ́ẹ̀ni. bí wọ́n bá kọ̀ tó náà ní ṣe ohun táwọn ọdún mọ́lẹ̀ pé o ṣe ń tọ́jú rẹ̀ ò rí ń tọ́jú aláìmọ̀re rí ni. ẹ má halẹ̀ oògùn mọ́ mi o mo lè má dọ̀ o àmọ́ ṣé ẹnu mi mo fi rò sí káàkiri gbogbo àgbáyé máa tó fẹ́ yọ ni ọmọ ìṣe ìkàdé yìí oh, ah, àkànilẹ́kùnjà yìí ni ìmọ̀ wa. ìpolówó tí mo sanwó fún ló fẹ́ bá mi ṣe hùn wọ́n ti mọ̀ pé lóògùn ni wá rò káàkiri ayé kí gbogbo ayé lè mọ̀ pé oníṣègùn ni wá wọ́n mọ̀ wá lọ́tún wọ́n mọ̀ wá lọ́sí oníkálukú wọ́n mọ̀ fíṣòro rẹ̀ wá ló bá tán sórí wípé à ń rojọ́ wa káàkiri à ń gbé sórí ìwé ìròyìn à ń gbé sórí fóònù àbí kí náà ẹ̀ ń forúkọ forúkọ ni o ẹ̀ forúkọ forúkọ ni ẹni tó bá wẹ lẹ́nu ni kò fẹ́ mu sọ kọ́lá nílẹ̀ kó dowó. iṣẹ́ kékeré èrè púpọ̀. iṣẹ́ kékeré èrè nílá ńlá ni ajé ọwọ́ ayẹ̀pẹ̀ wáyán ni wọ́wọ́ sí. ajé ọmọ onísọ̀bù yìí ọmọ ohun dájé jẹ́. ọ̀rẹ́ wa wá àwa ni àwa ni àwa ni àwa ọ̀rẹ́ àwa ọ̀rẹ́ àwa ọ̀rẹ́ àgbà ọ̀rẹ́ ẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ tí wàá máa ń lò àgbà ọ̀rẹ́ ẹ̀. àgé bí mo rí mọ rà ṣe lórí tọrọ pàǹké pàǹké pàǹké bí mo rí mọ rà ṣe lórí tọrọ àwa ọ̀rẹ́ ẹ̀. sọ̀rọ̀ tí ìwojú ìwojú àwa méjèèjì. tó o ní ká padà lù wá ipe ẹni tí ó wò wá sàn yóò kàn án rárá àwa yìí náà ni. ká padà sílùú àwọn òbèlè tó pe awúdé lòlù tó sọ̀rọ̀ wa. wọ́n ṣe tí ń ṣèlú wa tí ń dàlú wa. ǹjọ́ òun o tún béèrè pé ṣáà nílùú kẹrẹ. ipò ọlọ́pàá ipò ọlọ́pàá. tí ń ṣèlú wa tí ń ṣèlú wa tí ń ṣèlú wa tí ń ṣèlú wa tí ń ṣèlú wa. oníkàbá ah, dàrá wa láàmú. Eh, ah, ah, mo ti bí tí mo ti mọ̀ yín eh? Eh, ṣe bí ṣe ni àwa ni. ẹ lálákejì. lálákejì bò. ẹ ní. ẹ bá kú ní lálákejì. ayé yìí ni tálẹ̀ àwọn òdele. ayé la wà yá ayé ayé ayé la wà àti ẹ wà báyìí. sáyé la wà. ayé ni. ayé la wà. ayé la wà. ó kù díẹ̀ ká débẹ̀ wọ́n ló lé apádà. Mm, mm. tọ́páwó délé ò lè tán sọ̀rọ̀ olúwa. tán sọ̀rọ̀ wa àkókò la fi ṣàlàyé. tọ́tọ́sọ àwa àwa ọ̀rẹ́ ayé àwa. àwa tọ́sọ̀rọ̀ ìlú wa tọ́sọ̀rọ̀ ìlú wa. ojókòó àbí ojókòó mọ́ padà ní báyìí abẹ́ ìgbé báyìí. Ah, ah. ah. tọ́sọ̀rọ̀ ìlú wa tí wa láàmú eh. ó ti wà wọ́n ti wà nínú de báyìí báyìí báyìí báyìí ìsọ̀rọ̀ iná ti jó iná ti jó iná ti jó báyìí iná ti jó báyìí kọ́tù bọ̀ máa jó. tí o bá sọ̀ra tí o bá jáwọ́ yọ jàsẹ̀. <laughs> kọjá kọjá kọjá kọjá sẹ̀ dídẹ̀rùn ọba tẹ̀rù tọ́ ọmọ nù lùi. yọ jàsẹ̀. wọ́n wá kó orin kan tó ṣe fún wa dákun bò láti mọ ẹni tí ń ṣe ìdá ìkan. ló parí tá a bá ti mọ̀. ẹ ti ń ṣèlú ẹ. Hmm. ti ń ṣèlú wa. Hmm. tí ń ṣèlú wa. tí ń ṣèlú wa gan. tí ń ṣèlú wa tí ń ṣèlú wa. tí ń dàlú wa láàmú. tí ń ṣèlú wa tí ń dàlú wa láàmú. ọpẹ iná ti ń jó ta lólúwa rẹ. tí ń dàlú wa láàmú. nílùú wa ìlú wa gidi. ìwọ wọ. àyèmí bíi tí yóò tàn ké. sọ́gbọ́n tá a sọ àní tí ń dàlú ìlàmú ẹni tí ń dàlú ìlàmú là ń sọ. àbí ti bò. ọtún ní ìwíwọ́ ah! ṣé ọ̀rẹ́ sọ gbádùn lọ́wọ́ á ń dààmú gbogbo wa láti yọ àṣewọ̀ lọ́ ń bẹ́ lábẹ́ aṣọ tá à ń pè léegun. èmi ọ̀tún. bàbá olóyè bẹ́ẹ̀ tàǹkì bá wa sọ bẹ́ẹ̀ sọ yẹ kí wọ́n gbàgbọ́. ìwọ náà má gbé mi lọ yá ah! ah! ìwọ náà. wọ́n pé tó bá pé kókò ojí yóò jì mm-hmm. ohun tó sọ yìí sọ. ó sọ ó sọ ọ̀dà mm. ọ̀dà ẹ Kútẹlú bóyá kò gbọ́n tó sọ dáadáa màá fẹ́ kó bá ń túsọ létí rẹ̀ ta ní ń dàlúwa láàmú gangan ta ló lúwa rẹ̀ bóyá ó fi òwú elépo sétí bá ń túsọ lẹ́ẹ̀kejì kọ́ gbọ́. tí ń dàlúwa tí ń dàlúwa láàmú ìlú wa yìí gẹ̀gẹ̀ hmm. tí ń dàlúwa láàmú tí ń dàlúwa láàmú. ìwọ ìwọ ni ìwọ. kíni ọ ti yé mi kí ló yé ọ ọ ti yé mi báyìí. ọkọ mi ọ ti yé mi ọsẹ ọsẹ wọn ṣe mọ ọ ti yé mi. bí mo rí mọ̀ ọ́lá tọ́tọ́ àwọn méjèèjì. májà ha ti yé wa ti yé wa. ká pé ò tọrọ yìí sọ ọmọ gbàgbọ́ pé èmi mọ́ padà sí ìwọ̀n tí a mọ eh, ẹni tí iná ń jó lábẹ́ aṣọ tí ń dà wá láàmú tí a ti ta mọ́ra nítorí pé ẹni tí nǹkan ń dà láàmú tí ń dà lóru yóò mọ ọmọ mọ́ra nìkan ní jáde o. àwa bẹ̀rẹ̀ láti ní ọ̀dẹ̀ sọ́ọ̀dẹ̀ ẹnikẹ́ni tí ń bá bẹ lórí ààrẹ dájú sáká ọ pẹ̀lú ẹni tí dà lóru láàmú. bẹ́ẹ̀ni òun ni àwa gbé ta yóò jóná kù sọọdà láàrẹ lọ mo béèrè ni sọ lálá rẹ nù ẹ. ṣé wàá jẹ́ àlọ́ báyìí ṣé wọn lálá rẹ nù ẹ. sakalara wa da. ẹ ìbí sakalara da sọyà. ake ọsẹ ọlọ́wọ́ owó ọsàn. ẹ wọ ẹyin ìsìnkú ọ̀rọ̀ ẹ jọ ẹjọ ẹjọ mo bẹ̀ yín ni. oúnjẹ wa dà àsáró òjò wa dà. mi ò ṣe mọ́ ni mi ò ṣe mọ́ oúnjẹ wa dà mi ò ṣe mọ́ mi ò ṣe. àsáró òjò wa dà. àsáró elépo rẹ̀ dẹ́rẹ́ ó lẹ́jà nínú ó lè dé nínú ó láta nínú. ọ̀rọ̀ wà wá. mo fẹ́ lọ sílé ọkọ̀ má mi fà mí. ṣe bó sọ fún pé màmí sí ẹnì kó má wà ní. màmí ní kí n má wálé pé ilé gbóná bọ́ ìgbà tí mo pè wọ́n bó ṣe sọ̀rọ̀ bó ṣe sound pé ilé ń gbóná ilé ń gbóná like mi ò understand báwo ni ilé ṣe máa gbóná. mo ń ṣètò ní kò má wà ohun àbàtà ń sọ má ní kò má wà ohun má wà nìyẹn náà ṣáà máa ní nǹkan tó rí tán fi sọ bẹ́ẹ̀ ó máa pí ẹ kò tẹ̀lé nǹkan tó sọ. Babe, ever since I called, I have not been, I've been restless. I've not been myself. I need to know what's going on. If it's okay, I don't know ìyá ẹ̀ tó ní kó máa wà ó máa ní kòtò ní kòtò sọ bẹ́ẹ̀ ọkọ tó bá dé sọ. ẹ wára wọn pa òye àsáró ni eh. ah. obìnrin tí ọkùnrin jẹ Yakubu Dabota ah. eh. lọ́balọ́ba ń jẹ ọlọ́lọ́ akọmọsá burúkú. bàbá sí ni bàbá sí ni ẹ dákun ṣe jalamiya lọ wọ ni àbí bùbá. Ah. mo rí náà. ó balẹ̀ dẹ́dẹ́. ní owó mi tán. ṣé o gbọ́ tí ló ń gòrò ni. kí ló lọ. ọ gbọ́. Ah! etí rẹ di ọlọ́rọ̀ àbetí dídí ṣé wo ti gbọ́. mi ò ti gbọ́ kankan. ikú ti lá ìyá lásàárò jẹ. ìyá lásàárò. sani um, ìyá lásàárò méjì ikú làwọn jẹ o. yéé ikú làwọn kí n tiẹ̀ bí ah! ẹni. ibùba àwọn ìfẹ́ jà sàárò sí ibẹ̀ ni màá ti ń jẹun gbogbo gbà kó dàbọ̀ kí màá fi ṣe tékèwé. Ah, wèrè ni ó níbi tí sọ́rí ibi tí irú yín ti pariwo yéè yéè yá lásàrò kú ibẹ̀ làwọn kan ti sọ pé pé àdúgbò pé kú mú ya yìí lọ ibẹ̀ ni wọ́n ti jẹ tékèwé ara tá a sọnù ó ọ̀dàgbà tó bá yà pọ́n èmi níyàwó lè ìyàwó tèmi ò gbóúnjẹ fún mi wọn ẹ àpọ́nìmọ̀ bí tọ́bẹ̀ ti dùn. Ah, bàbá ti di bàbá ti di báwo fẹ́ rí mo fẹ́ rí àṣàrò jẹ. wo lọ fẹ́ yàwó tó bá lọ fẹ́ yàwó ọmọ jàsáró tó bá jẹ́ pé kuru lọ fẹ́ jẹ ọ̀jẹ̀ kuru tó bá jẹ́ pé e, e, e, tó bá jẹ́ pé ègbó náà ni kí ló fẹ́ gbóúnjẹ bílẹ̀ ni wọ́n wá káàkiri àkàlàmọ̀gbò ni ó mi wò ní nà ọmọ ìbílẹ̀ ni mi. ìbílẹ̀ màá pẹ̀lẹ́ silatan <laughs> má bínú <laughs> ọmọ bílẹ̀ ikú ti payá alásàrò mo dúpẹ́ dúpẹ́ wo àsáró sàní ìṣòro tó bọ̀ jọ àsáró tẹ̀ ń pariwo kí ló lè ń bi àsáró lẹ́yìn kéèyàn wá sùn kéèyàn ṣe kéèyàn sì wo pupa kán jàn papọ̀ mọ́ra wọn ó sì wá le tó bẹ̀ ah. Ah, kí ló dé. wo baba sidi ah. ká ló jí àsáró tá à ń sọ yìí a máa dàbí kó máa jẹ kó máa jẹ kó máa jẹ. Ọlọ́run ní jẹjẹ torí ikú tí alásàró kù kì í ṣe ikú tí èèyàn lè fi tọrọ. Eh. kí ló pa wọn. ikú ni wọ́n ní èèyàn kú ẹsẹ̀ kọ̀ọ̀kan ó tó táyà tírélà ẹsẹ̀ wọn bó ṣe gàrí ah. wọ́n lẹ́sẹ̀ wọn gà eh, eh, bọ́n ṣe bá a lọ́nu ah. ibi ẹsẹ̀ náà gbà mú lọ. ìkúyà ìdùn mi o ah. ìkúyà ìdùn mi o. mọ̀jọ́ dùn ọ́ eléyìí tí ó fi dùn ọ́ já kúkú dà papọ̀ já wa lọ bí tá a ti lọ sí fàájì ká bá fàájì tiwa lọ jàre. ká lọ mutí. kí wàá ní sókù wa ni o ti ẹmọ tó ṣẹlẹ̀. kì í sọ kú ọ̀fọ̀ kú ọtí ni. ṣé o gbọ́dọ̀ sọ pé yàrá sa okun yẹn báyìí gbogbo tó yàrá pomi ó dẹ̀ ti sàpé àkúlà kan. ṣé yàrá sàrókò wà pọ̀ ẹ lọ ni. kò yé mi. sọmọ bvn yẹn ni. àbáwọn bank manager. bàbá ti rí o ṣe àbẹ̀ mu ti ṣá. drink. mo ti mọ̀ pé ọ bí ẹni bí ẹ ń fi ṣí ẹni. Hmm. yà nǹkan tá à ń sọ nìyẹn. oye sọ̀rọ̀ yẹn owó yẹn padà sí mi lápò. now you are talking. bàbá <laughs> sídìí. mo jẹ́rìí ẹ̀. káfí ká òkú yẹn fún lẹ. kò tán lára ọmọ kó máa kú dá sákè pẹ̀lẹ́ ọlọ́dẹ mi àsàkẹ́. náà bó ṣe múra bí wá bí ẹni. alásàrò máa dé oṣù lọ́sàn-án rẹ̀ kọ́ ọlọ́run bá tẹ̀sáfẹ́fẹ́ orí àwáyé kú òsì ọ̀run nìkan dàrí mọ́ bọ́ kólódùmarè jẹ́ kọjú ọdún jìnnà síra wọn kíkú tó yáwọ mọ̀ pa gbogbo wa kíkú mọ̀ pa wá rèwerèwe kíkú ó sì kàṣẹ rere mọ́ wa lọ́wọ́ ìyá rẹ̀ ṣèyàn o ìyá rẹ̀ ṣèyàn wọ́n sì wá ròyìn wọ náà ẹ̀rí ọmọ tẹ́yà bá bilẹ̀ yánjọ látijọ́ tó ti dẹ́sẹ̀ wọ̀dúpọ̀ fẹ́ ṣòkú ìyá rẹ̀ wọ́n ròyìn pé wọ́n ròyìn owó tó ná. No àtẹni tó mọ̀ àtẹni tó mọ̀ lọ́nà ò ń ṣàánú fún títí títí títí tẹ fi ṣe ìnáwó tẹ fi ṣe tòkú tán. Ah, eh, látàrí ọmọlúàbí tí gbogbo èèyàn wá ń ròyìn rẹ ló jẹ́ ń wá wá o lè mọ̀ mí díẹ̀ kó o mọ̀ dání mọ̀ dáadáa. èmi àtìyá rẹ̀ a súnmọ́ra wa pẹ́kípẹ́kí láì lè ṣọ́ kì í ṣe ní ti fífẹ́ o àmọ́ ọmọ mi ni tí mò ń gbà mọ̀ lọ́dọ̀ mi ìdínú tí mo fi wá fẹ́ fún ọ náà nímọ̀ràn kan wípé irú àsáró tí ìyá rẹ̀ ń tà nílẹ̀ yìí bíwọ náà bá gbèrú bá àsáró òun kò léèwọ̀ ọ̀kú mọ̀ pé àsáró òun ní ìyá òun tà tó fi tọ́ ọ tíwọ náà fi di gbajúmọ̀ ló fi kọ́lé ló káàsẹ̀ ló fi níláárí tí ó di gbogbo ẹni tó dì ló fẹ́ ká ìwọ náà gbé e bàbá. àbí tẹ́ fi mọ wáṣẹ́ káàkiri ìlú èkó hmm. ẹ ní ṣèyún mọ́. ẹ ṣé mo dúpẹ́. ó jàre. ṣé rí èmi tí ń wò yìí mo kàwé ìlú èkó dẹ̀ ni ibiṣẹ́ mi wà kódà ọkọ mi ó ṣẹlẹ̀ lánàá. mo gbọ́ báwọn. ilé tẹ́wọ́ sọ pa àṣàrò pé kí wàá gbégbà kí bàbá mi lè tàṣàrò. bóyá ah, kò yí ọ lọ́la lóòótọ́ ẹ̀yin ọmọ ọ̀sìn gbogbo nǹkan kéékèèké táwọn bàbá wa fi mọ́ níláárí lọ́dọ̀ òun òun lẹ́yìn ló di iṣẹ́ ìdọ̀tí lójú yín rárá kì í ṣe báwọn kò sí ohun tó hàn lọ́dọ̀ mọ̀mọ́ ní o lè nìkan ni wọ́n yìí mọ̀mọ́ ni ṣó mọ̀ pé ìyá rẹ ó ní lárí ìdí àṣàrò yìí ó ti ẹ̀dá ìwọ ti lọ lajú sí lẹ́kọ̀ọ́ ó ti lọ kọ́gbọ́n sí ó ti ní làákàyè ìwọ tún ṣe àṣàrò tìyẹ ní ti ìgbàlódé nílẹ̀ yìí ní èyí tí gbogbo aráàlú wa ò rírí ọ̀dọ̀ rẹ ni wọ́n mọ̀ yà bó o bá rọra kọ́lé ńlá tó kọ́ tó dárúkọ bóyá o lè fi porúkọ ìyá rẹ kẹ́lẹ́ kan rẹ́sítọ́ rẹ́sítọ́rọ́ǹtì àbí kí náà máa ń pè wọ́n ẹ bó o bá ti kọ́ bẹ́ẹ̀ ṣe o mọ̀ pé èrò ó mọ̀ wọ́ wìjì wìjì wìjì kódà o lè níláárí jù ìyá rẹ lọ àǹtí lówó tí ìyá rẹ ní gbà ayé rẹ ìwọ tún níláárí ẹ ó eré kíni sálù èkó eré owó náà ni àwọn tí wọ́n lọ lu èbó eré kíni wọ́n ń sá eré owó ni bó o bá ń wá owó lọ ṣòkòtò tó wá rí lápò ṣòkòtò ṣòbò. bàbá ọmọ. ẹ ṣe fún àmọ̀tẹ́pà mi àmọ́ mi ò lè ta àṣàrò bí kò mi ò lè fiṣẹ́ mi sílẹ̀ hmm. mi ò lè fọkọ mi sílẹ̀ kí wá wá síbi kí wá gbégbá àṣàrò hmm. èmi lè tasárò bàbá ẹ̀rọ lọ́hùn mi lè tasárò. àjọkọ lórí pàǹtẹ̀tẹ̀ ọ̀dà bóyá kí n là yí ọ tó o bá mọ ohun tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó nídìí ìyá rẹ ti ṣàsọsílẹ̀ pé tóun bá kú kọmọ òun jogún àṣàrò ni mo ṣe wá sọ fún ọ. ẹ ọmọ. ẹ̀yin àti màmí ẹ lè ti jọ múlẹ̀ gbẹmí àti àjọ múlẹ̀ tó mi ò lè kà sáró bàbà tí mo ṣe wà lẹ́nu ètò yìí etí olùfẹ́ bá mi gbọ́ pé mo ah, wá ń kà sáró. ó sì di dandan kó o ta o èyí tá à ń sọ wẹ́rẹ́wẹ́rẹ́ yóò di dandan kó o ta o ó di dandan kó o ta o.

panke kẹkẹkẹ panke bímbọ orí ìmọ̀ọ́ra kútẹ́lú di tọrọ panke tí ẹ bá fẹ́ rí náà sẹ́bẹ̀ yẹn máa lajú ni máa ríran lajú rẹ máa ríran lajú rẹ máa ríran lajú rẹ máa ríran panke bímbọ orí ìmọ̀ọ́ra kútẹ́lú di tọrọ. ló lò sí. ta ló wà lábàá mo ti ríran o panke kútẹ́lú ẹ̀bọ̀dá panke ọ̀rọ̀ ni ẹ bá mi yọ mo ti ríran o ẹ bá mi dúpẹ́ o. àjíyọ kóńkó àjíyọ kóńkó àjíyọ kóńkó ọjà mọ́rẹ̀ ń wọ̀ bọ̀ ọjà mọ́rẹ̀ ń wọ̀ bọ̀ ọ́límì lórúkọ ilẹ̀ ń jẹ́ adífá fún ọlọ́mọ àjẹ́ ẹ̀yin ìsìnkú ọ̀run kí ló ṣe yín kí ló dé tẹ́ ẹ a ah, ah, ah, ṣe ní pẹ̀yìndà nígbà tí a bá ọ sọ̀rọ̀ awo oúnjẹ tó ní o máa máa gbé wá oníbàárà rẹ ò gbé wá fún wa mọ́. ìsìnkú ọ̀run kí ló dé tágbà yín ṣòro bí èwe ẹ mọ̀ pé ẹni tí ń gbé pèsè wá fún yín ó ti dẹni ẹbọra òun náà ti dẹni ilẹ̀ ń bá jẹ bíi tiyín ta ló kù tí ó mọ̀ ṣàṣàrò. ṣèbó dọ̀mọ̀ wọn ni kókèdè bá pa pàlú ojú ọmọ rẹ ò lè ṣe ni ìsìnkú ọ̀run àìṣe òòṣà lódòkè làbẹ́làbẹ́ ọmọ mọ̀ fúnra ara yín ẹ mọ̀ pé mo ti kí ọmọ rẹ̀ ńlọ mo ti bá wù kí ni tó ní kó tá a ṣe. wọ́n padà lọ́ba tó bá náà wọn ò gbé a jẹ́ pé ìwọ fúnra rẹ̀ ó bẹ̀rẹ̀ ayé. ìwọ ẹrù tí wọn ò mọ̀ ń pa rẹ̀ wọn ò ní ìdílé mi lórí odò òdì kì í ṣe ayé kan yìí ẹ̀ wọ́n wà wọ̀rọ̀ kan wọ́n tó fi ṣàdá kódà tẹ fún yẹn lọ́jọ́ péréje wọ́n yàn gbogbo rẹ̀. ṣé ajé ni mo pe o dandan tàìdán dandan tàìdán dandan ni ohun ẹ̀rí ẹ̀rọ ohun ẹ̀rí ẹ̀sán ọdún mami yeye alásàrà. Ah! Asaro ọ̀gànjọ́ alasaro ma, dé àsáró ọ̀gànjọ́ àkàrà oṣù ló ṣọ́ọ̀rẹ́ ẹ̀fọ́ gbígbóná. ó ní kí n má máa ta àsáró ẹ̀rọ fọ́ ni. àwọn serious jọ kí ni ìwọ wá fi dá wọn lóhùn. ah trust me mo ní mi lè ta àsáró ah, mi lè ta àsáró àǹtí ṣé màá fọkọ mi àti ibiṣẹ́ mi sílẹ̀ màá máa ta àsáró dákẹ́ kó jẹ́ àsọ̀rọ̀ kí ni big deal kí ni big deal nínú kó tàṣàrò àwọn tó kàwé dáadáa wọn ló ń tún jẹ ń sìn wo bí tó bá gbọ́ ketra á dáa pé olópò ni wàá pákéjì ẹ̀ díẹ̀ ni ó tán. nǹkan tí mò ń sọ yé yín àṣàrò as in porridge àǹtí mi ò lè ta o àánú ah, ni ó máa ta sórí àdúrà tí gbogbo wa máa ń gbà pé kí a fi iṣẹ́ wa báyìí ká fi lọ́mọ lọ́wọ́ inú mọ́mí ẹ̀gọ́ máa dùn lọ́nà ọ̀run tó bá mọ̀ pé ah, ọmọ mi ló tún wá ṣe kí ló wá di alásàárò yìí wọ́n kọ́ máa ah, wá package ẹ̀ ní yìí ṣe bí Tasaro náà kókó ó sound local. kò local kankan ah, ìwọ ló ń pè lásàrò lè pé ti encourage nǹkan tó bá ti wùn ẹ́ kó pè àsàrò dẹ̀ kì í ṣe big deal tó bá bẹ̀rẹ̀ sí ta honestly. àǹtí àsàrò. àsàrò ah, it's just like ó ní èèyàn ń ta jollof rice ó ní restaurant ó ní lounge èèyàn kan máa bẹ̀rẹ̀ wá kàn package ẹ̀ díẹ̀ ni. àǹtí mo rìn àwọn bẹ́ẹ̀ tí mo ṣe wà lẹ́lẹ̀ tó kí wá tá àṣàrò kó polite náà àṣàrò. kò sí big deal nínú ẹ̀ ọ̀rọ̀ lẹ́nu ẹ̀dùn tí ẹ̀ yọ rárá àwọn tó kàwé ju àwọn ló máa ń ta nǹkan jíjẹ ẹlòmíì ọkàn lè ní àkíkan jíjẹ ni kó máa ta ẹlòmíì interest ẹ̀ ní passion ẹ̀ àdìkan tó bá fẹ́ ọpẹ́ máa bá fẹ́ ìwọ ni kò kọ́kọ́ accept tó bá ti accept tó wá sọ fún pé a dream ẹni o ìwọ náà fẹ́ máa ṣe ọpẹ́ òní ní choice òun náà máa accept you do that to make your mother happy mo máa rò àti bọ̀ mí ṣọ́ pé mo lè ta. ó yà lọ rò lọ rò bọ̀ mo mọ̀ pé tó bá rò positive anka ló máa fún. Family ẹ̀kọ́ ló ṣe é ṣe. Ní ìlú èjì táwa ní ẹ̀dúgbẹ́ ìsìn wọn lọ sí ibi ìgbọ́ láti sọ̀rọ̀. Just that. Kí ni wọ́n wá kí ni wọ́n trust me bọ́ ṣe sọ bẹ́ẹ̀ ni sọmọ pé ẹ́ èmi àṣàrò mi ò lè ta o ṣé kí wàá fi ọkọ mi àti iṣẹ́ mi sílẹ̀ wá ibà máa pàṣẹ mo bá wọn fa o ṣe trust me orí mi ò lè ta. ìlọ́nà wa máa bá mi máa sweat gbogbo ẹ̀yẹ ẹsẹ̀ mi àti ìwà. àìsí ẹ̀sẹ̀ mi. báwo máa kó sùnmọ́ kiri ni àwọn àpò ìyá sí ẹ̀yẹ. Hello, should be, you should talk to me more it's not funny. I don't like it. I'm Bàbá dáná ìgbésẹ̀ lásán ọ̀hún. Bàbá dáná akọ́tọ̀ sórí ẹ̀ V, V, V. Babe, stop now. Oh, it's not funny anymore. Stop. Oh, baby, Báwo ni bébí mi sá? Babe, you're fine. Ó ti wá jẹ. Gbẹ́ ṣòkòtò ló máa ma wọ̀ àbí kò cool. Cool rú àǹkàrà àwọn máa máa pè fún àwọn ẹlẹgbẹjọ dáadáa àwọn tó bá fẹ́ ṣepò mọ́ ẹ ti máa lẹ́gbẹ̀ẹ́ o a máa gbọ́ ẹgbẹ́ alásàárò group of com àwọn club wọ́n lè dá club ẹ̀ sí. are you trying to get on my nerves? wọ́n ní mi ò no mo sọ fún mi kí wọ́n máa ń jẹ́ lámúyọ gan kábídáyọ gan lára ọ̀rọ̀ mi lọ òwe ìlàwùn jẹ tí kò sí tán. baby ah ah ṣẹ́gun.

ayé mo dùbà yí pàtà o. wọ́n fún ni lẹ́dí ẹ̀sìn gbòdìdì ẹni lọ́wọ́ ẹni kò. ẹ eh, mo ń dúró kí visiting hour pé ní kí n tètè máa bọ̀ kí n má lọ kí n má lọ. olùsẹ̀ eh? ah ah. báwo la rẹ. dúró dago dúró dago. ọkọ ìpà mò ń bọ̀ sí mò ń bọ̀ ń bọ̀. dúró da kókó rẹ o. lọ. Ah, má fi ìwà warawa orógùn mọ́ra ẹni ṣubú parí ijó ẹni ṣubú parí ijó ẹni. méjì wá. mẹ́rin ẹ kọ́kọ́ mẹ́rin mẹ́rin mẹ́rin báwa fi máa ra bútọ̀ léwu oúnjẹ lè padà wọ́n gbà bá sì ti nílé bẹ́ẹ̀ bá délé wa báyìí àfàpò rẹ̀ sì ti báyìí àpò ìlúbọ àbí tìlẹ́gbẹ̀ẹ́ kan kálukú wá dúró lọ́tọ̀ọ̀tọ̀. kékeré ló sì kẹrin. kékeré ló sì kù nílá lámẹ́rẹ̀ẹ́ta ìkan ọlọ́run ti ẹ̀ bá a bàbá kò mọ ẹ kò ní ní orí bàbá. ní bàbá yìí mọ. ṣé nǹkan tẹ̀ fẹ́ rà ti tán. mílíọ̀nù kan mineral wà. pàtẹ ẹ pálí ni o. pálí eh, pálí. àwa ọjà kiri la wá rà. ṣèta bá ń lọ rajà báyìí àmọ́ ìdájọ́ ilé pa ń lọ. àlà ń lọ làwọn bẹbí máa ń gbà sí. èló eh, wà ní. Ah, ah, nínú. ìfẹ́ ah. ìkárí lọ. bàbá bàbá nù. ẹ eh. ẹ ẹ máa wọlé lọ sí. ẹ ẹ ló bàbá ẹ ẹ àti wà ń bẹ àti rajà ṣe bẹ́ẹ̀ ni bàbá ti fún un yóò mọ gbóbi ajá ni. bí wọ́n pé ṣé tí bá ń gbóbi ajá ṣé kò ní bu àwọn ajá. ṣé kò ní bu ajá yẹn. àti rajà àti rajà ẹ̀yin. ẹ̀yin dà. ẹ wá gbowó yín. ẹ owó mo bọ̀ bóyè ẹ máa mú lọ. bàbá hello ó ti fẹ́ fún ọ ní ẹ wá gbowó. a ní ẹ máa mú un lọ. ọgbowó. ẹ wá gbowó yín. wọ́n ní mo pè é. ẹ ó rí wa ó rí wa ó fojú kàn wá báyìí. ẹ jọ fojú kàn yín owó fojú kàn yín owó fojú kàn ọ̀rọ̀ owó fojú kàn yín. ọwọ́ èmi àti ẹ̀gán tó kan wọ́. ẹ bẹ́ẹ̀ mi ò fọ́ kàn yín o mi ò fọ́ kàn mo kọjá lé lọ́wọ́ lásán ni ẹ sì máa kọ́wọ́ àtọjà ẹ máa kó gbẹ lọ. ẹ jẹ ẹ jọjú síbi kárí wa. ẹ máa ṣe é ṣe o. ìgbà tí ò wá gba owó ìgbà tí ò gbowó yìí fi ká kọjá lẹ fún. mo ní wọn ò kọjá àtọwọ́ àtọjà Eh. àkúfà àkúfà tàbá kò lẹ. ìṣẹ̀lẹ̀ mi ẹ máa kó lọ àtọwọ́ àtọjà ẹ máa kó lọ. ẹjọ́ wà tí ọjọ́ máa fà. ẹ gbọ́ ẹ wo bí àníkà ẹ gbowó ẹ gbà ṣé ká máa gbọ́jà lẹ. ọlọ́run tó bá a ṣe sàrà láàárọ̀ ni ó bu i. Ah, ah, orí ìyàwó mi ò orí mi ò àyà mi ò orí mi ò ẹ àyà mi gbàgbọ́gbọ́gbọ́ ah, àwọn aláfọ̀ àbá. ìyá alájẹ àkílódé. àwọn alákòóró kan ni àwọn alákòóbá méjì ni wọ́n débì wọ́n pé àwọn ra búrẹ́dì mo kò ní ẹ lọ ńlá lábẹ́rin wọ́n pa àwọn ra mí níra mo gbé odidi páálí mo gbé ní ẹ lọ níbo àfi gbọ́nrán gangan ní gbọ́nrán gangan fóònù ló bá di ẹ bàbá àti fẹ́ sanwó tó bá ti gbowó ṣebí yóò mọ̀ gbó bí ajá ni kódà bó bá fojú kàn. jẹ́ ègbò ojúmọ́ rí bi bóòlù ẹ̀ ti wá ṣe. mo kọ́ yín ní mo pé ah. àtọjà àtó ọmọ kò lọ. mélòó ni wọ́n. a méjì. Ah, ah, ọkùnrin àbóbìnrin. ọkùnrin ni ó. èè wọ́n jẹ́ èè àwọn ará bíi wọ́n tún ti débí. wọ́n débí o. gbọ́mọgbọ́mọ là ń gbọ́ tẹ́lẹ̀. gbàgbàgbà ẹ dákun mọ́ wọn jókòó sí. ẹ eh, ìkan jókòó bí ìkan náà bí. ìbò náà gbà. báyìí ló gbà lọ. báyìí. báyìí ni. ọlọ́wà kò fún rẹ̀ mi o. ẹni ṣubú parí ìjó bùwà tán mi. àwọn alábìrì káyọ̀dé olúborí tóníkàwò ní kẹfì kẹfì ẹ̀sẹ̀ lọ́gbẹ́ jáde òwe alábà fẹ́ẹ̀sì ló kọrin. o tẹ fún mi bó tún bọ̀ yẹn gan ohun dẹ́yìn táyì láti fi ṣẹ́ra kí ló ṣẹlẹ̀. kò sí. náà ló tẹ̀ mí kò sí kankan ìwọlé tó stump sórí chair kò tún ojú ẹ̀ tó kọ́ra ẹ lọ́wọ́ kí ló ṣe é. báyìí mo máa wọ̀ yìí iṣẹ́ tí mi máa lọ jù kọ́ kọ́ kọ́ máa bọ̀ máa wọ̀ yìí máa wọ̀ yìí I'll be there for you just run. Yeah, ṣá wọlé kí ẹ lọ ṣáwà náà. Máa wọlé bíbá lọ ṣáwà. Freshen up. Tàbí lẹ́tà lẹ́lẹ́lẹ́tà òṣì yìí. Eh? Má lù má lù má lù rárá tó gbọ́. ṣẹ́gun mo fẹ́ kó gbọ́ nǹkan tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ torí èmi àtọ̀rẹ́ mi tájọ jáde lọ ọ̀tọ̀ ní kọ́tọ̀rẹ́ mi bá lọ àmọ́ ọ̀rọ̀ ẹ̀ ló jáde níbẹ̀ mo rẹ̀ fẹ́ kó fara balẹ̀ kó gbọ́ nǹkan tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ ó jẹ́ kó máa yé mi pé kó sọ fún ìyàwó ẹ̀ nǹkan tó ní kíyàwó ẹ̀ lọ ṣe nílùú kíyàwó ẹ̀ lọ ṣe torí mi fẹ́ kí kọ̀ọ̀kan kó ṣe é tọ́lọ́ ń jẹ́ kó máa yé mi pé tí ìyàwó ò bá ṣe kọ́tọ́ ni kò ṣe ó léwu fún ẹ ó léwu fún ẹ kìtì gan ni ah, ah, fi ọlọ́fọ́mọ yìí sílẹ̀ sọ̀rọ̀ wa bẹ́ẹ̀ ni mi ìdẹ̀ fẹ́ mi ìfẹ́ kí nǹkan kọ̀ọ̀kan ṣí ẹ ìwọ nìkan ni mo ní ọ̀rọ̀ mi sì kan tí mo fẹ́ kó yí ẹ ni pé tí ìyàwó ẹ ò bá lọ ọ̀rọ̀ yóò léwu fún ẹ ó léwu fún léwu fún ìyàwó ẹ fúnra rẹ. ẹ̀dọ̀ àwọn tí wọ́n ní odò ó jáde sí wọn nǹkan tán rí right wọ́n ní kí ọmọ mi lọ ṣe nǹkan lóòótọ́ bọ́ kò lè ṣe ní òní jẹ́ kó ṣe ah, báwo ni ọmọ mi ṣe máa máa tàṣàrò ní abúlé kò tún ta gan city a package one ó wá jẹ abúlé a máa sán àkàrà mọ́dì kiri kó máa wa ìró mọ́dì kó máa dáná òdì kó máa sweat kó máa ṣe bí àwọn local premier kẹ́yìn ẹsẹ̀ kó ti là torí pé ó ti fẹsẹ̀ rìn kiri ìyá rí ṣe sáré fún mi yọ̀ ọ́ bẹ́yẹn àwọn life tó ṣe wípé àwọn life fò àwọn life ránu gbọ́dọ̀ kémi fojú sí ìtìjú nìyẹn náà ọkọ lè ṣe òun ò lè jẹ́ kó lọ kò lè tasáró tó bá tiẹ̀ máa ta nǹkan gan tó bá yánsìn tó bá débẹ̀ tó bá tasáró yẹn wọ́n á fi kú lé wọ́n á ní kó máa fi kú tí wọ́n bá tún fẹ́ gbọ̀fọ̀ balẹ̀ wọ́n á ní kó máa tarú. ìwọ tiẹ̀ ní sùúrù jẹ́ kó lọ ṣe nǹkan tó ní kó lọ ṣe nílùú nǹkan tó wà wà tó jẹ́ nǹkan tó jẹ́ kó pàtàkì oyún tó wà nú ẹ̀ tó lóun lóyún ọ̀hún fún ẹ olú náà ti bàjẹ́ fi ọmọdé yìí sílẹ̀ kó gbálẹ̀ àwọn òbí ẹ̀ lọ. jẹ́ kó lọ ṣe o torí mi ò fẹ́ ikú ẹ̀ báyìí sọ́dọ̀ mi ti àwọn olólọ́mọ wọn tó bá wò wọ́n nǹkan tó bá wọ̀ ní kó fọmọ wọn ṣe. ìyàwó tèmi ni mo dẹ̀ fẹ́ mo dẹ̀ fẹ́ ní ṣùlọ́kà ni kí wọ́n ìwọ̀n lè pàṣẹ lórí ìyàwó mi fún mi mi ò fẹ́ ní bọ̀m̀bọ̀wọ́ náà mo fẹ́ gidi ni wọn lè pàṣẹ fún wọn lè wá jọ mo yọ ìyàwó lábẹ́ mi bí mo lè má lò ó púpọ̀ bọ̀ tí wọn lè kàn gbà ìyàwó mi lọ́wọ́ bẹ́ẹ̀ náà nígbà tí mo sanwó orí ẹ̀ torí kò sanwó rí ẹ ṣé tọ́ta tiẹ̀ bá kú ṣé ìyàwó ò ní fẹ́ lómi. mi ò lè kú àìsí àṣàrò ò lè pa anybody èwo làṣàrò orí burúkú àṣàrò òfò. mo ń sọ fún ẹ sìn fi ọmọbìnrin yìí sílẹ̀ fi sílẹ̀ kó lọ bá àwọn ẹbí ẹ káwọn ẹbí ẹ fọwọ́ mu kẹ́mi náà fọwọ́ mu wọ́n náà ìgbà tí mo dẹ̀ fẹ́ fẹ́ fọ́fẹ́ tí mo fẹ́ wọnú ẹbí yẹn ẹlẹ́bí yẹn da ẹlẹ́bìrì sí wọn lẹ́bí yẹn da òun ni wọn rí oúnjẹ tà wọn ní kó wá sí jọlọ́ọ̀fù ní abúlé àṣàrò. nígbà tá a bèrè sí tọ́lẹ́bí ta nígbà tó dẹ́ni kò tún dá mọ́ kọ́ òyìnbó tó ṣe pẹ́sù òun náà ló ṣe. ọ ní kò dẹ ẹyin lẹ ẹyin lẹ fẹ ẹyin lẹ fẹ ẹyin lẹ ẹyin lẹ fẹ kí ẹyin ẹ fẹ kú lọ ṣe nǹkan tó ṣe ni mi ò dẹ lè kú ẹ gbàgbé super seven. ọlọ́wọ́ tẹ̀ ní pẹ́ fún mi wọ́n jẹ́ kí bẹ̀rù pẹ̀lú. à ń ké kí mo rí ọ̀rà pàkè pàkè kí mo rí mọ̀rà tó dùn ọ̀rọ̀ pàkè pàǹkì pàǹkì nínú orí mi. alábàápẹ́ ló kọrin. ọ̀rẹ́ rẹ ní bá ọ sọ̀rọ̀ nígbà tó wá jókòó àyè bí ìgbà bóde nǹkan ṣe ọkọlẹ̀kùn ni ilé ilé rẹ ah, pàǹkì kí n ti fi ṣẹ́ lálejò báyìí torí èèyàn ńlá ló wá kí mi àbí kí n kọ́kọ́ ní káwọn ọmọ òkú bá fún ọkọ ọmọ kọ́kọ́ rẹ̀ ọba yìí. ẹ ká kọ́kọ́ ká kọ́kọ́ dúpẹ́ náà pé ìlú wa ìlú wa ìlú wa ti tutù ó ti ń tutù ó ti ń tutù ó ti ń tutù. ẹ tó wà nílùú wa ti ń ṣe gbogbo ìlú wa tó ń dàlú wa láàmú gbogbo ẹ̀ ọlọ́run ti pa ọlọ́run ti pa. ọpẹ́ ní fẹlẹ bí wàá rí ìlú pàápàá ń dúpẹ́ lọ́wọ́ ẹ nítorí oore ńlá ló ṣe wá ìlú dúpẹ́ lọ́wọ́ ẹ ìlú ò ní gbàgbé ẹ láìláì ṣé bọ́ ti wá ìfọ̀nù wa o. ṣe wá ìlú wa ìlú wa nílùú wa yìí o nílùú wa yìí o wàhálà ó ti tó rúgbó bọ̀ wàhálà mi ó ti tó rúgbó bọ̀ lọ́kàn tó bá fi wá rúgbó tó bá fi dọ́dọ̀ wá hmm. tó bá rúgbó tó bá dọ́dọ̀ wá. Hmm. Ah, hmm. wàhálà mi rúgbó bọ̀. Ah! ọ̀rọ̀ rẹ̀ ò kó dànù. èyí tó sọ ababẹ́ a ti bọ́ lọ́wọ́ ọ̀kánjú nínú àlá mi ìlú àdókè la máa sì gba ebi ní ọtẹ bá ti ń pàkọ́ nìkan tó kọ́dà pàkí kí la ṣe sí tí wàhálà tó fẹ́ rúgbó tí ò ní fi rúgbó mọ́ ṣé ètò láṣẹ ni àbẹ̀kọ́ láàbì kí la ṣe sí torí kékeré báyìí láti ń pẹ̀ka àrùn tó bá dàgbà àgbà ò ní ká lọ sí ìwé. fẹ́mi. ọkọ àlè jẹ́ kíláàsì. kíláàsì. tí wàhálà ò ní fi rúgbó mọ́ ká tètè ká tètè kojú báyìí. kíláàsì. kíláàsì. ọgọ o ọgọ ọgọ gan ọgọ gan o ọgọ gidi gan gangan ni ṣé ọba kó gbéra kò ní láàfin lọ́dọ̀ rẹ̀ kó wá mú ọmọ kékeré ọdẹ ọmọ kékeré ọdẹ bí irú tiẹ̀ yìí kó ní òun fẹ́ ránṣẹ́ kó wá mọ̀ ní kí ni kí ló ń fẹ́ sí kí ló ń kí ló ń fẹ́ sí ṣebí ọmọ bọ́ ṣebí ọmọ bọ́ ẹ ẹ má tàkìtì má tàkìtì bí tọ̀bọ̀. tí tí irúgbó tí ò ní irúgbó ní kí wọ́n tàkìtì. pànkẹ́ ìmú ìmú ọ̀gá kúté lúùdì tọrọ pànkẹ́ kẹ́kẹ́ pànkẹ́. ìbọn gàlígàlé ìbọn pànkẹ́ bí mo rí mọ rà. àní kí láà ṣe sí àfi ká mọ tàkìtì àbí ká gba àwọn tí wọ́n tàkìtì àbẹ́mi gangan. ọlọ́ọ̀lẹ̀ òsì tí ó kó dànù mo ti sọ̀rùn ah! wàhálà mi gbogbo bọ̀ lóòótọ́ lẹ́ni tó sọ̀rọ̀ tá a bá bẹ́ẹ̀ tó sọ̀rọ̀ tá a bá bẹ́ẹ̀ ah! wàhálà gbogbo bọ̀ nígbà tá a wá bí pé kí la ṣe sí onítàkìtì ṣé ìtàkìtì ni rúbọ ni àbẹ́tùtù ah! àwọn ìlú gbọ́dọ̀ tún gbélé yìí o àwọn ìlú yìí gbọ́dọ̀ gbọ́ ká tó mọ tá a máa ṣàlóògùn wàhálà mi gbogbo bọ̀. ẹ jọ ẹjọ ẹjọ yẹ yẹ ẹjọ ẹjọ ẹjọ. Emine, Emine. Baby, ṣo mọ̀ pé ìgbà tí wọ́n kọ́ sọ̀rọ̀ afẹ́ tàṣàrò àtàṣàrò mo bínú gan, mo fárídà, kò dẹ̀ síjú wípé mi ò bìlí nínú ìṣẹ̀ṣe mo wá àròjinlẹ̀ mo rí i pé ìwà ọmọ àlè gbà ní torí ìṣẹ̀ṣe wà ó dẹ̀ wú ilẹ̀ ó rí nǹkan èyí tí mo rẹ̀ ṣe bílíìbì ni pé sórí ní ní ìgbà tí wọ́n ti sọ fún ẹ kó wá ta àṣàrò tá a ti kọ́ ni ìgbẹ́ láti ní àwọn àdánwò tó kọjá ojú orí wa iṣẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ ó ń jábọ̀ iṣẹ́ bọ́ lọ dídé lọ́dọ̀ mi náà ah babe wà lọ sàkúrò lẹ́yìn o ètò tí ẹ wá pa báyìí tí mo fi believe pé nígbà tí lọ àlá tí mo lá some days ago ṣé ní àwọn tó yẹ kó ní kí n pè wọ́n ní owó ẹbí ni o tí wọ́n lé ni tó ń fi ọmọ wálẹ̀ àwọn alábí nǹkan wa ìwọ́n tá a bá fẹ́ kó ṣe ló máa ṣe tí o bá fi ọmọ wa sílẹ̀ ẹ̀mí ẹ máa bọ́ sí ibi kò sí nǹkan tí wọ́n sọ as in it felt so real bí mo ṣe ń pant lójú àlá tí mo mi hẹlẹhẹlẹ bẹ́ẹ̀ ni mo ṣe ní dojú ayé bá ti máa jí ibi tẹ́rọ ọlọ́run ti bá mi ó rẹ̀ mí bẹ́ẹ̀ ni wípé mo sáré for real sí ni bébì tó bá lọ sí village níyàn ní pé alájọkọ ah, àtìyàwó I was coming there to check on you but you need to go tí ẹ̀ kọ́kọ́ lọ please wọn náà wọ́n ní ká pè wèrè lọ́kọ̀ ìyàwó ó jẹ́ ká wọ́n náà lọ kí ló kọ́ lọ náà ṣe ti bọ́. ọmọ má jẹ́ kí n lọ ọmọ ah, ìyá wo wo wo ah. bá bínú sí ẹ máa kí n torí tó o bá lọ sí ayé o fi ṣọfẹ́ bá bàjẹ́ pàápàá o fẹ́ kó bàjẹ́ pàápàá then bá mi ronú sí i dọ́tí ọlọ́run ṣe ti bọ́ pákó bá mi. Ah. Èmi, Ṣọlá, pẹ̀lú gbogbo tí mo ṣe kàwé tó wọ́n ní kó máa tà sáró ẹ́ kó máa tà sáró máa mi tal, eu mi yóò ta o kọ́tẹ́ ṣubú mi não sou o ah! ọkọ mi mi náà tún lé mi kú òun ní ẹ́ ọkọ mi tí mo tún gbẹ́kẹ̀lé olùfẹ́ mo tún lé mi kú òun ní ah! ṣáyé Adéṣọlá. Ṣọlá ọmọ. Láì tí gbọ́ mi. Mi ò fẹ́ kó ṣiyèméjì o. Má ṣiyèméjì rárá ṣé orí àṣàrò tó sọ pé wọ́n ní ta yẹn hmm. òun gangan lọ́nà ẹ̀ wàá tà á kódà wàá tà á bí alára wàá gbọ́ rárá rẹ̀ nìyẹn tó sọ fún yín pé kó tàbí kó wá ta lọ́gọ̀jọ́ àdàwọ̀ lóhùn nítorí ọ̀nà ìparun tèmi ò mi ò ní fẹ́ kí wọ́n mọ̀ ọ́ àti wípé gbogbo ibi tí ọ̀gẹ̀dẹ̀ bá dá ọjà sí gbogbo ẹyẹ pátá ló máa ń ná pátá wàá fi ṣoríire wàá bẹ́gbẹ́ pé àṣàrò tó máa tà yìí wàá fi ṣe nǹkan rẹ̀ ọgbọ́n ẹ̀ Mami! Ma Mami! Ah, mami! Ah, Mami! Mami, ẹ̀yìn ò tún fọwọ́ sí pé kí n ta sáró ni. Ah! Mami! <laughs> Ah. látìgbà tí mo ti kó dé àdúgbò yìí mi ò tí ì rí àṣàrò tó dùn tó yìí ó dùn jù. ta ló sọ pé kò pọ̀ sí ẹ. ó bí ìjì ó pọ̀ gan-an ayé ìyá wa ti ń jà sáré ń bí báyìí tí aláyé tá a sọ pé ó dùn tọ́wọ́ ẹgbẹ́ tún dùn ó dùn yàtọ̀. ọ̀rẹ́ ọ̀rẹ́ máa gbọ́. torí èmi ò mọ̀ ọ̀yá ẹ̀ o mi ò mọ̀ ya tó bí o. torí eléyìí tẹ̀mí ń jẹ yìí ẹ eh, mo rí pé ó dùn in fact mo èrò lọ́kàn mi tí n bá ti délé tán màá ní ìtún ó kù nbẹ yẹn kó gbèrè ṣó ń lé ọmọ fún rẹ kó gbèrè ṣó ń lé fún mi. Ah, ah, bá a parí ẹ ọmọ á sèmi fún mi. Hmm, ìwà olè nìyẹn kọjú à mọ ta ẹni kan. ẹ jọ ẹ má bínú ẹ má sọ pé mo dá sí nǹkan tí ó kàn. ṣe rí gbogbo nǹkan tí a bá ń ṣe ilé ayé ẹ jẹ́ ká bá fi ilé ọmọ wa lọ́wọ́. Hmm. Ah, ọmọ ẹ gùn ó gùn. orí wí òótọ́ ni ẹ ṣé ẹ ṣé ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé ṣẹ́rí bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí ó kì mí kọ́ òun sí ni ṣẹ́rí èyí tí màá bá yín prepare next màá bá yín spice it up á tún tù jù báyìí lọ ṣẹ́ gbọ́. á tún tù jọ lè lọ. ṣètì gbọ́ ẹ kú oríire mo kì í kú oríire wọ́n ní látọ̀la lọ àṣàrò ń dòdò rẹ̀ mọ̀ ah, jẹ́. àwọn ah, àdòdò bó o máa kọ́ èbó lára wa wọ́n ní spikes spikes. ẹ ṣe fúnra yín lọ́rọ̀ sọ. So ẹ máa wo òyìnbó tó ń jáde lẹ́nu yín tí ó correct imagine. mọ̀dá kọ̀wé ó yá o ẹ dá ń lóhùn kí ni ìyàtọ̀ àsáró ń dòdò àti faikush kìí ṣe kankan náà ni. ẹ gbà ẹ mú mi o ẹ mú ọlọ́gbìn. jẹ́rẹ́ ẹ bíbu yẹn nípa mi jẹ́rìí bójú ẹ̀jẹ̀ mi àwọn fúnra wọn ọ̀rọ̀ tó sọ wọlé tì mí ó fẹ́ kí n para mi. ẹgbẹ́ tẹnu mi ẹgbẹ́ tẹnu mi. o ṣeun mo dúpẹ́ kí ah, mo tún wá fẹ́ jẹ jù yìí tó ti ṣe fífún ṣe mí lálejò yìí lọ mo ti yó ìyún náà di tó di aṣọ yòókù dìgbà mi ó ṣe mo dúpẹ́ mo mọ̀ tí ẹ̀ rántí nǹkan kan ah, olódùmarè mọ̀ ló ní mọ̀ jẹun gbàgbé ṣọlá nǹkan kan kù tó kù tó ṣe o ò rí pé mo kí ọ kú oríire èèyàn gbọ́rọ̀ lẹ́nu àgbárùn níjọ́sí tí mò ń bá ọ sọ pé kò mọ̀ ta àṣàrò iṣẹ́ ìyá rẹ̀ ṣé o mọ̀ kó kọ́ yarí ìwọ náà rí pé ó dìrọ̀rùn báyìí àmọ́ kinní kan ló wá kó tí fẹ́ fún bó o ti ń tàtò sọ́hùn ohun mi kò mọ̀ ta àṣàrò ọ̀gànjọ́. kí ló ń jẹ́ ọ̀gànjọ́? òru là ń pè lọ́gànjọ́ ọ̀gànjọ́ òru. <coughs> bàbá tọ̀sán tí mo ṣì ń tà mi ò tí ì tàtàn wàhálà ní fún mi ètò wọn ni kí wọn tún ta ọ̀gànjọ́ òògùn ah bàbá mi ò lè ta mi ò kà sáwọ́ lóògùn. jẹ́ ń ṣàlàyé fún wọn lọ́jọ́ náà lọ́hùn bó o ti ń gbé fúrúkẹ́fúrúkẹ́ tó ń ṣàgídí tó ń ṣàgídí nì nígbà tó ń tà ń sìn ó dìrọ̀ ọ̀hún ó di tiẹ̀ àmọ́ ó mọ̀ pé bérò ti pọ̀ lọ́sàn-án náà lè ró pọ̀ lóru àwọn kan á mọ́ ṣiṣẹ́ ọ̀sán bọ́ bá ń bọ̀ wọ́n yà wọ́n jẹun àwọn tí wọ́n á ń ṣiṣẹ́ ọ̀gànjọ́ òru bọ́n bá róúnjẹ jẹ lọ́dọ̀ rẹ o mọ̀ pàdúrà ni wọ́n mọ̀ ṣe fún ọ nítorí olóúnjẹ ọ̀gànjọ́ òru ò wọ́pọ̀ àbí ìwọ bá wá ń tà á wọn ò ní ṣépè fún ọ. ẹ wo bàbá ká ju abẹ̀bẹ̀ sókè ní hundred times ibì kan náà náà ni màlá ní sí the same thing ni bàbá mi ò lè tà I can't do it. Ah. bá a ṣe wí fún ọjọ́ tí tó kọ́ yarí nù yẹn wá wí fún ọ sórí bí ìyá rẹ ti ń ṣe nígbà ayé rẹ tí n bá fẹ́ gbé ọ débẹ̀ kí n já ọ tán ṣe ń já ọ tán kí n gbé ọ débẹ̀. bámu gbọ́. sórí ìyá rẹ kó tó fàyè lẹ àṣàrú ọ̀gànjọ́ tí ń tà òun gangan lójó níláárí ló mówó wá fún o òrí tọ̀sán ò fi bójú ni o hmm. ẹlẹ́nkejì ó wá di dandan kó o ta àṣàrú ọ̀gànjọ́ nítorí pé o ní bó ṣe jẹ́. bàbá wàhálà ni wàhálà yìí tọ̀sán tí mo ṣe ń tà gan mo ṣe mo kàn yí mọ́ ni kò kò tiẹ̀ pé mi stress yẹn ti pọ̀ jù. ó wàá di dandan kó o wá tà àìtá rẹ ó léwu fún ọ ó léwu fún ọ ah. ọmọ kékeré ni ọmọ fẹ̀mí ara rẹ ṣòfò. bàbá mi ò lè ta. ó ta. mi ò lè ta o. mo wí tèmi fún ọ o àṣàrò ọ̀gànjọ́ ló di dandan o kódà bó o ta tọ̀sán o lè mọ̀ ṣe ọ ní nǹkan kan àmọ́ di dandan kó o ta tọ̀gànjọ́ nítorí àwọn ó náwọn tí yóò mọ̀ wá bá ọ jẹ́. bàbá mi ò lè ta o mi ò tiẹ̀ lè ta ah, mi ò lè ta o. ìmọ̀ràn mi rèé o rẹ́nu yìí bí n bá fi góbì fún un kó o mọ̀ jẹ́ àmọ́ bí n bá fi bọ́ sọ̀rọ̀ òdodo mo sọ o ó léwu bó bá tọ́gọ̀ àṣàrò ọ̀gànjọ́ o ó gbọ́dọ̀ ta o. bàbá mi ò lè ta o mi ò lè ta o. àṣàrò ọ̀gànjọ́ o ah. ta o a ṣe ń ta ti ọ̀sán gan-an àti kíkú lóko tó oògùn àwọn olóko lè ta o. bàbá kan wá sọ́dọ̀ ẹ̀. dáadáa ta idán. ní gbogbo bó ṣe ń dá wọn lóhùn òye àwọn pé ò fárígá ó ní ọ̀rọ̀ ẹ̀ òye àwọn àbọ̀rọ̀ àwọn òye ẹ̀ wọ́n ṣàṣàlàyé fún mi bákan mi mo fi wá wò pé a jẹ́ kí n wá bọ́ mọ́ṣọ́lá kí n gbọ́ látẹnu ẹ̀ jọ kí ló ṣẹlẹ̀ pẹ̀lú wọn. àǹtí ẹ̀ màdán lóhùn bàbá kan ni lọ́ ní ọ̀nà tí màámi tọ̀ láti fi máa ta àṣàwó pé àwọn fẹ́ kémi náà tan ọ̀nà yẹn mo dẹ̀ ní mi ò wà interested pé mi ò ṣe. ọmọ kékeré ń ṣe ò ṣe níṣe lórí èèyàn tó wá bá ẹ tán bẹ́ẹ̀ sọ adúrú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ó sọ fún wọn pé ò ṣe ó ti mọ̀ pé ó ti di dandan kó ṣe nonsense kan lọ́sọ̀ ìwọ ló farabalẹ̀ kó gbọ́ bàbá yẹn dáadáa ó máa ṣe ni bẹ́ẹ̀ ni mo sọ fún ọ ìwọ náà mọ ìyà tó jẹ mọ́mí ẹ̀ tó jẹ́ àǹtí àdúgbò fáwa kìkì ń ṣe pé bẹ́ẹ̀ lájọ jẹ́ bí ṣùgbọ́n ìmú màmá ẹ tó kú kọ́lọ́hún bá mi fọ̀run kẹ́ wọn ìmú tán mú mi wọ́n mú mi bí àbúrò ni ìwọ náà mọ ìyà tó jẹ kó tó di kọ́lọ́hún gbàdúrà yín ẹ wo bí ara ọ̀nà tọ́lọ́hún fi gbàdúrà yín lọ́rọ̀ àṣàrò tá à ń sọ̀rọ̀ nípa ó dẹ̀ ti di dandan kó tọ ọ̀nà náà wo àìtọ̀nà yẹn <laughs> ilé ajó olè ajá ẹyẹ burúkú akin ó ti di dandan o èmi àmọ́ bí bàbá máa ṣe padà wá sọ́dọ̀ ẹ̀ àti bóyá òun máa lọ bá bàbá kó sọ fún wọn pé rárá tó sọ tẹ́lẹ̀ o ọmọ kékeré ló ń ṣe ẹ o ó ti di ikú o máa ṣe o. wọ́n ní kí wọ́n máa pàṣàrò tí mo wà nílẹ̀ tó mo ti ń pàṣàrò mo ti gbà wọ́n tún wá ní ọ̀nà kan tí màá mi kọ́ kí mi wà kí mi dání mi ò ṣe pé mi ò wà interested. o ṣe ni wà interested kí ló ń sọ̀rọ̀ bí mo kékeré bá wọ́n ní kó wá máa ṣe kí ni gangan mo fẹ́ gbọ́ nǹkan tí bàbá yẹn sọ gangan wọ́n ní kí wọ́n máa ta àsáró fáwọn òkú kan lóru àwọn òkú lóru. pé kò kàn ta àsáró fáwọn èèyàn lóru ṣé o mọ̀ pé ilé ayé ta wàyí gan àwọn kan ń ṣàárọ̀ wọ́n ń ṣọ̀sán àwọn kan ń ṣòro báwọn ta láàárọ̀ ṣe ń já sàrò táwọn tọ̀sán náà ń jẹ àwọn olóòrùn náà fẹ́ jẹun ṣé kébi pa wọn kù ní kò sí big deal nínú nǹkan tá à ń sọ yìí. àǹtí báwo ni sọ̀rọ̀ báyìí ah. mi ò lè ṣe o ah, èmi ò lè ṣe o. mo bí wẹ́nu mi wẹ́nu mi mo serious o ó ti di dandan kò ṣe àánú ẹ̀ ò ṣe mí ò ní ṣe kí ni wọ́n bí ó máa ṣe gan ó máa ṣe with joy tó bá ń gbọ́ with my full chest ó máa fi ṣe ó máa ṣe ó ti di dandan kó ṣe bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. àǹtí mi ò lè ṣe ah, ah, àlọ́ mi ò lọ́wọ́ kó lè lè ṣe àǹtí ah, mo ní mi ò lè ṣe nǹkan ẹ̀ẹ́dẹ̀ ń tẹnu mọ́ mi ò ṣe mi ò lè ṣe náà nìyẹn mi ò lè ṣe o mi ò lè ṣe o ò lè ṣe mi ò lè ṣe. àǹtí ẹ tún fi ṣúgà sínú ẹwà ni. ó dùn lẹ́kọ̀ọ́ sọ bẹ́ẹ̀ bàbá ẹ ló sà èmi rẹ jọ wà papọ̀ náà ni. Ah, àjọ wà ní àjọ wà ní. ẹ tá a wà ọkùnrin méjì obìnrin kan ni àmọ́ tí wàá ń wa lójú ni pé obìnrin ó dàbí ẹ̀ pé kéèyàn mọ ọkùnrin o. ṣé kò tí ì mọkùnrin. ẹ àbúrò mi ṣe wò ó nì. kò tí ì mọkùnrin kò mọkùnrin tọ́ba ti kó gbé jáde láàrin wa ṣebí tọ́ba ti gbé jáde ẹ̀jẹ̀ mẹ́tẹ̀ẹ̀tọ́ gbẹ̀ ṣebí kọ̀ọ̀kan àwa méjèèjì a ti fi kínní ń para yóò gbé jáde ní ìṣẹ́. ayọ̀ kàkà nọ́mbà yóò wà lọ́wọ́. alo baba. màá ṣòwò sí i. a gbé jáde sí i mo ti fẹ́ gbé jáde. wo wo wo ṣé ń jí mi wà lọ́wọ́ yín àbí má wọrí má wọrí. ẹ wá ẹ ti sọ dáadáa. Ah, ẹ má lọ ẹ má wọrí ẹ má mówó lọ ẹ má mówó lọ ẹ má wọrí ah, ẹ má lọ ẹ má mọ ẹ má. jáde ìwọ tó ní iye wà bí sọ iye bó sì gbé kí ní dáadé tí ó fi tètè rí. ẹ ọ wà bí. Ah, wọ́n lọ wà bí. ọ wà bí. wọ́n lọ wà bí. ebi ìlọ́wọ́ o. ìyọ́n ló ń jẹ. Ah, iye olóúnjẹ yìí dà ẹ̀lẹ́ o ẹ̀pẹ̀lẹ́ o. wọ́n ní ẹ̀jẹ̀ ń gbẹ tẹ́bí ẹ̀ máa tàtìrì ẹ̀jẹ̀ ń gbẹ. Ah, tẹ́bí ẹ̀jẹ̀ ń eh. gbẹ ni tẹ́bá ti gbé jáde eh. ọkùnrin méjì ọkùnrin méjì eh. ti wà ń bì. ọ̀rẹ́ àwọn tí mo sọ fún ẹjọ́ yẹn nìyí. ọkùnrin méjì ti wà ń bì. gbẹgbẹgbẹgbẹ tí yàrá jẹ tó sọ àtàkùrọ̀ àtàkùrọ̀ àtàkùrọ̀ ẹ̀jẹ̀ yóò gbẹ. ẹ̀fọ́ ọ̀rọ̀ rẹ̀ bàtà ló sọ ọ̀tàjà. torí yé èké wọn gbẹlẹ lẹ́yìn. ṣé ẹ ti rí. ẹ̀jọ̀ kọ́ yẹ kọ́ yẹ kọ́ sí bẹ́ẹ̀ lọ́rùn sí ìfúnni o bí kúkúrú ò bá ti ẹ̀gbọ́n ewo gíga bọ́kọ̀lọ̀ ò bá gbọ́n ewo tó lọ nírú pọ̀. bí wọ́n bá gbọ́n. ẹ dákun ẹ ẹ ẹ dákun ẹ ṣe sùúrù ẹ dúró ẹ dúró o. tún ẹ̀sùn tí fi sábà gbọ́ngàn fúnra ẹgbẹ́ fún ẹgbẹ́ bíi tèmi tó ti sá lórí ẹ̀. ẹni túwò ẹni túwò sẹ́ni bí tá a dé ibi tá dé yìí ẹ wò sẹ́ni ní àyè ìbọ̀dọ̀ ẹ̀ wọ́n ṣe fẹ́. ọ̀dọ̀ bọ́ọ̀lù ara mi ò yá o ẹ̀yẹ bá wẹ̀ yẹn. ayé àti ọ̀gá ọ̀dọ̀ bá dàda ọ̀dọ̀ bá tó kú. nǹkan bàjẹ́ lára mi. aláǹdà àsáró ọ̀gànjọ́ alásáró máa dé mi lọ bí òwe kí làwọn ti kò kí n tán kí làwọn jẹ. àwọn wá wá mi ò kì í ṣe àǹtí ẹ̀ bọ́lẹ̀ wọ ni mo wá rí. kí ni ṣé kò sí báwo ojú ṣe lè báyìí. ojú mi le pẹ̀lú bí mo ṣe fìgò kọ́ọ̀bẹ̀ orí pójú mi le ojú mi ò tí ì lé ohun mi gangan ló le kí ló dé kí ló dé náà ta ni ẹ gan pàápàá tó jọra ẹ lójú à ń kì í à ń sá olóòmọ ẹni tó kú wá kí ni bàbá sọ fún ẹ ó dé fárígá olóòṣe òṣe òṣe ṣé mo wàhálà tó máa dá sí rẹ lọ́rùn tó o bá ṣe nǹkan ta ni kò ṣe yìí. àǹtí ẹ jẹ́ ká wọlé. wọ́n ní mi ò wọnú lé ṣé o rò pé mo ṣeré ni ó sọ pé mo lè jú wọlé ṣé mo jẹ́ ẹni tó lè jú ni ohun mi ló ṣì lè wá ó máa ṣe é rẹ̀ ti di dandan kò ṣe kó gbọ́ nǹkan tí mo sọ fún ẹ dáadáa. àǹtí mi ò lè ṣe é mi ò lè ṣe tèmi yé mi o. kí ni tiẹ̀ lórí ẹja gbọ́ àló máa ṣe sẹ̀ ó lè sọ pé ó lè ṣe ó lè ṣe kí ni reason tó ń ṣe lè ṣe ó lè sọ̀rọ̀ náà kí ni reason. àǹtí mo lálàárí màá mi wọ́n lè sọ fún mi inú àlá pé ọ̀nà táwọn tọ̀ tó mo pa òde bá pé kí n má tọ̀ tó mo sọ pé mi ò lè ṣe é mi ò lè ṣe àǹtí mi. ìwọ lálàá rí mọ́ mi ẹ̀ níbi tẹ́ ti ń sun oorun òṣìkiri wo bí gbogbo òkú jí òkú ń yọ síyàn gbẹ́gbẹ́ ti wo fíìmù jù bó ṣe máa ń ṣẹlẹ̀ nínú ayé yín nìyẹn kò sí nǹkan tó jẹ́ bẹ́ẹ̀ màmá ẹ̀ wọ́n ti lọ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ mọ́mí ẹ ti di ewúrẹ́ jẹlẹ́jẹlẹ́ wọ́n ti di àgùntàn jẹmọ̀jẹmọ̀ ẹ ẹ̀ lè pàdé mọ́ láéláé má jẹ́ kéèyàn kó mú ẹ ṣeré o tó bá rí àlà tó wọn irọ́ ni ọgbọ́n kan tí mo sọ fún ẹ kó mọ bó ṣe máa lọ ṣe nítorí ìṣòrí wàhálà tó máa tẹ̀yìn ẹ̀yọ tí ò bá ṣe àárẹ̀ akọ́ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. àǹtí mi mi ò ní ṣe. ó ní ṣe kí ni. mi ò ní ṣe. ó máa ṣe mi ò ní ṣe náà ni. yọ wọ́n kí náà tọ̀ mí ó máa fi nílẹ̀ sórí ìdúró nìyẹn wọ́n bí wá. ṣọlá ṣọlá nǹkan tá lè jọ sọ ni wá. ẹ gbà o ẹ gbà o.

No como un tasago. Ìwọ ni kí ló kọ́ mi àtàwọn òkú tó ń lé mi káàkiri? Rèrè. Rèrè. Thank you ṣe bí mo tún ṣe ẹ̀yin ajíkágbó ẹ̀yin kí ló ṣẹlẹ̀ kí kí ni ó ṣẹlẹ̀ kí ni ó ṣẹlẹ̀ kí ni ó ṣẹlẹ̀ kí ni ọdọjọ ọsèlérí fún ọkọ ọsèlérí fún ọkọ ìwé ọfọ ọfọ ọfọ ládọra ọjọ́ kúrẹ pélé.

mọ́ra ó lè lùdì lọ. bíjà kékeré èrè ní ńlá ni. kẹ́kẹ́kẹ́kẹ́ pàǹké ìwọ ní ìmọ̀ra ó lè kí lè ṣe. túnde. ó fẹ́ mú mi nì. ẹ fẹ́ mú mi ẹ ẹ lè mú yẹn náà ọkẹ ẹ ẹ fún mi ní mi ṣẹṣẹ kí n bá ń gẹ tó ní. tó tó tó gbà tó fẹ́ mú mi kọ́. ọwọ́ ayẹpẹ wáyọ ni wo wo sí. ọmọ onísàbòjì ọmọ ohun tá a jẹ́ ń jẹ́ ọmọ ohun tá a jẹ́ ń jẹ́ wìtìwìtì èrò yà wá o wìtìwìtì èrò yà wá o. ó fún lómi. ẹ wá ra ohun kí àwọn tàkó tàbí ra jẹjẹ. ọwọ́ ìpè wáyọ̀ ni wo wó sí. ajẹ́ ni mo pè ajẹ́ ni mo pè dandan tàìdán. Dada Tiger. Ta ló tọrọ oúnjẹ lọ́wọ́ ẹ̀? Dada ni. Ṣé mo ṣe mo sọ fún wa pé èmi èmi èmi lówó lọ́wọ́ mo ń ṣe báńkì. Báńkì ni mo ṣe. àsàrò ọ̀gànjọ́. Alásàrò máa dé, àsàrò ọ̀gànjọ́. Àkàrà oṣù ló ṣọ́ rẹ̀ kọ́ bí kámúyọ̀gàn kábídáyọ̀gàn lára ọ̀rọ̀ mi lábí òwe. èmi tí ó jẹ́ pé àbàdo nùgò àbàdo nùgò. kí làwọn jẹ́ ti kò kí n tán àbọ̀lá ọlọ́run. ayé anamọ́nayé aṣàgbàlagbà ìbálẹ̀ ìgbòho alàlùbẹ́ bọ́mọ tirẹ̀ alùpàkà lè pẹ́ bọ́mọ lọ́mọjó ayé mo dúbà yìí. wọ́n lè pa wọ́n lè pa wọ́n fún ní lókì ẹ̀sìn gbòdìdì ẹni lọ́wọ́ ẹni òwe. etí etí wọn ní kí wọn ṣe o kí má ṣe o kí má ṣe yóò lè o kí má ṣe o kí má ṣe ni o kí má ṣe o tànké kékeré pànké pànké pànké bí mo rí ìmọ̀ra ìlú rí tọrọ. má ṣe o má ṣe o má ṣe o má ṣe o má ṣe o pànké bí mo rí ìmọ̀ra ìlú rí tọrọ mo fún wọn lómi kò mú mo tún ní ṣé ó máa jẹun oníṣòwò sọ pé ebi pa mí ni ọtí àwọn tí ó sọ yẹn èyí nǹkan tó ní kí n má tó ní kí n ṣe kí n má ṣe o. Actually àkàrà oṣù ló ṣọ̀rẹ́ kọbí gbóná kámúyọ̀gàn kábídáyọ̀gàn lára ọ̀rọ̀ mi lọ bí òwe. ìlàwùn jẹ ti kò tún tán. ìlàwùn ti kò tún tán àfọlá ọlọ́run. sí nǹkan àwa tí ẹ̀ ń wé oníṣòwò ni wa kátàkárà la máa ń ṣe a máa ń ra nǹkan oko iṣu ni a nílẹ̀ bàtà ní iṣu ilẹ̀ tàbí rà àwọn kan ní àdúgbò bí lọ́wájú eyín fún wa pé ẹ̀yin máa ń raṣu òun ló jẹ́ ká débi pé ẹ bá fẹ́ raṣu ó yẹ fẹ́ fi gúnyán tàbí lè dàsáró àbí kódà kó jẹ́ ìfọkànjẹ̀kù gbogbo náà lálẹ́ iṣu wà lẹ́yìn ló jẹ́ ká débi. ẹ ṣe wá ní iṣu ńlẹ̀ báyìí láti tà fún wa. Ah, ó pọ̀ lẹ́bi bá ó pọ̀ lẹ́ lóríṣiríṣi bẹ́ẹ̀ bá yẹ fẹ́ sí àmọ́ kẹ́ máa ṣàfihàn torí oníṣòwò làwa

tèmi tá a ló ti rẹ mí o. ẹ gbà mí o ẹ gbà pàǹkì pàǹkì rímọ rímọ rà òdèlú ní tọrọ pàǹkì pàǹkì pàǹkì rímọ rímọ rà òdèlú ní tọrọ. ó ní ọmọkùnrin kan tí òjò wèrè tí òjò alágbèmọ tó máa ń rí nínú àlá ẹ̀ àti lójú ayé. Mm. má lè dànù má lè dànù rárá nítorí olùrànlọ́wọ́ rẹ ló jẹ́ ẹni tí elédùwà tó yàn fún ẹ kí ni mo rí ẹni tí elédùwà yàn fún bẹ́ẹ̀ ni. ìyá lásán ló kún fi wọ́n lẹ́ o ẹ má fi wọ́n lẹ́ o ẹ má fi wọ́n lẹ́ o má fún wọn lẹ bọ́lọ́n ti kádàrà nǹkan ní gẹ́gẹ́ bí ayàtà ká fúnra wa bọ́lọ́n ti kádàrà nǹkan ní gẹ́lẹ́ náà nù ẹ má fún wọn lẹ o. ẹ ṣe ẹ ṣe ẹ ṣe mi ò lè fún wọn lẹ aláàánú mi ni wọn yọ ẹ ṣàbá mi dúpẹ́ lọ mi ò lè fi nítòótọ́ èyí nìkan ni mo mọ̀ àná mi mi ò mọ̀ bó ṣe rí nínú ẹ̀mọ́ mo bá nà sí ìlú èyí ni mo nígbà tí mo ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ pé mo dá ọ̀tún mọ̀ yàtọ̀ sósì irú ọjọ́ orí yìí. tí wọ́n wá rí kárára ọlọ́run ti fẹ́ bọ́lọ́run ti fẹ́ àìmọye àwọn èèyàn ló máa sọ pé àti má ti kan ti máa sọ pé báyìí ọlọ́run ti bẹ̀rù tí má ní ẹkú ń wọn ohun tó bá gbọ́ ọlọ́run sì gbà. èmi gangan tèmi wà ní ilé ayé tèmi gangan èmi gangan ò mọ̀ pé mò ń gbélé ayé yìí mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé mi wà ní ilé ayé báyìí nígbà tí mo dá yín mọ̀ báyìí pé àfárè èmi rè kọ́dírì èmi nìyí ìyá alásàròrè àwọn míì náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n bọ̀ wọ́n dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ bẹ́ẹ̀ kò ní yé mi ẹ̀fẹ́ ọmọ tí mo ṣe àwọn ló wá jẹ́ kí ó sì lè máa yé mi pé àwọn àwọn náà dúpẹ́ lọ́wọ́ tèmi yẹn èmi ò mọ̀ pé ọlọ́run gbára mi ṣiṣẹ́ àwọn nǹkan bẹ́ẹ̀ fún wọn ni kabarikalo bani sebe foyi wala hajulu ko yumolonba wala hajulu ko yumolonba wala la hawla wala quwwata illa billah irọ́ ẹ̀mú jẹ́ wọ́n ṣe bá bàbá àwọn ẹ̀mú bá tún wọ́n ṣe bá ìpamọ́ra ẹ̀mú bá tún ìpamọ́ra gbogbo ẹ̀ ètò kù ní ètò yìí ló kú báyìí àbí ẹ̀fẹ́ ẹ̀jọ́ tọ́lọ́ máa ti kò sí tó dáa tó dáa náà lọ́yìn èèyàn mọ̀ tọrọ ọlọ́run ọlọ́run máa ti ṣe ní wá kú báyìí bọ́lá ti kọ́ nù ọlọ́wọ́lá tó tó dáyé àtijọ́ tí ó kú táyé ó ó táyé tán ọlọ́wọ́ fi àlùbáríkà sí ọlá bisimilahi rahman rahim bisimilahi rahman rahim allahumma anta àwọn ọlọ́wọ́